والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته سي وجبك يعني للوغن من أسو صفر هجرة fourteen forty three tí ó ṣe déédéé ọjọ́ kejì nínú oṣù october miladi two thousand and twenty one a sí ní ṣe àlàyé lónìí láti inú tírà mukhtasaru minhaj al-qasidin ti olùmọ̀ńlá ahmed ibn qudama al-miqdasi rahimahullahu ta'ala. eléyìí jẹ́ ìsí kejì nínú àwọn àṣì tọ́lọ̀ ń kọ́ wípé yóò máa bẹ́ẹ̀ fún ètò wa hudan wa bushra eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ta gbangba ti ìlú Ògbómọ̀ṣọ́ níbí gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú hudan wa bushra láti bí ọdún mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún tó ti síwájú pàápàá jùlọ nílùú Ògbómọ̀ṣọ́ níbí lábala tó ní í ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ta gbangba ńṣe ló dá lórí mímá ṣe àgbéyẹ̀wò ọlọ́kanòjọ̀kan àwọn ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ èèyàn tálíbà máa kí ni ìlànà àti ètò tẹ́sán Islam gbé kalẹ̀ fáwọn èèyàn inú gbogbo nǹkan kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé àti àlùkìyàmà o. lẹ́yìn eléyìí náà ní ìsí ẹlẹ́ẹ̀kejì yìí báyìí làbá rẹ̀ wáyé wípé ká kan ká gbé kalẹ̀ láti tẹ̀síwájú ètò hudan wa bushra náà yóò ní í ṣe pẹ̀lú tazkiyatun nafs ṣíṣe àfọ̀mẹ́ẹ̀mí ọmọ èèyàn. pàápàá jùlọ nígbà tá a mọ̀ pé ẹ̀mí wa ó máa ń sábà pè ní lọ sídìí kásá ìdá wa ma ubarri'u nafsi inna an-nafsa la'ammaratun bis-su' àwọn àwà pálapàla àwọn àṣeṣí játijáti. Jati àwọn ìwà eléyìí tó ṣe pé kò dára kò tọ́ kò sunwọ̀n kò ní sáláì máa ṣẹlẹ̀ gbọ́wọ́ mi yàn nítorí pé ọlọ́run ọba ọ̀dọ́ mi yàn kọjá màláìka tí ò ní máa ṣiṣẹ́ tí ò ní máa ṣẹ̀ ṣùgbọ́n bùkátà ẹni tí ó máa pàkíyèsí rẹ̀ lọ síbi kó ẹ̀mí rẹ̀ kó máa ṣe dáadáa lẹ́yìn tó ti ṣàìdá kó ní mọ́ ojú ọ̀nà tó dára kó jìnnà sí ojú ọ̀nà tí ọ̀tọ̀ àwa ní yé pàkíyèsí báyìí ọmọ èèyàn náà ní yé ṣàtúnṣe kò ní yé ṣe àtúnṣe ara rẹ̀ títí tọ́lọ́run ẹlẹ́dàá fi wá fi ṣe kò ń gẹ pé ìgbà tí ọba kú nílé ayé sí eléyìí ti ń ṣe tó dáa jù ńlọ́pọ̀ nínú iṣẹ́ rẹ̀ àfọ̀mọ́tórí ṣe fún ẹ̀mí rẹ̀ òun ló ga ju bí tí ò tí rí fọ̀mà lọ. torí rẹ̀ la ṣe sa síra yìí lẹ́sà ترى مختصر منهاج القاصدين nígbà tí wọ́n pè ní mukhtasar ó túmọ̀ sí pé nípìnlẹ̀ ìyẹn ni pé tíra yìí jẹ́ ohun tá a fàyọ láti inú tíra mi ibo láti wá fòǹyọ wọ́n fòǹyọ láti inú minhajul qasidin minhajul qasidin من هذا القاصدين وجدت أبو الفرج الإمام ابن الجوزي رحمه الله تعالى الإمام ابن الجوزي أونوك لقاء من هذا القاصدين أونا تفع يونو ترى مين ترى ولا أنا فاتي ويوم بي أوفى من هذا القاصدين وفى يولاتي نو إحياء علوم الدين ti al-imam al-ghazali eléyìí túmọ̀ sí pé mukhtasaru minhaj al-qasidin ó jẹ́ mukhtasaru al-mukhtasar ó jẹ́ tírà tá a fà yọ nínú tírà eléyìí tá a fọ náà yọ látinú tírà mi tí ìdánilẹ́kọ̀ọ́ bá máa wá wáyé lábẹ́ àbúradà hudan wa bushra láti inú tíra mukhtasaru minhaj al-qasidin arọ àwa tá a máa wá láti gbìyànjú láti ní tíra lọ́wọ́ nítorí pé hudan wa pẹ̀lú rúgbésẹ̀ yìí ó ti di ilé kí ó kanu o níbi tó ṣe pé tí ìwọ bá ń jẹ́ni tó ṣe pé ọ̀ ń tọ́ bí wọ́n ti ṣe ń kà á ọ̀ ń bá a lọ bí wọ́n ti ṣe ń wí ọ̀ ń láǹfààní àti lè sọ lọ́jọ́ iwájú ìgbésí ayé rẹ wíkẹ́ alhamdulillah nínú tírà tí mo kọ́ rí láyé ọ̀nà ni mukhtasaru min hajj al akramakumullah ọlọ́wọ́n bá nìkan lọ́mọ báwo ni ti ẹlẹ́kẹta ti hudan wa bushra ni ó ti jẹ́ àti mabita alákọ̀ọ́kọ́ ti ṣe rí ìgbésẹ̀ ẹlẹ́kejì la fẹ́ máa gbé yìí ọlọ́run ló ma bí ìsí kẹta hudan wa bí ó ti ṣe jẹ́ kọ́lọ́wọ́n bó jẹ́ kí gbogbo ọmọ ajá sí dáadáa. al abu hamid al-ghazali ọkọ tírà rẹ̀ ihya ulumuddin tírà yìí ó kún fún àwọn àǹfààní tó pọ̀ àti pé pápá gan ó ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ nípa ọlọ́kan ọ̀jọ̀kan ẹni tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa eléyìí tó sọ wípé tíyàn bá ń wá tírà ẹyọ kan tó ṣe àkójọpọ̀ gbogbo ntírú tírà yẹn kó sínú èyàn ó ṣe wàhálà púpọ̀ ṣùgbọ́n pé àwọn olùmọ̀ ò tí ì kọ́ nípa rẹ̀ rí ṣáájú tiẹ̀ kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n ti kọ́ wọ́n ti kọ́ wọ́n tún ti kọ́ ntọ́jọ́ nípa rẹ̀ àti ntó jùlọ ṣáájú kó tó di pé wọ́n ti ẹ̀ bí òun ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan tó ń kójọ papọ̀ nínú tírà ẹyọ kan wọ́n jẹ́ àwọn nǹkan tó jẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan nǹkan tó ṣàǹfààní eléyìí tí à ń bùkátà láti mà nípa rẹ̀ láti ṣe àtúnṣe ẹ̀mí ọkàn àti ara wa ṣùgbọ́n bí tírà yìí bó ti ṣe ṣàǹfààní tó bó ti ṣe wúlò tó àwọn nǹkan kan bẹ nínú rẹ̀ tó jẹ́ àti ayẹ eléyìí tó ṣe pé ẹni tí ò ní mà kò lè máa burú wọn kò lè mà yí pé ni wọn kò lè mà pé ayẹ ni wọn jẹ fún tíra yìí báyìí tá a bá tiẹ̀ wò tá a jọ á rí i pé eléyìí tó kéré nínú àwọn aburú yìí àléébù àti ayẹ yìí òun náà ni pé Abu Hamid al-Ghazali nínú tíra rẹ̀. Ihya Ulumuddin ó ṣe àkójọpọ̀ àwọn ahadith eléyìí tó pè ní hadith anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó fi wọ́n sẹ̀rí ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ nínú tírà yìí báwo ni ọba ti ṣe dáa tó tó bá jẹ́ pé àwọn àdéhìsì yìí wọ́n bá jẹ́ àwọn àdéhìsì tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn àdéhìsì tó lálàáfíà tó gbádùn ṣùgbọ́n o ọgọ́rọ̀ àwọn àdéhìí yìí báyìí irọ́ gidi ni eléyìí tó ṣe pé wọ́n pa mánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kìí sàn nàbí ló sọ wọ́n lọ́rọ̀ rárá àwọn àdéhìí kọ̀ǹdẹ̀ àwọn àgbélọ̀rọ̀ àdéhìí àtàwọn àdéhìí tó lẹ wọ́n kunu tíra Ihya Ulumiddin torí ẹ̀ òun ni al-Hafiz al-Iraqi làwọn náà ṣe jókòó ti tíra Ihya Ulumuddin wọ́n wá ṣe àlàyé yékéyéké lórí gbogbo àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ eléyìí tó wá nínú tíra Ihya Ulumuddin wọ́n ṣàlàyé wọn fún wa eléyìí tó jẹ́ àgbélẹ̀rọ àfọpọlọgbé kalẹ̀ tí kìí sọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó jẹ́ pé wọ́n gbà wá gba ọ̀nà tó lẹ lílẹ̀ tó wá lẹ kò lè mú wa fi sẹ̀rí wọ́n ṣàlàyé rẹ̀ eléyìí tó ṣe yí pé lílẹ̀ rẹ̀ ó burú ṣùgbọ́n kò bàjẹ́ wọ́n ṣàlàyé rẹ̀ eléyìí tó burú tó bàjẹ́ wọ́n ṣàfihàn rẹ̀ eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n fi hàn wá àbálọ àbábọ̀ rẹ̀ àwa rí i pé eléyìí tó ṣe é mú fi sẹ̀rí nínú ọ̀gọ̀rọ̀ àwọn àdéhì eléyìí tó wà nínú tíra Ihya Ulumuddin wọ́n kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ ogunlọ́gọ̀ àwọn èyí tí ò ṣe é mú fi sẹ̀rí eléyìí jẹ́ àléébù kan àti ayẹ eléyìí tí ń bẹ nínú tírà Ihya Ulumuddin yàtọ̀ sẹ́lẹ̀yìn tí a bá ń ka tírà èyí ó sì alábàápàdé àwọn àríran tàwọn onítọ̀ríkọ̀ àbá tàwọn sòfíyà eléyìí tó ṣe wípé ó ń tọ́ka sí ìgbàgbọ́ ìmọ̀nà àti òye tiwọn táwọn fi ń sin lọ́hùn eléyìí tó ṣe wípé ó ṣe àtakò gédégédé sí ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé Al-Ghazali yìí inú gbèsè ayé rẹ̀ ó ti fìgbà kan ó ti fi ṣe tasawufu rí tó fi jó ní tariqa sẹ́mi pé èèyàn tóbi ó sì jólùmọ̀ ńlá ó wá wà lórí ìlànà kan ìlànà ó takò tà sallallahu alayhi wa alihi wa sallam jíjásí pé ẹnìkan nínú ẹni tó jólùmọ̀ ńlá. ọ ń tẹ̀lé irú ìlànà wọn kò lè sọ ìlànà ndí tọ́tọ̀ torí pé olùmọ̀ ni kìí sànàbì olùmọ̀ ọ̀ wá lè ṣàṣìṣe ńlá yóò nla. ńlá nítorí pé èèyàn èèyàn náà sì ní ṣàṣìṣe torí àwọn Gazali bákan náà tó láwọn wọn sọ kẹtẹkẹtẹ rán irú ìtọ́ lọ́dọ̀ àwọn tọ̀rí kọ àti ìtọ́ lọ́dọ̀ àwọn àwọn ọyẹ kọ́ máa tẹ̀lé kitabu wa sunna wọ́n kì í bọ́nú mà nípa tawhid àwọn wa gbé síwájú kìtàbù wa sunna ó jẹ́ pé kìtàbù wa sunna làwọn ní kọ́ máa tẹ̀ lọ́pọlọ tàwọn nígbà tó yẹ kọ́pọlọ kálukú tó bá gbádùn kọ́ máa tẹ̀lé alkìtàbù wa sunna torí rẹ̀ irú àwọn Gazali ń kótó di kókó kábàámà ó sì ṣe àfihàn àbámà rẹ̀ tó kó kótó di kókó kò ní ayé ń bí báyìí à ń bẹ́ lọ kọ́ bẹ́ẹ̀ ẹni tó yẹ kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá ó ti dáríjìn ó ti foríjìn torí ẹ̀ àwọn ẹni tí wọ́n wá ṣe àfihàn àwọn àléébù àti ayẹ eléyìí tí ń bẹ nínú Ihya Ulumuddin nínú àwọn olùmọ̀ ńláńlá wọn pọ̀ nínú wọn ni Abul Faraj Abul Faraj Ibn al-Jawzi rahmatulahi alayhi Ibn al-Jawzi olùmọ̀ ńlá gidigidi ni ó ti jẹ́ ọ̀kan nínú àwọn alḥanabila ó ní àwọn tíra tó pọ̀ ó ní tíra almawdu'at níbi tó ti ń sàlàyé àwọn ahadith eléyìí tó jẹ́ pé wọ́n ti àdáparọ́ rẹ̀ ni mánàbí sallallahu alayhi wa alihi wa sallam ànábì ọ̀sọ́ wọn lọ́rọ̀ bó tilẹ̀ jẹ́ pé Ibn Jawzi náà ó ń bẹ nínú àwọn àdéhìtì tó mú wá gẹ́gẹ́ bí àdéhìtì tó jẹ́ àgbélẹ̀rọ eléyìí tí ó ní wọ́n parọ́ rẹ̀ mánàbí sallallahu alayhi wa sallam tó fi pápá kan nù rẹ̀ kọ̀ wá bẹ́ẹ̀ tí ó rò pọ̀ jẹ́ kìí ṣe àgbélẹ̀rọ kìí ṣe tí wọ́n dàda parọ́ rẹ̀ mánàbí sallallahu alaihi wasallam olùmọ̀lá náà ní Ibnul Jawzi Ibnul Jawzi náà tún ṣàṣìṣe bẹ́ẹ̀ ni kò sí bẹ́yìn ọ̀sẹ̀ ní màtó yóò láwọn ibi tó ti ṣàṣìṣe náà ni nítorí pa kìí ṣe màláìka Al-Imam Ibnul ó tún láwọn tíra tó pọ̀ nínú rẹ̀ ní tíra tẹ́ ẹ̀ máa yẹn Talbisu Iblis sọ alimami ibn al-jawzi ló kọ ibn al-jawzi ní ìgbà tí wọ́n wo tírà ihya ulumuddin wọ́n wò pẹ̀lú ojú olùmọ̀ńlá wọ́n wá yọ àwọn àlébù àti àwọn ayẹtọ́ wà ń bẹ̀ wọ́n gbọ̀n wọn kúrò nínú ihya ulumuddin pàápàá jùlọ àwọn àhàdì tí ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn ìtọ́jú àgbélẹ̀rọ ọ̀rọ̀ tí wọ́n fi tì sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ibn al-jawzi yọ gbogbo ẹ̀ wọ́n yọ dànù wọ́n wá yẹ tíra yìí wò wọ́n wá rí i pé gbogbo ní tó wúlò tó sáǹfààní tí ń bẹ nínú Ihya Ulumuddin àwọn náà tuntun dàkọ omi wọ́n dàkọ gẹ́gẹ́ bí Imam Al-Ghazali bó ti ṣe kọ́ nǹkan rẹ̀ omi wọ́n dàkọ pẹ̀lú báwọn náà ti ṣe gbédè tiwọn sí bákan náà wọ́n tún wá ṣe àfikún àwọn àǹfààní eléyìí tó wúlò eléyìí tó jẹ́ pé èèyàn tún bùkátà láti mà wá nínú ìgbésí ayé rẹ̀ àti lójú ọ̀nà àti wàlùjánnà alimam ibn al-jawzi àwọn katakata tàwọn tọrí kọ eléyìí ti ń bẹ nínú ihya ulumuddin wọn gbọdánù kúrò níbẹ̀ àwọn wa pẹtira tiwọn ní minhajul qasidin minhajul qasidin ìlànà àtọ fáwọn ẹni tó bá gbèrò láti pàdé Ọlọ́run ìlànà àtọ fáwọn ẹni tó bá gbèrò láti pàdé Ọlọ́run tírà alimami ibn al táwọn tún fàyọ láti inú Ihya Ulumuddin òun náà ni olùmọ̀mí Ahmad ibn Qudama al-Maqdisi rahimahullah làwọn náà tún jókòó tì àwọn tún ní eléyìí tí ibn al táwọn náà tún fàyọ ó tóbi díẹ̀ ó yẹ ká túnbọ̀ yọ tírà kan eléyìí tí ó kéré sí tiwọn jáde nínú tírà yìí tó ṣe é pé bákan náà ni tí wọ́n jọ kó sínú òrì bó tilẹ̀ jẹ́ pé eléyìí táwa fẹ́ fàyọ́nù rẹ̀ kò ní tóbi bóun ti ṣe tóbi tó àwọn náà tún gbìyànjú àwọn náà tún wá gbé tíra jáde wọ́n pè ní mukhtasaru minhaj al-qasidin àwọn náà sọ fún wa ike gẹ́gẹ́ bí ibn al rahimahullah bó ti ṣe pèdè rẹ̀ àti bó ti ṣe kàkọ́ọ̀lẹ̀ làwọn kọ́ láwọn àyè ibòmí ṣùgbọ́n láwọn àyè ibòmí ẹ̀wẹ̀wẹ̀ níṣẹ làwọn lo èdè táwọn làwọn fi ṣe àlàyé báwọn ṣe rí kó ti tọ́ àti bó ti ṣe yẹ tọba wa rí bẹ́ẹ̀ tíra Ihya Ulumuddin tó jẹ́ ìyá àyà Mukhtasaru Minhaj al-Qasidin al-Imam al-Ghazali ó pín tíra rẹ̀ yẹn sọ́nà mẹ́rin ó pín tíra Ihya Ulumuddin ó pín sọ́nà mẹ́rin Ibn al gẹ́gẹ́ bí Al-Ghazali bó ti ṣe pín tírà rẹ̀ sọ́nà mẹ́rin lòun náà pín Minhajul Qasidin sọ́nà mẹ́rin Ahmad ibn Qudama al-Miqdasi gẹ́gẹ́ bí ibn al-Jawzi bó ti ṣe bá Al-Ghazali fi tírà rẹ̀ sílẹ̀ ní ìpín mẹ́rin tó fi ilẹ̀ sí iná ní ibn Qudama lòun náà fi sílẹ̀ sí. ajẹ́ pé yìí ń kọ́ ó ní í ṣe pẹ̀lú oríṣi nǹkan mẹ́rin ó ní í ṣe pẹ̀lú oríṣi nǹkan mẹ́rin nǹkan alákọ̀ọ́kọ́ ó náà ní al-ibadat ó ní í ṣe pẹ̀lú àwọn àjọsìn nǹkan ẹlẹ́ẹ̀kejì ó náà ní al-muamalat ó ní í ṣe pẹ̀lú ìbáṣepọ̀ ìbára ẹni ṣe pọ̀ tí máa dọ́mi èèyàn pọ̀ mọ́ra wọn ẹlẹ́ẹ̀kẹta ó náà ní al àwọn nǹkan tó ṣe pé máa fa ìparun fún yàn tó kí gbogbo wa ká jìnnà sí kí gbogbo wa ká rí sá. nǹkan ẹlẹ́kẹrin òun náà ni almunjiyat àwọn nǹkan tí máa ṣokùnfà ọ̀la téèyàn á máa fi là kúrò nínú parun eléyìí jẹ́ àwọn nǹkan mẹ́rin eléyìí títíra ìkó sínú. ajá yìí pé ìpín alákọ̀ọ́kọ́ òun náà láfi bẹ̀rẹ̀ òun náà ni wọ́n pè ní الربع الأول من الكتاب ìlànà àkọ́kọ́ nínú tírà yìí nínú ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí tírà yìí pín sí ìlànà àkọ́kọ́ àti sọ́pọ̀ ní í ṣe pẹ̀lú al-ibadat ó ní í ṣe pẹ̀lú àwọn àjọsìn tá a máa ń sọ̀rọ̀ al-ibadat àwọn àjọsìn ní àgbọ́yé àti ọpọlọ ọwọ́ ń tà kàn fẹ́ sọ nípa rẹ̀ òun náà ni asọ́láàt torí pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé ibadat nínú islam òun náà nìkan ni sọ́láàt kò sí nǹkan míì nínú islam tí wọ́n tún pè ní ibadat mà tó yàtọ̀ sí sọ́láàt eléyìí ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi jẹ́ pé tá a bá ti yọwọ́ sọ́láàt kúrò nínú ọ̀rọ̀ wọn wọ́n yìí tún ṣe nǹkan míì mà nínú islam ẹni ó lówó nínú wọn kì í yọ zakat ẹni tí Ramadan abala láyé nu wa wọ́n Ramadan ẹni tó ṣe wípé ó lówó nínú wa kò ní lọ sí hajj tawhidi gan ẹ ṣàfẹ́kù rẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nítorí pé wọ́n fẹ́ ti tawhidi dànù iná ni wọ́n ṣe máa ń dá sàkàtà wọ́n ṣe máa ń dá sàkàtà pàápàá jùlọ ní yorùbá lẹ́vù àwọn ọ̀ka tawhidi kún ìbádà rárá torí ẹlẹ́sẹ̀ rí yorùbá máa sọ pé ọlọ́run òkúkú kọ́ àjò ọlọ́run òkúkú kọ́ àjò wọ́n mẹ́wàálù hadimin litawhid wọ́n jẹ́ burúkú tí wọ́n máa fi wó tawhid dànù. Ah, àbẹ̀wò sọ pé ọlọ́run ọba ọ̀kọ́ àjò kí lẹ̀ ń pè láàjò náà ẹ̀ sáwò kí ń pè láàjò náà ẹ̀ sáwò pé majority ti Yorùbá ń pè láàjò ń bẹ̀ ó ní í ṣe pẹ̀lẹ́ bọ́ ó ní í ṣe pẹ̀lú ká máa pè nǹkan míì tó nígbà tí wọ́n bá káyàn má bẹ́ẹ̀ tí wọ́n sọ pé nítorí dé bọ̀ òun ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò kúkú pa á jù akramakumullah nígbà tí ẹ bá rí ọmọ èèyàn tó ṣe pé ń pọ̀fọ̀ ń pọ̀ gèdè lórí àdánwò kan tó dé bá sẹ́yìn bá takò tẹ sọ pé kí ló sún ọ débẹ̀ yóò sọ pé ájò ló ń ṣe ó ń ọmọ nì nítorí dé yìí báyìí ó ti kó pọ̀njú bọ́ọ̀n ọlọ́run sì kúkú pa ájò fẹ́ẹ́ mọ̀ pé mẹ́àwá lo hajjimin li tawhid yorùbá máa ń lò ní gẹ́gẹ́ bíi dígà téèyàn ó fi wó tó hídì dànù nígbà tẹ́mi bá wí bẹ́ẹ̀ tí wọn náà sọ bẹ́ẹ̀ títọ́ náà sọ bẹ́ẹ̀ táwa lẹni náà tí ó wàá bá wa lọ́la tí ó sọ fún wa pé ẹsẹ̀ ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn ẹ má pe nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run ẹ ṣọ́ra fún kún à ń pọ̀fọ̀ ẹ ṣọ́ra fún à ń kó gèdè ẹ má jẹ́ ẹni tí wọ́n máa gbẹ bọ̀ tẹ́bí mùsùlùmí lẹ́yìn ẹ rí i pé gbogbo àwọn èèyàn nígbà tí gbogbo wa ti sọ pé ọlọ́run ọ̀kọ́ ájò ẹ rí i pé atakọ ẹni tí máa wí bẹ́ẹ̀ pé kí ni ọlọ́run ọ̀kọ́ àti pé pàpà gan ọlọ́sọ̀rọ̀ gbẹ́jà ẹ̀rí pé yorùbá máa sọ gbogbo àwọn èdè burúkú èdè ẹni tó fẹ́ wọ jahannama rọrùn ọlọ́sọ̀rọ̀ gbẹ́jà ńlọsọ pé tẹ́nìkan bá pẹ́ nìkan ẹ bá ń pa sẹ́mọ̀kọ́ lọ́n sì sọ̀rọ̀ gbẹ́jà ńlọsọ pé ẹni tí bá ń ṣe ìsìláàmù tó ní ìṣe ìsìláàmù ma ẹ̀ pa ọlọ́sọ̀rọ̀ gbẹ́jà fa onítọ̀ ọba jalè kó o ṣe kíni kó gé ọwọ́ rẹ fa ọlọ́sọ̀rọ̀ gbẹ́jà nígbà tó parọ́ zina mẹ́ni tó ṣe tí ò ṣe tí ò ṣe zina ọlọ́run ni ẹ̀nà ní ọgọ́rin ẹgba tẹ̀sí mọ́ kọ́lọ́n sọ̀rọ̀ gbèjà sá. yorùbá fẹ́ràn àwọn asakasa téèyàn fi wọ jahannama rọrùn tí òfin ní sílọ. tí wọn náà bá ti wá ń bá wọn dásà ó rí pé díẹ̀díẹ̀ ẹ̀sìn ọmọ fúyẹ́lẹ́mì rẹ ò ní kẹ́sìn kún ọmọ pé báyé bá ń yí ẹjẹ́ á máa bá wọn yí téèyàn ọba báyé yí bó ti ṣe ń yí èèyàn padà bá gbà lọ ni torí ẹ ibi ayé bá ń yí lọ ẹjẹ á máa bá wọn yí lọ ìdí tọ̀pọ̀lọpọ̀ Yorùbá fi jẹ́ pé wọ́n gbẹ̀sìn wọn ò gbófin máa nù ìtumọ̀ owó ẹnu nítorí pé wọ́n ti padà fi ẹ̀sìn lẹ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ èèpo ni wọ́n dì mú ẹ̀ka rẹ̀ nìkan tó gbé bòrí kan sórí yọ́rọ́yọ́rọ́ bí asẹ́ tí wọ́n fi ń ṣẹ́gi gbogbo ọrùn rẹ̀ náà lẹ́ẹ̀ máa rí ṣé bá jẹ́ kí ni ẹ mo borí kí ni bẹ́ẹ̀nbẹ́ subhanallah jìlbáàbù lọ́nà nìkan wọ̀ tó bá jáde lé ọlọ́ọ̀rọ̀ kan ọkàn lọ́lọ́wọ́ wò gbogbo àwọn àṣà burúkú ọ̀pọ̀ lọ́dọ̀ Yorùbá torí àwọn ọ̀ka gbogbo nǹkan kún ara ẹ̀sìn wọ́n ní nkukú ń lọ kírun nígbà tí ń kírun kí ló tún kù kí ló tún kù ó kírun jáwọ́ kí ló tún kù subhanallah àfi kọjá pé ń kírun náà torí pé tí ọba ajẹ́ pé irun ní kí sótún yẹ ká pé ń tún dáfá tọ́ba yẹ pé sọ láti ní ṣe kò ní dáfá o àfikọ́ jẹ́ pé irun náà ní kí sẹ́yìn máa pé bá aago méjì ló lù kò ní kú o ní búkà ayọ̀ ọlọ́tí àtológogoro òun náà ń gbà ní àfikọ́ jẹ́ pé irun ní kí sẹ́yìn máa ń tó gbogbo gbà àtòhun àtàlẹ́ rẹ ni àfikọ́ jẹ́ pé irun ní kí sẹ́yìn máa ń pé ẹ lè jẹ́ ẹni tí owó dàpọ̀ pẹ̀lú rẹ̀ kọ́mọ́jàmbá yín àfi kó jẹ́ pé ìrun ní kí gbogbo àwọn wà pálapàla ségesège tó wà lọ́dọ̀ rẹ̀ ìrun ní kí ni òjò pàtì tó bá pé sọ̀láàtì ní bá ń ṣe inna sọ̀láàtà tanha anil fahsha'i wal munkar sọ̀láàtì ó máa ń kọ́ àwọn ọ̀wà pálapàla ó máa ń kọ́ fún yàn àwọn ọ̀wà burúkú sọ̀láàtì máa ń gbà lọ́wọ́ èèyàn àwọn àwàtọ́ lọ́wọ́n bá kọ̀ sọ̀láàtì máa ń gbà lọ́wọ́ èèyàn torí pé àṣàṣùbà àtàjàmà à ń retí sọ̀láàtì zohor ṣé èmi tí mo ṣàṣùbà láfẹ̀mọ́júmọ́ tí mo ń retí sọ̀láàtì zohor lọ́wọ́ ayẹ ká pé ń jalè láàrin àṣùbà àti zohor ó yẹ kí n bẹ̀rù ọlọ́ èmi náà ní tòlọ́ dún wájú ọlọ́run lẹ́yìn tí mo ti jówó olówó tí mo gbé dúkìá dúkìá pétọ́ Allahu Akbar àti mo bá mọ̀ kí Allahu Akbar ìníjàlè ṣe Allahu ló tóbi jù ìní jalè tó máa mọ̀ kí Allahu akbar ìní parọ́ tó máa mọ̀ kí Allahu akbar ìní ṣe zina tó máa mọ̀ kí Allahu akbar ìní jàmbá. àmọ́ ńgbà táwọn èèyàn jẹ́ pé irun ni wọ́n ń ṣe kìí ṣe sọláàtì sọláàtì lọ́lọ́run sì fi pa wá láṣẹ. síbẹ̀ yìí náà máa fi ẹsẹ̀ máa ṣe máa kírun lọ́kàn máa họra ní bí ẹni tó ṣe pé ilé rẹ̀ ní gbogbo kúrú náà yé ńlọ́sọdọ́sí yóò tún máa wọ ẹni tí ń lọ tí ń bọ̀ yóò tún máa yí bí àga bábà òjijì lẹ́kànrí tó rùkù xeyr ebi ń kírun kì í ṣe pé ń ṣe sọláàtì tí a kí sọláàtì ní í ṣe yóò máa wo ibi tó forí kàn ní. oyin àbí agbọ́n kan sí tó lè mú síjú sọ́tún àbòsí à ń bọ̀ síbọ̀ lásán àbí yàmùyàmù torí kó ti mọ̀ pé wájú ta ló ń dúró Allahu Rabbul Alamin al-ibadat ọ̀fẹ́ jama ìjọsìn fẹ́ ìjọsìn kárí gbogbo ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́lọ̀ yọ́nú sí tó sì fi pa wá láṣẹ pé ká máa ṣe ẹ̀dì mú àwọn ìjọsìn nínú Islam gbogbo ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́lọ̀ yọ́nú sí tó sì pa wá láṣẹ pé ká máa ṣe níṣẹ́ ká máa sọ lọ́rọ̀ yálà ọ̀rọ̀ tó hàn ni àbẹ́yìí tó pamọ́ iṣẹ́ tá a máa ṣe hàn ni àbẹ́yìí tá a máa ṣe ní kọ̀kọ̀ gbogbo eléyìí wọ́n ń pè ní ìjọsìn nínú òfin ọlọ́run ọba wa torí ẹ̀ ẹ̀ rí as ìjọsìn ni kẹ́ ẹ kọ́kọ́ gbà wípé ìjọsìn ni sọ̀lẹ́t ìjọsìn ni ẹ gbàládá lórí ẹ̀ kí lẹ fi gbà bẹ́ẹ̀ ṣé ẹnu wa la fi gbà ni àbọ̀kàn wa mò ń béèrè ṣé ẹnu wa la fi gbà àbọ̀kàn wa ọkàn wa kẹ́ ẹ wá gbéra kẹ́ ẹ ṣe sọ̀láàtì ní ṣíṣe gidi ìjọsìn lọ́nà ó di mélòó ó di méjì yẹn ni pé ìgbàgbọ́ tí mo ní wípé sọ̀láàtì yẹn ìjọsìn ni ó ń gangan fúnra ara rẹ̀ ìjọsìn mi ti ń gbà ládá lórí ẹ̀. kí n wá máa ṣe lásìkò rẹ̀ bọ́lá ti ṣe fi pa mí láṣẹ ní ìbámu pẹ̀lú ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìjọsìn tún lọ́nà. kí n gbà pé zakat ìjọsìn kí n sì máa yọ ìjọsìn tún lọ́nà. kí n gbà pé siyam ìjọsìn kí n sì máa ṣe ìjọsìn lọ́nà kí n gbà pé hajj ìjọsìn ni kí n sì lọ ìjọsìn lọ́nà ń lágbára láti lọ àmọ́ mo gbà pé ìjọsìn ni ń gbà ládàá lọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ náà ni kí n sòdodo ìjọsìn ni kí n gbà pọ́nrán èèyàn ni kí n máa sòdodo ìjọsìn ni tọ́lọ̀ ń fún yẹn ládàá lórí ẹ̀ kí n wá máa sọ ní pàápàá ìjọsìn mi ìtùnú ọlọ́run tún fún mi ládàá lórí ẹ̀ so ìjọsìn ọ̀fẹ́ ó gbòòrò ẹ rí i pé ilé mi ibi tó wà sí mọ́ṣáláṣí kìí ṣe nu mọ́ṣáláṣí ń rìn lọ ni báwo ní ṣe wá dé mọ́ṣáláṣí sin lọ láì jẹ́ pé mo rìn lọ mọ́ṣáláṣí tó ṣeéṣe kò lè ṣeéṣe àwọn bàbá yẹ kó wọ́n rú ọ. ẹni tí ó sì rọ òun rìn a jẹ́ pé nígbà tó jẹ́ pé ńlẹ̀ dé mọ́sálásí sílọ̀ láì rìn ntí ń ṣe tí ń fi débi tí ń ti sin lọ́nà ńkọ́ ìjọsìn tí lọ́nà. ẹ̀wà dúró ń tẹ́sí torí pé fẹ́ ṣe sọ láti ẹ̀yọ̀ kan ẹ̀wà dúró ládàtẹ́ wàá gbà torí pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn náà jẹ́ ìjọsìn. torí rẹ̀ ìjọsìn ó fẹ̀. àkọ́kọ́ ìjọsìn eléyìí tí wọ́n kọ́kọ́ fẹ́ mẹ́nubà nínú tírà yìí òun náà ni kitabul ilm ọ̀rọ̀ nípa àmà ọ̀rọ̀ nípa ìmà ìmà òun náà ni wọ́n ń pè ní al-idrak al-idrak kí nǹkan yéèyàn ni wọ́n ń pè ní mà àmọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ kí ni wọ́n ń pè ní mà ìyapa pọ̀ láàrin àwọn olùmọ̀ ẹ rí i pé tẹ́ bá ń sọ̀rọ̀ pé ìyapa wà láàrin àwọn olùmọ̀ ń pa kankan ẹni tí ò bá nímọ̀ ó rò pé wọ́n dilẹ̀ tó bá kàn dilẹ̀ sí mà wá léèyàn ọmọ ọ̀dà ẹjọ́ tẹ́ bá bí àwọn náà léèrè kí ni jẹ́ mà èdè Yorùbá kí ni jẹ́ mà bàbá yìí ẹ̀dì ilé kí ó la wà lónìí ẹ dìde ń jẹ́ ìmà. wọ́n ní ìmà ní àgbọ́yé ètò túmọ̀ sí pé mẹ́kò tó nípa ẹ́ńjìnì tẹ́pẹ́ tó bá fọwọ́ kò ku mọ́tò yóò jì aláìmọ̀kan ni torí kò ní àgbọ́yé ẹ̀sìn látàrí mẹ́kò tó ẹ̀ gbá. Hmm, bàbá yìí kí ni jẹ́ mà. ẹ sọ nǹkan kan <laughs> ẹni tí ń jẹ́ ìmà nílẹ̀ Yorùbá ń bí náà ní kó tá a bá lẹ́nìkan mọ kínní mm, ó ní mà ẹ sọ nǹkan kan <laughs> ọ̀dà ẹja lọ sí sáfù ẹ̀yìn ẹ bàbá yẹ bàbá yẹ ẹ wọ ìmà. E, kí ni jẹ́ mà ntí wọ́n ní téèyàn mà tọ́ dáyà lójú ọ̀dà mọ́ mà ṣùgbọ́n kò dá mi lójú tán wọ́n yẹ pé ní mà ní ìmà ló nà ọ̀gbá naam hmm, kamil kí ni jẹ́ ìyẹn ni pé ẹ̀ ń fi àtòdìjẹ́ ẹ̀ máa tún máa mà ntí ó mú yàn kó ń po aláìmà àtàwọn aláìmà <laughs> ẹ Abbas kí ni jẹ́ ìmà. Abbas ma pọ̀ ń bì. a <laughs> ẹgbàá ẹgbàá òun náà ni idraku shay ala ma huwa bihi fil waqi' ká dá nǹkan mọ̀ lórí bó ti ṣe wà gángan ni wọ́n ń pè ní mà kẹ dá yìí mà pé kínni kínni kínni wọ́n sì máa fi ṣe nàá wọ́n máa fi kọ̀wé. ẹnìkan ni rárá wọ́n a máa fi mú kọ ọgbà àbí ọgbà ẹnìkan ni wọ́n a máa wọ ọ́ sẹ́sẹ̀ sọ́gbà àbí ẹnìkan ni wọ́n máa fi kọ̀wé sọ́gbà àbí ọgbà ẹnìkan ni wọ́n máa fi hàn kíó àbí ọgbà torí yẹ kàn lè di oríṣiríṣi gbogbo náà ni kí wọ́n á lomi. ẹ sọ̀rọ̀ níta máa mu láti fi láti fi rẹ̀ǹgbẹ́ òní wọ́n ń pè lómi. sẹ́nìkan bá sọ pé omi ni níta máa jẹ lókèlè lókèlè sọ́gbà very good. kí ni fìlà ẹnìkan là máa wọ̀ ọ́ a máa wọ̀ ọ́ sídìí sọ́gbà aha idraku shay ala ma huwa bihi fil waqi' ká mọ nǹkan lórí bó ti ṣe wà ẹni wọ́n ń pè ní mà ó túmọ̀ sí kékeré ṣe gbogbo wa láyé ńlá mọ gbogbo nǹkan lórí bó ti ṣe wà ìdí nu ló fi jẹ́ pé mo lè jẹ́ olùmọ̀lágbọ̀n kan kí n jẹ́ aláìmọ̀kan ní agbọ̀n bòmíì kò nídìí kọ́ máa tẹ́ra rẹ jẹ́ pé gbogbo nǹkan lọ́mọ à olódo ni wọ́n nínú nǹkan púpọ̀ o ní ìsìnkú ó lè mí mà tó bá lọ gbé bàọ́lọ́jì kan wá tó jẹ́ pé kìí ṣe ẹ̀mí náà ti kọ́ ọmọ rẹ̀ rìn o à pé kí ni ó rò pé kí o wọ́n kàn ṣe kọ́ lọ́lọ́ kọ́ lọ́rọ̀ sóòlù lásán kí o ni tó bá gbé àwọn òwe bàọ́lọ́jì fún lárúbáwá wàá fèèlì táwa náà ti kọ́ bàọ́lọ́jì yẹn wá di advance one kí ni màá sọ èmi ọmọdé bẹ̀ wò kò nídìí kí n máa tẹ́ra mi jẹ́ pé ah ìwà mẹ́lẹ́ yìí àbọ̀ àbọ̀ ọbẹ̀ sórí ibu ni ìsàmì kó àwọn olódò ní ọmọ ìsọba yẹn nígbà tó ti mọ̀ kó wọ́n mọ́ yọ bẹ̀rẹ̀ sí sépè so ẹnikẹ́ni lè ṣe ah ṣe nísìnyí ìgbà tó wá ṣèbéèrè ti prof ti ọ̀daràn ṣé ọfẹ sọ pé prof ọmọ nítorí òun béèrè ni ah, èmi sọ pé wọn mọ àmọ́ tí wọ́n bá mọ̀ wọn ò ṣe kí ni aha torí pé ẹni tó ń mọ̀ níbi kan kọ́ mọ́ ibòmíì bọ́lọ̀ ń ṣe dá wa nù jàmá ẹnìkan ní specialization tiẹ̀ ní agriculture nínú agriculture yẹn gan ó mọ̀ nípa soil sẹ́wọ̀n kí ẹ̀tọ́ máa ń sọ̀rọ̀ nípa sísìn àwọn ẹranko nínú agriculture kí ni ó ṣe kí ọ̀rọ̀ adákẹ́ ni kí ẹ lọ pe lágbájá wa nítorí mànù ó túmọ̀ sí i pé kì í ṣe gbogbo nǹkan la mà lórí bó ti ṣe wà ọmọ kéwú kì í ṣe kó ọmọ kéwú alihamudulilayi ṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nípa tawhid ó nímọ̀ rẹ̀ so ó filẹ̀ fún àwọn ẹni tó bá mọ̀ nípa rẹ̀ ọmọ kéwú kì í ṣe kó ọmọ kéwú ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ nípa alwaqf

àgbéga ìmà ó ṣe àgbéga ìmà ó sì fi ọlá fún àwọn olùmọ̀ torí rẹ̀ làfọ onítìrà fẹ́ sàlàyé fadlul ilmi wa ma yata'allaqu bihi qala Allahu ta'ala ọlọ́run ọba tó ga sọ yìí pé qul hal yastawi alladhina ya'lamuna wal àyà kẹsàn-án nínú sóràtú zumar ọlọ́ọ̀ni sọ fún wa ìrẹ́ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ǹjẹ́ wọn a lè dọ́gba bí àwọn ẹni tó mà àtàwọn ẹni tí kò mà ǹjẹ́ wọn lè dọ́gba bí ìbéèrè nìyẹn tí wọ́n lè dọ́gba wọn à dọ́gba o nínú àyà yìí àríkọ́ lọ́wọ́ bá ń bá anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ ó ní kúl sọ fún wa àyà lélẹ́yìí jẹ́ ti alukur'ani alápọ̀nlé kò lẹ́tọ̀ kíkẹ́ ká gé nǹkan kan sọnù nínú rẹ̀ ọlọ́run sọ pé kúl gbogbo ibi tó ti sọ pé kúl kúl gbọ́dọ̀ ṣẹ́kù kọtọ pípé ká gé kúl dànù ẹ sì rí i pé àwọn àyè tí kúl kúl kúl tó wà ọ̀pọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni kúl huwa Allahu ahad ẹ tún rán mi létí bòmí kúl ya ayyuhal kafirun ẹ tún rán mi létí bòmí kúl a'udhu bi rabbin nas kúl a'udhu bi rabbil falaq ẹ tún mi létí bòmí. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله kíni dájọ́ kéèyàn ọmọ àmọ́ yọ kúl níbi tọ́lọ̀ ń bá ti sọ kúl nínú alukur'an gbogbo a ṣe sọ̀láàtì lẹ́yìn imam imam wa ka fatiha tán lẹ́yìn ìgbà tó ké fatiha tán lọ́ba ní huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ah, ẹ kan sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ rí i pé huwallahu sẹ́yìn máa sóra kan tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tọ́ bàbá ìmáàmù rákà kejì lọ́ba ní a'udhu bi rabbil falaq min sharri ma khalaq la ilaha illallah ẹ̀rí yẹn tó lẹ́yìn ẹ̀ sọláàtì yẹn ṣe sọláàtì torí nǹkan míì tó yàtọ̀ sálùkùránì ní ń sọláàtì yẹn ṣe sọláàtì nǹkan míì tó yàtọ̀ sálùkùránì ní ké báyìí. àwọn olùmọ̀ọ́ sọ pé gbogbo kúlkúlkúl tẹ̀rí yẹn àmì pé alukur'an ọ̀rọ̀ lọ́ọ̀nì. torí ní ìsìtú mo bá ń rán màkànṣẹ́ tí mo ní sọ fún wa pé mò ń bọ̀ tó ń bá débi tó ti jíṣẹ́ kí ni naam wọn láwọn ń bọ̀ mhm. wọn ní kí n sọ pé àwọn ń bọ̀ wọn ní kí n sọ fún yín pé àwọn ń gbogbo ni kí ṣe tí wọ́n ra yín lẹ̀ ń sọ alukur'ani ò rí Allahu ni. sọ fún wọn pé Allahu ọ̀kan ṣoṣo ni ṣé mọ̀ pé tó bá pé bẹ́ẹ̀ lẹ́yìn ó jìtẹ́ sọ fún wọn pé mò ń bọ̀ wọ́n ní kí n jíṣẹ́ fún yín pé sọ fún wọn pé mò ń bọ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tá a bá wá jíṣẹ́ bẹ́ẹ̀ fẹ́yìn Yorùbá kí lẹ́ wì náà kò gbédè ó ní kò gbédè àbẹ́ ẹ̀kọ́ ni àwọn túmọ̀ sí pé èdè jàǹbá la kà kún kìí ṣèdè àmánà torí èdè àmánà ni pé sọ fún wọn pé mọ̀ ń bọ̀ ẹ̀yin jíṣẹ́ bí wọ́n ṣe kéèyàn jẹ̀bi o àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ sọ fún wọn pé mọ̀ ń bọ̀ wọ́n rán mi kí n sọ pé sọ fún wọn pé mọ̀ ń bọ̀ kẹ́lẹ́ mọ̀ pé àmánà ńlá la alukur'an malayika jibril gbọ́ kul huwa allahu ahad kò wo ìtumọ̀ bọ́lọ̀ ń ṣe wí gangan gangan lónà wàá wí fún anabi sallallahu alayhi wa sallam anabi náà gbọ́ kò wo túmọ̀ bọ́lọ̀ ń ṣe sọ gangan lónà wí fún wa àtànàbí bá fẹ́ wò túmọ̀ anabi ọba sọ wípé.

tẹ́tí ma bó ṣe jẹ́ nìsín bọ́lọ̀ ń ṣe sọ gẹ́lẹ́ ni màláìka kà fún ànábì bọ́lọ̀ ń ṣe wí gángan lànábì kà fún wa qul huwa Allahu ahad tó bá pè tìmọ̀ la fẹ́ wò ànábì ò ní sọ kò ní sọ qul huwa nǹkan tí ọkàn sọ ni huwa Allahu tẹ́bọ̀n la pa láṣẹ àṣẹ ni ọkàn tẹ̀lé. قل أعوذ برب الفلق النبي أبا سوكيكني أعوذ برب الفلق تولي ألون أم بي النبي لي بولا سي مقا نبي لولون بي nítorí pé kúl ó dàgẹ́ bíi kẹ́ sọ pé kúm ó dàbí kẹ́ sọ pé okhroj ó dàbí kẹ́ sọ pé odkhol kí ni gbogbo eléyìí túmọ̀ sí léde lárúbá fẹ́ẹ́lì òru èwo ni fẹ́ẹ́lì amr tí iṣẹ́ bá sì ti jẹ́ ìtàn fi ń pààyàn láṣẹ sẹ́ni tá à ń pa láṣẹ wà wájú wa àbí òsì wájú wa. nàá dìde nígbà tó sọ pé dìde sẹ́ni tó ń sọ pé dìde fún bẹ́ẹ̀ wájú àbí òsì wájú. torí rẹ̀ ẹni tí à ń bá sọ̀rọ̀ pẹ̀lú fi'lul amr wọ́n máa ń pè ní mukhatab ay qum anta qul anta tàwa la dojú alukur'ani kan anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ náà láti wá sọ pé kul kul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun sọ fún wa ìwà anabi muhammad sallallahu alayhi wa sallam sẹ́ẹ̀rì bí táà ti rí i pé anabi ni wọ́n ń bá wí nù sọ ìwà anabi sallallahu alayhi wa alihi wa sallam lẹ́ni tí ń bi wọ́n léèrè wípé ǹjẹ́ àwọn ẹni tí wọ́n wà mà wọ́n lè jọ́gba pẹ̀lú ẹni tí wọ́n mà bí tí wọ́n lè dọ́gba ok tí wọ́n bá sọ pé èèyàn mà tẹ́ ẹ mọ̀ pé dọ́gba lérò pẹ̀lú kọ́ mà òun náà ni pé ọmọ nǹkan bí nǹkan ti ṣe rí ìtọ́gbà lérò pẹ̀lú pé èèyàn mà tẹ́ ẹ bá gbàgbé ó ní pé ẹni tó mọ nǹkan bí nǹkan ti ṣe rí tó lè dọ́gba pẹ̀lú ẹni tí ò mọ nǹkan pẹ̀lú bí nǹkan ti ṣe rí tí wọ́n lè dọ́gba wọ́n lè dọ́gba o ajẹ́pẹ́ ẹ̀dínmú lónìí tọ́lọ́wọ́n bá bá ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú pé àwọn ẹni tó mà ọlá ti ń bẹ fáwọn ẹni tó mà ẹni tó mọ̀ ò lè dọ́gba pẹ̀lú ẹni tí kò mà ìtọ́lọ́wọ́n bá ń bá wa sọ ni ẹni tó ma nǹkan pẹ̀lú bó ti ṣe rí ẹni tó ma nǹkan pẹ̀lú bó ti ṣe rí kí ni nǹkan náà tó bá ti wá nú alukur'an àbí sunna anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọ ń tọ́ka sí ìmà ìmà àkọ́kọ́ tí wọ́n ń tọ́ka sí onímà nípa ọlọ́run sọ ànábì wí. táwọn ẹni tó ní màùn tí wọ́n lè dọ́gba pẹ̀lú ẹni tí wọ́n mà bí. kò túmọ̀ sí pé sẹ́ni tó gba sàtífíkèètì só lè dọ́gba pẹ̀lú ẹni tí ò rí gbà ṣé ń yé wa nítorí pé ìgbà táwọn ọba máa ń tán bá wa sọ àwọn tí wọn fi ṣe fáàrí làwọn máa fi ṣe fáàrí èèyàn lè nímọ̀ láì níwẹ̀ ẹ̀rí èèyàn lè gbàwé ẹ̀rí kọ́ má nímọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wé ẹ̀rí chance ni kọjá pé ìbéèrè tí wọ́n ṣe kọ́lọ́yìn ẹlẹ́dàá wa ni kó ṣe déédéé àwọn àlọ́ àtàwọn àbá etí wàá máa dá ẹni tó kàwé kàwé kàwé tí lè fi máa wọn ò béèrè nǹkan kan nù tọ́ka ìwọ bá gbàwé ẹ̀rí eléyìí ọba fẹ́ẹ̀lì eléyìí tó túmọ̀ sí pé ìwé ẹ̀rí kìí ṣe gbogbo ìgbà ní túmọ̀ sí mà nítorí pé mo lè níwèé ẹ̀rí àmọ́ kí n má ní mà nípa nǹkan lórí bó ti ṣe wà ó túmọ̀ sí pé eléyìí lè gba master's degree kéléyìí ọgbà fourth degree sẹ́ẹ̀ mọ̀ pé wọ́n èsì ìsàdédé gbàwé ẹ̀rí ojú ọ̀nà pàǹkọ́ mọ̀ làá fi máa ń gba ìwé ẹ̀rí ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé mistakenly ìwé ẹ̀rí ẹ̀ sábà nígbà míì reflect ìmà káwa rí ọmọ tó ní dìgírì ẹyọ kan kó ní mọ̀jọ ẹni tó ní dìgírì méjì lọ nítorí pé òun mọ pàápàá nǹkan bó ti ṣe rí eléyìí kan gbàgbé ẹ̀rí ni kò nímọ̀ nípa pàápàá nǹkan tó eléyìí ó túmọ̀ sí pé tẹ́ǹ bá ń solùkọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga gíga ọmọ míì ó lè jẹ́ graduate assistant tó ẹsẹ̀ gba degree kọjá pé ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ ma ní department yẹn ó ń ró karankaran nínú ọpọlọ tiẹ̀ ju ẹ̀yin tẹ́ ti gba phd lọ ju ẹ̀yin tẹ́ ti di professor lọ nítorí pé ìsọwọ́ka ẹ̀kọ́ yẹn tọmọ yẹn ń kà ìsọwọ́ research tóun research ẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ so ó túmọ̀ sí pé kọgbàwé ẹ̀rí irú ti yín o àmọ́ nímọ̀ nípa ń tẹ̀ ń ọmọ jù yín lọ bẹ́ẹ̀ ni gbogbo ò máa rí láyé wọ́n kì í fi ìwé ẹ̀rí réètì àwọn tí wọ́n bá nímọ̀ ìpele yìí prof ni ah ìwọ tó ẹsẹ̀ gba degree ìwọ tó ní masters ìwọ tó ní phd ah, prof prof ah, prof wa jẹ́ rọ̀súl. ó lè jẹ́ pé prof olódo ni by chance ló fi rí professorship. torí ẹ̀ wọ́n ṣe sọ yìí pé ìwé ẹ̀rí ẹsẹ̀ mà àfẹni tó bá ṣiṣẹ́ tọ̀ o ti gbàwé ẹ̀rí yẹn ọ̀ wá ní dúró ọmọ wa máa ń dojúmọ́ ọmọ wa máa ń dojúmọ́ wọ́n á sọ pé ah tí nǹkan kan bá ju ìwé ẹ̀rí yìí lọ láyé ń lọ yẹ kún fún ọ. torí pé ọmọ bí nǹkan ṣe rí ní pàápàá rẹ̀ eléyẹn máa ń ṣe nígbà tó bá pé à ń wá ìmà láti fi ṣàǹfààní ṣèyàn láǹfààní ni kì í ṣe pé à ń wá ìwé ẹ̀rí láti fi máa pawó torí pé láyé jọ̀hún kìí ṣe ìwé ẹ̀rí làwọn máa ń wá àwọn ń wá màní láti fi ṣe àtúnṣe ara wọn láti fi ṣe àtúnṣe ẹlòmíì láti mú kí ilé ayé kódà kó dùn kó ṣe gbé kálukìyà mo sì sùn wà torí rẹ̀ àwọn tán ní màá tí wọ́n lè dọ́gba pẹ̀lú ẹni tí wọ́n mọ̀ wọ́n lè dọ́gba o wọ́n lè dọ́gba tọ́ tó bá jẹ́ pọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀sìn náà là ń sọ. So àwọn tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ń sọ ń bí wọn náà lẹni tó tọ́mọ bí ọ̀rọ̀ ọ̀ma ti ṣe rí ní pàápàá tí ń ṣe lò tí ń tẹ̀lé yàtọ̀ sẹ́ni tí òun kàn má ìmọ̀ yẹn ni kìí lò àbẹ́ni tó mọ̀ ní wàǹdàrùkù àmọ́ ńgbà tó rí pé àwùjọ tó ń wọ àwọn olódo ló kún bẹ́ẹ̀

ṣe odó lélẹ́yìn àbí mà ẹ̀hẹ́n náà pẹ́ olólòdò wa ń bínú bó ṣe rí gan ni wọ́n sọ kí wọ́n mú olódò olólòdò gan ìmánì. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون eléyìí ọlọ́run ọba fi ń ṣe àfihàn ọlátọ́wà fáwọn olùmọ̀ ó sì jẹ́ ìtaninídìí kan fún gbogbo ẹni tó bá ní làákàyè pé àtẹ̀mí àtiwọ́ kí ló yẹ ká ṣe káwa náà wà mà á wà á wà mà tá a fi nímà kìí ṣe pa wà mà tá a fi sákò ń mà. so ńgbà tá a gbọ́ àyà yìí yé ẹ wo ìhà táwa kọ sí mà láwùjọ wa tẹ ẹ bá rí àwọn èèyàn láwùjọ áfíríkà yìí tó ń sáré sí ìmàkan ní wíwá kẹ́ ẹ̀ mọ̀ pé oúnjẹ ni wọ́n ń wá wàláhì oúnjẹ tí ọmọ tó wà ní higher institution tó dààmú pẹ̀lú kọ́ gba handout handout handout torí kọ́ fẹ́ paasi ìdánwò ó fẹ́ gba ìwé ẹ̀rí kó lè bá a rí ní tí ó lè fún wa láti fi wá ṣe. àmọ́ ká wá ìmọ̀ pé mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn mi yìí dáadáa kémi ó lè bá a kú ònípo olódo kí n lè bá a tún ṣe sábàbí láti yọ ẹni tọ́lọ́wọ́n bá bá fẹ́ nínú àlùmọ̀ yìí kúrò nínú àìmọ̀ kan èèyàn mélòó ní síbẹ̀ kódà wọ́n tún máa fi ọ ṣe yẹ̀yẹ́ ni kí á lè à ń ṣe báyìí kéwú náà là kéwú ẹjọ tí ẹ bá ka kéwú yẹn sẹ́yìn sẹ́wù lẹ́rìí fi ṣe àbí wọn fi ẹyin léèrè ni kí ló dé tẹ̀yìn kan fi sáfúnlé kéwú kò nídìí ká wà lọ jìnnà ní kékeré ní kéwú téèyàn ó ké tán lọ ẹ pé iṣẹ́ wo lolú ẹ ó ṣe àbí ẹ̀kọ́ ni la ilaha illallah iná ló fi jẹ́ pé ibi tá a ti lè ga asáfún àbùkù wa jẹ́ tiwa ta ló yẹ ká máa bá jà. so ọlọ́run ọba ń pè wá ní nísìn pé ká wá mà ìsìláàmù kọjá nítorí wàá jẹ́ pọ́dọ̀ àwọn kan míì tí èsè mùsùlùmí láti wá máa kọ́ pé ó yẹ ká wá mà ọlọ́run ọba ń fi hàn wá pé ọlá tí ń bẹ fẹ́ni tó nímà ó kọjá tẹni tí ò nímà eléyìí wọ́n ń pè ní istifahamun inkari istifahamun inkari ìbéèrè pé kò rí bẹ́ẹ̀ tí wọ́n lè tọ́gba bí àwọn ẹni tó nímọ̀ àti ẹni tí ò nímọ̀ ìdáhùn rẹ̀ ni pé kò lè ṣeéṣe kò lè ṣeéṣe kò wá sẹ́nìkan nínú wa o tọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa kò lè ṣe lólùmọ̀ walladhina jahadu fina lanahdiyannahum subulana ẹ̀yẹ sá gbìyànjú ọlọ́wọ́n bá ní máa fi hàn mánà ọlọ́wọ́n bí fi ti àwọn bàbá pin sábà pé ọmọ olùmọ̀ ìní onímọ àìmọye ọmọ mẹkọ àìmọye ọmọ bàbá káfíńtà àìmọye ọmọ bàbá télọ̀ tọlọ Ẹlẹ́dàá wa tí ó ṣe lólùmọ̀ èèyàn sá ti gbìyànjú aláàánú lọlọ kí ló ti rora rẹ pin tó ń fi wọ pé ẹ ọ dákẹ́ ń torí irú wa <laughs> wọn dá nítorí irú yìí tí àná wọn dá nítorí irú yìí iṣẹ́ àrù àwọn sọ pé bíi ti iṣẹ́ àrù kọ́ ok ajẹ́kítí ọba ti jẹ́ kí wọ́n dá sí àrù náà torí rẹ̀ kí ó náà wà fún wa náà ẹ kọ́ kẹ́yìn náà máa ń pa ó pàtàkì púpọ̀ ọlọ́ntún ni yarfa' illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat eléyìí wá nínú suratul mujadila ayé ẹlẹ́kọ̀ọ́kànlá ọlọ́run láwọn ẹni tó gbàgbọ́ nínú wa wọ́n máa ṣe àgbéga fún wa àwọn ẹni tá a wá fún nímà nínú yín á ṣe àlékún àgbéga fáwọn àgbéga di mélòó fáwọn ẹni tó nímà méjì nítorí pé ẹni tó nímà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó ti síwájú gbọ́ lọ́ngbọ́ àgbéga tìgbàgbọ́ ti wà fún un agbega tìmà náà tún kún fún ó di agbega mélòó ó di agbega méjì ọlá di méjì nìyẹn. àkàràmọ̀kùnmọ̀lá nítorí dájú òun náà ní pé ẹni gíga lọ́lọ́ ń ṣe àwọn ẹni tó bá nímà. o ò bùkátà pé bàbá wo ló bí ọ inú ẹ̀yà wo ló ti wá ìran wo ni ìran rẹ ìlú wo ìlú rẹ wàláhi ò bùkátà rẹ. العلم يرفع بيتا لا عماد له ìmọ̀ máa gbé ilé ró sí òpó. àmọ́ tó bá yẹ pé aláìmọ̀kan bá léèyàn àìmọ̀kan á máa fọ́ gbogbo nǹkan ni. wàlìjáhàlù yahadimu baytal izzi wash-sharafi àìmọ̀kan á máa wó ilé ńlá ilé àgbéga a máa fọ́ dànù látàrí àìmọ̀kan tí nǹkan ọba bàjẹ́ láyé àwọn aláìmọ̀kan ni ọ̀pọ̀ tí nǹkan ọba dá láyé àwọn olùmọ̀ ni ọ̀pọ̀ torí ẹ̀ à ń bùkátà irú àgbéga báyìí àti wá rí àgbéga yìí ó ká lè ṣe sùúrù láti wá ìmọ̀ nítorí pé ìmọ̀ tẹ́ yẹn ọ̀rọ̀ rẹ̀ dùn sọ. So, ọ̀rọ̀ rẹ̀ sì dùn gbọ́ ṣùgbọ́n àti dé ipò ẹni tó ní màá kò rọrùn o kò rọrùn o torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sọ pé likullin ila sha'wil 'ula harakatun walakin 'azimun fi rijali thabatu gbogbo oníkálukú wa ló lè ta bíọ́bíọ́ ní ìyànjú àti dí àyè tó ga rere ṣùgbọ́n ẹni tó ga jù nínú wa lẹni tí ó lè dúró tí ó rìn ìrìn yẹn dópin gbogbo wa lè pa afẹ́ kọ́mà kí kàkàrírí ọ̀pọ̀ ń bẹ̀rẹ̀ gbogbo kálukú ti lọ́ra tíra Mukhtasar min Hadil Qasidin bàtà ìbàdébì kan ìdánilẹ́kọ̀ọ́ la pè fún àríjàmá kíní lè díẹ̀ <laughs> ọlọ́run ti rí i pé fẹ́ mẹ́kò lọ́yẹ̀ mi láyẹ̀ mi mi ò ṣèjẹ́ ìyá di kí ó àwọn ọlọ́run ṣẹ̀ṣẹ̀ rí àbí nígbà tó ra tíra ń yọ sí kò rí. bẹ́ẹ̀ ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn sábàbí tí wọ́n fi sá fún mànà nítorí wípé ó wù wọ́n ṣùgbọ́n wọn ò ṣetán láti ṣiṣẹ́ tọ̀. látọ̀ kí ó oní àbá kí ó inú kálukú dùn pé alhamdulillah ọmọ yìí náà kọ́ mà láti fi jáde wá sọ̀rọ̀ yá gbọ́ tẹnu tiẹ̀ náà lọ́rọ̀ bá ti ń dàrú láti pé ojú tiẹ̀ máa tì mí láàárọ̀ láàárọ̀ máa ti ní kálukú jáde kó aṣọ ní ìmọ̀ tí wọ́n sọ wọ́n ní àdíẹ̀ díẹ̀ náà insha Allah ẹ̀yin ọ̀padà dàkú kọ́ ọ wá ní ìjọ mélòó la díẹ̀ bùkátà láti máa sábà kó tó di pé yín dákòkò abẹ́rẹ́ rí nǹkan ẹtùdẹ́nu kíláàsì kálukọ́ kà á kọ́ mọ́ bàjẹ́ pé àwọn olódò là ń train àti gbọ́ ẹ̀yin ọmọ yìí ẹ̀yin ti ẹ̀rí ti yín láka ìwọ́n náà ká tiẹ̀ máa ń wọlé ọ̀ lẹ́nu ni tọ́ tọ́ ẹ̀ ní sọ ọ sọ pé mà kó lè bàjẹ́ pàkíyèsí tí wọ́n fún ọ yóò tún ju èso ń fẹ́ lómi lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́bàá rí kíkọ̀ wá mọ́ yọba ti pinnu lẹ́mi rẹ̀ pé wo ìwọ ẹ̀mí mi wọn kọ́ kí ó mẹ́mi so o sì fẹ́ ga bóòlù sì fẹ́ ga Ibn Abbas radiyallahu anhuma ó ní lil ulama'i ó ní àwọn àgbéga tí ń bẹ fún àwọn olùmọ̀ àwọn àgbéga kan ni eléyìí tí wọ́n fi tayọ àwọn olùgbàgbọ́ òdodo bí sab'i mi'ati daraja ní àgbéga ọ̀nà ọgọ́rùn-ún méje ma bayna ad-darajatayni masiratu khamsu mi'ati 'amin láàrin ìpele kan sí ìpele míì nínú àgbéga yìí ìrìn ọgọ́rùn-ún márùn-ún ọdún ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. ọ̀rọ̀ tí Ibn Abbas sọ yìí ọ̀rọ̀ yìí dùn púpọ̀ ìtumọ̀ ń sì kún kẹ́kẹ́ ṣùgbọ́n àlè máa fi sẹ́rí o ìyẹn tó bá dájú pé Ibn Abbas sọ ẹ má gbàgbé pé tíra tá a yọ nínú tíra tá a yọ iná lélẹ́yìí wọ́n yọ eléyìí nínú Minhajul Qasidin wọ́n yọ Minhajul Qasidin látinú Ihya'u Ulumiddin. so alfisi sọ nínú tó kó àléébù àti ayẹ tó kó bá Ihya Ulumuddin ti Ghazali òun náà làwọn ọ̀rọ̀ tá a máa sọ tá a fi tì síbi kan tá a wà tá a ní rí nítorí pé ọ̀rọ̀ yìí tó bá ké Ibn Abbas bá sọ yóò jẹ́ mawqufun lahu hukmu rafa yóò jẹ́ ọ̀rọ̀ sàábé tó ní ìdájọ́ kọ́rọ̀ ànábì ni torí pé eléyìí kàn lè rori lásán kó fi sọ. So. torí táyè bá gba gbogbo èèyàn láti máa sọ báyìí a ẹ̀sìn ọ bàjẹ́ bàjẹ́ bí ká sọ pé ọlá ti ń bẹ sani ti máa ń wá hudan wa bushra lórí ẹni tí kì í wá hudan wa bushra ó tú ọlá ti ń bẹ ó tú ìrìn ti ń bẹ láàrin sámàsílẹ̀ sẹ́wọ́n <laughs> sọ báwọn ẹni ń bọ̀ lọ́wọ́ àti tí wọ́n ló mú un wá irú rẹ̀ náà ni ọ̀rọ̀ yìí tó ó ń bẹ nínú nǹkan tí èèyàn kàn lè forí lásán sọ ó yẹ ká pé arínú alukur'ani àbí kọjá pa anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ anabi ó sọ bẹ́ẹ̀ ó súnmọ́ ó jẹ́ ìròyìn àwọn ẹni tí máa ń iná lélẹ́yìn ṣùgbọ́n àyà ti tó wa wípé ọlá ń bẹ fáwọn onímímà tayọ táwọn olùgbàgbọ́ òdodo àyà yẹn tiẹ̀ ti kọ́kọ́ tọ́ka sí i pé ọlá àtàwọn onímọ̀ ti di méjì nígbà táwọn olùgbàgbọ́ òdodo tọ́lá tí wọ́n mọ lórí ẹyọ kan nítorí pé olùmọ̀ tá à ń sọ̀rọ̀ ọpọlọ àti ẹ̀tún ju tolùgbàgbọ́ òdodo lọ olùgbàgbọ́ òdodo ló ń gan láti pìlẹ̀ àjẹpọ̀ lọ́la jíjẹ́ olùgbàgbọ́ òdodo ó tún lọ́la ti jíjẹ́ olùmọ̀. ó wà nínú Sahihul Bukhari àti Muslim láti ọ̀dọ̀ muawiya ibn abi sufyan radiyallahu anhu a sì mọ̀ pé muawiya sọ̀hábẹ́ ni o abu sufyan bàbá rẹ̀ sọ̀hábẹ́ làwọn náà àjọ pé ńgbà tá a bá sọ pé muawiya ibn abi sufyan kí lásán radiyallahu anhuma àti bàbá àtọ́mà ọlọ́nkó sí àwọn méjèèjì. Muawiya yìí ọjọ́ kan nínú àwọn akọ̀wé alukur'ani tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fanabi sallallahu alayhi wa alihi wa sallam talukur'ani bá ti sọ̀kalẹ̀ ọ̀nbẹ nù àwọn ẹni tí máa bá nàbì kalẹ̀ ọ̀kan wọn ni gbogbo wọn torí pé di wípé ilẹ̀ ti Muawiya ma àìmọye ilẹ̀ ló ti ma ṣáájú tiẹ̀ àwọn èèyàn ti ń jẹ́ mùsùlùmí tí wọ́n sì ti ń bá nàbì kọ wáhàyí kalẹ̀ ṣáájú kí Muawiya tó di mùsùlùmí wọ́n sì mọ̀ wípé Muawiya radiyallahu anhu ó nínú àwọn Muslimatul Fath àwọn ẹni tó gba Islam. ní ọjọ́ tánàbì sallallahu alaihi tọ́lọ́ fún ṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà ọdún wo ọdún anabi wa Muhammad sallallahu alaihi wa wasallam anabi ti kú lọ́dún kẹló ọdún lọ́dún ó kú lọ́dún kẹwàá lẹ́yìn hijra ajẹ́pọ́dún mélòó ni ọdụm fi mùsùlùmí tó kú ọdún méjì ṣé láàrin ọdún méjì tí Muawiya tó fi wá jẹ́ mùsùlùmí kálẹ̀ bí o tó kù sálùkùránì kankan ọ̀sọ̀ kalẹ̀ ọ̀sọ̀ àbí ọ̀sọ̀ ọ̀sọ̀ tábà sọ fún pé ààyè eléyìí tó sọ̀ kalẹ̀ yìí ìwọ náà kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi ti kọ́ ṣé ààyè kan tó bá ti kọ́ ó tó láti pè lọ́kàn Hmm, adúpẹ́ fọlọ́ muawiya yìí sahabe ni àbí èsè sahabe bàbá rẹ̀ ńkọ́ kí là ń fi dá sahabe mà kéèyàn rà nàbì sallallahu alayhi wa alihi wa sallam kódà kó ṣe lódiwọ̀n àṣẹ́jú àyà kó sì gbà nàbì gbọ́ kó sì kú lórí ìgbàgbọ́ ọ̀hún mẹ́tẹ̀ẹ̀ta yìí ó pé lára muawiya àbí òpè adúpẹ́ fọlọ́ muawiya tó ajọ́ta nàbì rí bàbá rẹ̀ náà tá ànábì ní tẹ́lẹ̀ wọ́n gbégi dínà ànábì kódà kìí ṣẹ́gun lásán wọ́n kó sójú ọ̀nà ànábì wọ́n gbé idà wọ́n gbé lánàbì lọ́rùn wọ́n fẹ́ pa ànábì àti pé papá gan Muawiya yìí ọ̀sánà àti bàbá rẹ̀ Sufyan Abu Sufyan wọ́n sánà bí ìjákulẹ̀ ó ti ṣe bá Islam bí Islam ó ti ṣe dìtàn látìgbà tó ti wà lórí ìtẹ́ rẹ̀ ṣé gbogbo ohun tí wọ́n ti wá ṣe ṣáájú yìí ọyọ wọn kúrò ń kọ àtijọ́ sàbí ọyọ wọn kò ń bẹ nítorí pé innal ìsìláàmà yahdimu ma qablahu ìsìláàmù máa wó ní téèyàn bá ti ṣe ṣáájú rẹ̀ dànù. adúpẹ́ fọlọ́ ní bá ti dárúkọ Muawiya kí la sọ radiyallahu anhu bàbá rẹ̀ Abu Sufyan radiyallahu anhu kọ́dà kó ṣe pé ìwọ bínú títí títí ọ̀tàkìtì ó forí sọlẹ̀. So sọ yóò tún bínú títí ọlọgbógun ẹkú tí ó gbé mu ó sì rẹ ni sàábẹ ni Muawiya sàábẹ sì ni Abu Sufyan radiyallahu anhuma Muawiya yìí ọlọgba àdìsí wa àdìsí tó wàá gbà wá yìí ọ̀nbẹ nu sahih bukhari àti sahih Muslim sẹ́ńbà ní àdìsí wa nu sahih bukhari àti sahih Muslim kí ni nǹkan tí yóò fi sílẹ̀ nínú ẹ̀mí yín lápẹ̀rẹ̀. ipe àdéhùn yẹn ọ̀fi ẹsẹ̀ rinlẹ̀ ogúnrégé gbogbo yorùbá tó bá gbọ́n dáadáa sọ. kò sí iyèméjì ń bẹ alimami bukhari àti muslim wọ́n gbé jáde láti ọ̀dọ̀ muawiya ibn abi sufyan onísàmìtì rasulallah sallallahu alayhi wa sallam yaqul ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ o sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ kí anabi wa ike àti ọlọ́lọ́wọ́n bá ń bẹ fún ti ń sọ pé wọ́n sọ fún ni àbò ńlọgbọ́ wọ́n sọ fún pànàbí wípé àbò ńlọgbọ́ fúnra rẹ̀ adúpẹ́ fúnra adúpẹ́ fọlọ́ kọjá mùsùlùmí kí ló gbé lọ́jọ́ kó wájú ànábì náà kọjá mùsùlùmí kí ló dé tá fi gba rìwáyà lẹ́nu rẹ̀ rìwáyà mélòó làbújá àlùgbà wa naam Abu Lahabi nǹkan àyínká làwọn ọ̀tá Islam ẹ wàá máa bú àwọn sàábì ànábì ẹ pẹ́ ń kórìíra àwọn sàábì ànábì torí pé ẹ̀yin fẹ́ bẹ́sìn Islam jẹ gbogbo ẹ̀ lórúkọ pa àmọ́ tí ò ní bá a ọlọ́nsọ wa ń bi kí ó tó dorí kodò tí wọ́n bá ti ń ṣèṣe ṣíà ọ̀rọ̀ wọn ò ṣòro dáàmà síbẹ̀ yìí náà ti máa tẹ́ fi máa dá ṣíà mà kọjá pé sàábì là máa bú ká máa bú sàbí ká tún máa mú mi sí gbogbo mi ọmọ yìí subhanallah a àdúpẹ́ fọlọ́ torí ẹ̀ kò sí bó ṣe jọ tẹ̀sí islam láti rí ròní tù muawiya gbọ́rọ̀ yìí wa wọ́n lọ́nà nabi sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayra yufaqqihhu fi ddin gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ro yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn gbogbo ẹni tọ́lọ̀ ń bá ro rere rò yóò fún lágbọ́yé nínú ẹ̀sìn àjẹpẹ́ níní àgbọ́yé nínú ẹ̀sìn àmì pé ọlọ́run ti ro rere rò yanu ọlọ́run dákun ro rere rò àwa náà. man yuridi Allahu bihi khayra gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń gbèrò rere kan fún yufaqqihhu fid-din yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn. torí rẹ̀ iná ń sọ pé gbogbo ọ̀rọ̀ tó bá wá nínú alukur'an àbí sunna tí ń tọ́ka sọ́lá tí ń bẹ fún mà ìmọ̀ tí wọ́n gbà lérò ń bẹ ní kíni al-fiqhu fid-din al-fiqhu níní àgbọ́yé nínú ẹ̀sìn. níní àgbọ́yé nínú ẹ̀sìn kò ní í ṣe pẹ̀lú màfíkù lásán torí màfíkù abala kan ni nínú àwọn àmọ̀téèyàn fi lágbòye nínú ẹ̀sìn ìmọ̀ tọ̀hídì náà ara àmọ̀téèyàn fi lágbòye nínú ẹ̀sìn ni bẹ́ẹ̀ náà ni àwọn àmà eléyìí tó ní í ṣe pẹ̀lú súnà nínú àwọn àmà téèyàn fi lágbòye nínú ẹ̀sìn ni gbogbo ẹni tọ́lọ̀ wọn bá bá ti ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn alhamdulilayi ẹ rí i pé gbogbo mùsùlùmí ìmọ̀ awù wọn pé káwọn ọmọ wọn máa kéwò náà lẹ́sẹ̀ rí kóníkálukú wọ́n máa rán máa lọ lé kéwò wọ́n sì máa forí tì wọ́n máa mọ́nítọ̀ àwọn ọmọ yẹn nítorí pé ọmọ ò ní sọ pé òun fẹ́ lọ lé òbí ni ò ní gbà òbí ni ò ní gbà gbogbo àwọn èèyàn gbogbo èèyàn náà lónìí tí wọ́n padà wá rí kí ó kọ́ tọ́lọ̀ ẹlẹ́dàá wa padà fi mà wọ́n àwọn òbí wọn ti ṣe mẹ́wàá ń bẹ̀ kọ́lọ̀ wọn sa àwọn òbí yẹn lẹ́sàn-án rẹ̀ gbogbo òbí ọjọ́ kan ti wáyé rí lórí ẹni tó kọ́ kíó tó sọ pé wọ́n lọ lé kíó má bóyá nítorí wọ́n lé fowó lé kíó àbí nítorí àwọn mọ̀álìmù ń jà lọ́rẹ́ àbí nítorí wọ́n kọ́ títí kò yé táwọn bàbá rí ó ní kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ èmi ọmọ ìwọ náà ò ní mà ọlọ́run ò ní jẹ́ ọyáyáyá gbọ́nà bàbá mi ẹ̀ gba ní òfìsì ìmàdélé kí o kọ́dà ara àwọn màmá tó ṣe pé yóò sì kọ́ sítòsí ilé kí o yóò máa wu ọmọ rẹ̀ kó sọ wà ń bẹ̀ àsìkò tí wọ́n ń kọ́ wọn sóun náà ń dáhùn àbí ọ̀dáhùn ìgbà tí màmá bá tó rí i pé ibẹ̀ lọ́wà òun náà ń dáhùn ni màmá ò tó sí sẹ̀kù màmá ò má kí ó kankan o àmọ́ nítorí pé kò wú kọ́ mọ̀ wọ́n jólódò ó sì wù kọ́mọ wọn bẹ́nu ẹni tọ́lọ̀ wọn bá ro rere subhanallah ẹ rí i pé àwọn bàbá kan wá wà adúpẹ́ fọlọ́n pa àwọn ọ̀pọ̀ lọ títí bẹ́ẹ̀ náà làwọn màmá kan àwọn ò tiẹ̀ ju ẹ̀ta awóró lọ àwọn tí wọ́n sọ pé ọ gbọ́dọ̀ délé kí o kò sí ní kí o ṣe láyé tiwa o ńgbà táwọn ọ̀kọ́ kí o táà máa sáyé ni kí o kí ni àwọn bàbá àdánù nìyẹn àwọn àyà wàhálà ọlọ́ndàkùn mọ́sà àwọn bàbá tiwa bẹ́ẹ̀ o mọ́sà àwọn màmá tiwa bẹ́ẹ̀ man yuridillahu bihi khayra yufaqqihhu fid-din gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ wọn bá bá rore rorò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn ẹ̀ríkà àdìsí wọ́n tọ́ka sí abala kan nínú abala méjì eléyìí tí ń bẹ fún ìmọ̀ téèyàn bá ń kọ́ mọ̀ abala àkọ́kọ́ òun náà ní ká ha nta tà ń kọ́ abẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká gbọ́ ń tà ń kọ́ yé ká gbọ́ ń tà ń kọ́ yé èwo lọ pàtàkì jù nù méjèèjì ẹ̀rí pé ìyapa ẹnu ni láàrin àwọn olùmọ̀ tó nímà tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa àmà ṣé ká fún agbọn híhà nǹkan lọ́lá ńlọ́lọ́lá jù ni lórí agbọn gbígbàgbọ́ yé rẹ̀ àdàgbọ́ yé ńlọ yẹ ká fún lọ́lá lórí híhà nǹkan kò sí tàbí ṣùgbọ́n pé kí n kàn ha lásán kí n má màtúmọ̀ rẹ̀ kí n má gbàgbọ́ yé rẹ̀ kò sọ mí dolùmọ̀ kò sọ mí dolùmọ̀ torí pé ru wọn tó bá tiẹ̀ ṣàṣeyege lẹ́nu ẹ̀kọ́ pọ́padà gbàgbé ẹ̀rí ó ti ní àsọyépọ̀ pẹ̀lú olùkọ́ni o irú wọn lẹni tí ó ti sọ fólùkọ́ pé ṣe é rí ùsùlù fíkìú yìí báyìí nítorí dájú ni pé kò yé mi bẹ́ẹ̀ ni olùkọ́ kan tó jẹ́ lárúbáwá tó náà ti dolùkọ́ nìsín tó náà ń kọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ni sọ fún wa ó ní usulul fiqh tó ń fi jáde ní kulliyati sharia wọ́n kọ́ nǹkan nǹkan kò yóò èdè wọn wọ́n sì fi ń kọ́ wọn. àwa tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lè dé tiwa tí o bá ń bẹ́ nu wa haúsá ń bẹ́ nu wa àwọn birom wọ́n ń bẹ́ nu wa bẹ́ẹ̀ náà ni àwọn tíìf wọ́n ń bẹ́ nu wa bẹ́ẹ̀ náà ni àwọn kanúrí àwọn tápà wọ́n bẹ́ẹ̀ nu wa àwa wa ni kálíbà àfikọ́ mà subahánàlá wọ́n ń àwọn ọmọ tí ìpìlẹ̀ èdè wọn tí èsèdè èdè ọlọ́run ní kọ́ wọn ẹni tó wá jẹ́ bàbá àtìyá rẹ̀ ẹni wọ́n fi ń kọ́ òun wá ní jẹ́wọ́ fún wa torí kò nídìí ọmọ parọ́ wọn bá bí ọ́ padà jẹ́wọ́ wọ́n ti gbìyànjú láyé gbà wọ́n tún ju ti sìn lọ wọ́n gbìyànjú ṣùgbọ́n kò yé mi bóòlù ẹ̀sìn wa paṣì ibi tá a ti mọ̀ pé ètí máa ń bùkátà àgbọ́yé tọ́mọ gbàbẹ̀ kọjá tí òye tó sì paṣì rẹ̀ gẹ́gẹ́ bí ìdánwò wọ́n sànù rẹ̀ ni ó ní nítorí ṣẹlẹ̀ ni pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ hundred level òun òun máa lọ bólùkọ́ ni wọ́n sọ pé yóò dáa fún yín ọlọ́run sì fàlùbáríkà sí màá yín àwọn ọmọ yín àwọn náà jòlúmọ̀ yóò máa dáa fún yín ní títí láéláé sẹ́ni tó ṣẹlẹ̀ ní pẹ́ kọ́tẹ́ wa kọ́ máa yé mi àmọ́ nǹkan tí ó pé gbogbo ń tẹ́ ẹ bá kọ́ wa ń táàmù yìí wọ́n hà láti bẹ̀rẹ̀ dópin bíi fàtìhà bàbá àdìjọ́ ọ̀dánwò wọ́n bá yín sọ gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀mí ìtẹ́ ẹ bá fẹ́ ẹ <laughs> ìdínú tó fi rí ṣe akramakumullah tó ntí máa ń bùkátà gbọ́yé téèyàn ọba fi lè gbọ́yé láyé tí ó sì lọ gbàbẹ̀ kọjá ẹ gbà pé ọkàn rù lọ sọ̀kalẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn olùmọ̀kan wà láyé àwọn máa ń sọ fún wa pé ntọ́ yẹ ká mójútó jù nínú mà ní pé káhà torí man hafidhal mutuna hazal funon ẹni tó bá ti há àwọn tíra ìmọ̀ ti péjọ sọ́dọ̀ rẹ̀ àwọn olùmọ̀wá kẹ́sì máa ń sọ pé àgbọ́yé lọ́jà nítorí pé ẹni tó bá lágbọ́yé òun gangan ni ó lè sọ kùnkùndùn tó wà nínú òfin ṣẹ̀ríà yìí òun ni ó lè sọ̀rọ̀ tí ó kò mú òkun tọ́lọ̀ wọn bá ń fẹ́ kágbọ́yé ọ̀dọ́ rẹ̀ gan láti máa èwo lọ́tọ́ èwo ni ọ̀tọ́ eléyìí ní máa jẹ́ kó lùmọ̀kan ga jù lùmọ̀kan lọ agbára mo gbọ́ yé jù ọ lọ agbára mo máa ń tọ́tọ́ ka sí jù ọ lọ wọ́n léléyìí ń lọ ga jù wa ní sọ pé ẹ̀hà lásán a sì ní sọ pé ẹgbọ́ yé lásán ẹjẹ́ apá méjèèjì pọ̀ ẹjẹ́ ká há èyí tọ́lọ̀ ń ká lè há. ká wá gbìyànjú lákòókò kan náà láti gbàgbọ́ yìí rẹ̀ dáadáa níta ń pè ní mà nìyẹn o níta ń pè ní mà ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ yẹn ọ̀nà wo ló fẹ́ fi mú wa gbọ́ yìí tí wọn náà ó ti yí ọ náà torí pé tí ọba bá yí ẹni tí ń bá ní sọ̀rọ̀ kò sí bó ṣe lè láyé àwa tá à ń gbọ́ àmọ́ tó bá kọ́ kàn há ni tí ẹ̀ ní pé ń tọ́ hàn sọ fún wa má wulẹ̀ ṣàlàyé torí kò kúkú mà tẹ́lẹ̀ náà iná ni wọ́n ṣe sọ pé ọwọ́ àna hadith rubba hamili fiqhin ghayru faqih ó ń bẹ nínú àwọn ẹni tó ru ìmàsórí táwọn ò lágbọ̀ọ́yé rẹ̀ wọ́n kàn jíṣẹ́ rẹ̀ ni rubba hamili fiqhin ila man huwa afqahu minhu ìwọ kàn jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn ẹni tó jíṣẹ́ rẹ̀ fún wọn gbọ́yé jù ọ lọ gẹ́gẹ́ bí àpèjúwe alimami ahmed àti alimami shafi'i rahimahum allahu ta'ala shafi'i máa ń sọ fún imaamu ahmed pé ẹ bá wa yí àdéhìí wò tẹ ẹ bá ti rí gbógun rígi ọfẹsẹ rìn lẹ sáà ti sọ fáwọn tẹ bá ti sọ fáwọn àwọn bẹ̀rẹ̀ sí yọ àwọn òfin tẹ̀yìn ò lè lérò kó lè wà ń bẹ láéláé torí rẹ̀ wọ́n ní imaamu shafi'i rahimahullah wọ́n jókòó ti àdéhìí yìí يا أبا عمير ما فعل النغير يا أبا عمير ما فعل النغير لا تنهي صلاة العشاء sí ẹ̀bá àsùbá wọ́n sì yọ ìdájọ́ àádọ́rin nínú àdéhùn yẹn ẹgbọ́n tuma rẹ̀ báyọ̀ iná lè gbìyànjú ìwọ bàbá Umair kí ló sẹ́yẹ olóńgò rẹ̀ àà kí kẹ́ máa bọ́ ọmọdé kékeré ṣeré ṣé ìwọ tó ń fọlọ yìí kí ló ṣe bèbí tó ń fi ṣeré wọ́n sì yọ ìdájọ́ bíi seventy kò sì sí kan tó ṣe dànù bẹ́ẹ̀ so wọ́n ní àgbọ́yé tó péye nípa ẹ̀ so àwa náà ká di méjèèjì pọ̀ kò sí àǹfààní nínú pé mo nímà tí n bá ti há nǹkan kan sórí nínú mà nísìnyí fẹ́ sọ̀rọ̀ pé láyé ànábì kan nítorí tiẹ̀ ọlọ́run ti torí rẹ̀ tún rán bọ̀dá rẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run wa rán àwọn méjèèjì sí káfíìrì kan ànábì kan bọ̀dá rẹ̀ pẹ̀lú ẹ̀ ọ̀ràn sí káfíìrì kan sẹ́wọ̀n pé mi ti mú ma wá nínú mà mo gbọ́dọ̀ ha orúkọ anabi ànábì la ànábì wo Musa aleyhi salam tani bọ̀dá rẹ̀ tọ́lọ́ ń ti torí tiẹ̀ rán pẹ̀lú ẹ̀ harun aleyhi salam olóhùn aran sí káfíìrì alágbẹ̀rùgbẹ̀rì ńlá kan firaun so nínú mà ìyẹn gbọ́dọ̀ ha bẹ́ẹ̀ nísìn nínú mà ẹ tún gbìyànjú láti ha ní yẹ ha bí ìlú bí déètì wọ́n sọ fún yín pé Madina to Baghdad òun náà ló Olú olúùlú fún àwọn àjọbẹ Islam nígbà yẹn ó ṣubú sọ́wọ́n àwọn at-Tatar ní muntasaf al-qarn as-sadis al ọdún wo gan ọdún náà five six five hijri five hundred and sixty five hijri so irú àwọn nǹkan bá ẹ̀ hà sórí bákan náà kò sáǹfà nínú olùkọ́ àbákẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam ni ọ kò tí ẹ̀ sí kankan tó ọha sórí inú alukurani. tẹ́bàtì wàá fẹ́ sọ̀rọ̀ tó ti dọ́lọ́ alukurani ọmọ ọmọ alukurani wa. ẹ bá ń sí Suratu Zumar ẹ dà kú ọ yẹ kí nǹkan kan wà lórí kò yẹ kó rírì ó gbófo dandan ha gbogbo o. ọlọ́run ṣe ń rọrùn fún alihamudulilayi ọwọ́ pé kò ti ṣe gbogbo ń rọrùn mi kí gbogbo wọ́n ní ma la yudraku kulluhu la yutraku jullu níta àbá ti lè rí gbogbo ẹ̀ mú àti ní sọ gbogbo ẹ̀ lẹ̀ kódà kó ṣe pé júzù àmà júzù tàbáraka júzù kọ́sítẹ́míà kí nǹkan kan sáwà lórí rẹ̀ bẹ́ẹ̀ làwọn àdìsá nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam kò yẹ káwa pé kò sí nǹkan kan lórí rẹ̀ nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ pé ọmọ ń pa ẹ̀sìn wọn wá lọ ọmọ ọwọ́ aha orin sórí lóríṣiríṣi sẹ́mi kọ́ àwọn orin sẹ́mi àṣírí tọ́fà táwọn ẹni tí máa kọ́ kí ó fi máa fẹ́ há òun tí wọ́n yẹ há alukur'ani tí wọ́n yẹ há sunna sẹ́mi tọ́fà ẹ gbìyànjú a ah, lè kí ó la wa kí ló dé ibi wọn náà lọ lè kí ó bórin lọ há nìsí sẹ́mi kí tó bá pín láti pèlè làwọn alẹ́ kí ó wà nílẹ̀ yorùbá yìí lọ́ba jẹ́ pé àwọn àfáà yẹn gan mọ alukur'ani ké dáadáa lọ́ba ti jẹ́ pé alukur'ani yìí ha pẹ̀lẹ́kọ̀tàn kọ́ mọ̀nàbá mójútó fún wa tí o bá tí o bá alukur'ani débi kan o bá pọ̀ ṣùgbọ́n táwọn dààmú fún oní wọ́n kàn kọ́ ọmọ kí ó ń dà ń woro ni kí ó jàǹbá èyí tí ó kànjọ tí wọ́n fi ṣe Allahu Akbar làwọn dààmú fún wọ́n mọ̀ akọ wa láwọn nǹkan tó jẹ́ pé àwọn ń wò pé tó bá pé iṣẹ́ àfáà náà lápadà ṣe tá a máa ṣe mu'allim á lè máa fi pawó lóde mo rò pé yé wa torí ẹ̀ náà lẹ́sìn rí tí wọ́n máa fa àwọn orin un bí ẹni fa màálù orin ni wọ́n dààmú fún bàjẹ́ àwọn orin tí wọ́n fi ń jà lábà owó sọjọ pété ẹ bá ti kà báyìí ẹni tí bá ń gbọ́ yóò máa yọ jáde so irú rẹ̀ làwọn dààmú fún tó alukur'an àti sunna ó yẹ kó wà lórí wa àfi tí ìbá sẹ̀kọ́ ẹ̀sìn lẹ́ bá kọ́ ó wá yẹ ká wá gbọ́ yé nítorí pé ntàdí sì ń tọ́ka sí ń là gbọ́ yé gàgàn man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din torí lópin ìgbà táwọn ẹni tó lágbọ́ yé ẹ̀sìn bá wà àwọn èèyàn ò ní ṣìnà ẹni tó mọ bó ṣe lè gbọ́ alukurani àti sunna yìí tí wọ́n bá wà láàrin àwọn èèyàn àwọn èèyàn ò ní ṣìnà torí látàrí àgbọ́yé rẹ̀ á máa mọ ìdájọ́ ọlọ́run lórí gbogbo tí bá ń ṣẹlẹ̀ àìgbọ́ wa ní símá àìmọ̀ yóò bù ṣe yóò túmọ̀ sí pé agbọ́ àgbà ni. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àgbọ́yé ó pàtàkì púpọ̀ ṣùgbọ́n àgbọ́dọ̀ di onìkan mú tá a bá wà ní àyè pàǹkọ́mọ̀ ká tún gbìyànjú láti ha ntọ́lọ́mba ní ká lè ha. man yuridillahu bihi khayra yufaqqihhu fid-din. àdéhùn yìí ó ń bẹ nínú àwọn ẹ̀rí táwa náà máa ń lò láti tọ́ka sí ọlá tí ń bẹ fún alfiq lórí gbogbo mayoko alfiq tó ń ti pò nìkan kọ́ ni wọ́n tọ́ka sí ṣùgbọ́n àwọn olùmọ̀ máa ń sọ pé yufaqihu fi din kalimatul fiq òní wọ́n lò torí ẹ̀ ló ti jẹ́ pé nínú gbogbo ma ṣẹ̀ríà ìmọ̀ fiq ọ̀gá púpọ̀ kódà ìmọ̀ tawhid wọ́n máa ń pò náà ní alfiqhu al-akbar alfiqhu nígbà tí ìmà nípa tẹ̀wé nígbà tí ìmà nípa alfuruwa wọ́n ń pè ní alfiqhu alasghar torí rẹ̀ ìmà fiqh ọ̀gá púpọ̀ nínú alulumu shar'iyya ìmà fiqh ọ̀gá púpọ̀ abu umama radiyallahu anhu sọ́hábìlù náà ọgbà ẹgbà wáyé wa ẹgbà wáyé ó sì jẹ́ ẹgbà wá tó ṣe pé tá a bá wo gbogbo ọ̀nà tó gbà wá á sọ pé náà ó ṣeé fi sẹ̀rí hadithun hasan hadithi tó dáa ni wọ́n dárúkọ àwọn èèyàn méjì kan fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ahaduhuma caabid ọ̀kan nínú àwọn méjèèjì ó jẹ́ sẹ́sìnsẹ́sìn wal caalim èkejì jẹ́ olùmọ̀ tọ́ba ti sọ bẹ́ẹ̀ nínú mà ike sẹ̀sìnsẹ̀sìn lèèyàn kan ó túmọ̀ sí pé ń sẹ̀sìn tó ń ta ìnímà ó ń ṣẹ̀sìn tó ń ta ìnímà kébèsè máa ń sọ fáwọn Yahudi àtàwọn ànàsọ́ra wípé rohban ńlá nìkan ṣẹ̀sìn ṣẹ̀sìn àfòjó ṣẹ̀sìn àforígbandúkú ṣẹ̀sìn so tí wọ́n bá pè nìkan ní Hibr olùmọ̀ńlánu àìsí màkó olùmọ̀ náà ó sin lọ́n ṣùgbọ́n gbà tó wọn bá sin lọ́n kọ́ yóò sin lọ́n pẹ̀lú màá aláìmọ̀kan kọ́ kí ni ọba tún fi sin lọ́n àìmọ̀kan náà ni gẹ́gẹ́ yìí náà ti ṣe mọ̀ láwùjọ wa lónìí tá a bá pẹ nìkan ní sẹ̀sìnsẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ó lè jẹ́ kóńtọ̀rí kọ́ là ń tọ́ka sí nítorí kóńtọ̀rí kọ́ òun fẹ́ràn kó wọn máa ṣe zikiri ṣùgbọ́n pẹ̀lú àìmọ̀kan yọ́ọ́ máa sẹ̀sìn pẹ̀lú àìmọ̀kan àwọn ka ìfàsìkò ṣòfò wọ́n kà kún pé àwọn fàsìkò ṣòfò ní tá a bá jókòó níbi tá à ń ti ń kọ́ máa ọlọ́run lọ́mọ etí kiri tó ti ṣe ọwọ́ àlọ́ jókòó ẹlẹ́nkọ́tìrà kan ah ẹ̀ńfàsíkò sófò ni ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí máa jáde káyé àwọn sọ pé ẹ̀ńfàsíkò jẹ́ nítorí pé ẹ ti rìn ẹ ti dé Cambodia ẹ ti dé Chad kọ́nà ẹ lè ti dé Wagadugu ẹ̀yin wá jókòó lọ́jà àgbo ẹlẹ́nkọ́tìrà ah bọ́ọ̀lù àlùmọ́ọ́sẹ̀ wá rí bọ́ọ̀lù àlùmọ́ọ́sẹ̀ ṣàǹfààní lára yín àlùmọ̀ sàǹfààní lára olódo kí ló ní tó fún wa. fákìdù ṣẹ́yí láàyè ọ̀tẹ́ yìí ntẹ́yìn ọba ní èyẹ fi tọrọ ọ̀hà ni ń dún ọ ń dún ọ kí wọ́n sọ pé tàbílígì èso ọ̀nà bóòlù sí wájú ọ̀nà tàbílígì lànàbì mú wa ni ntànàbì mú wa kọjọ́ lójú ọlọ́run dákúmọ́ sí alọ́nà tànàbì mú wa látọ̀dọ̀ ọlọ́run kọjọ́ lójú. ntí kìnnìkan ni mọ̀ọ́lá Ilyas al-Kandahalawi nítorí mú wa lọ àjọ lójú lórí ní Muhammad ibn Abdillah tó mú wa látọ̀dọ̀ Allahu Rabbul Alamin a wàhálà ń bẹ fẹ́ lómi ee wàllá sẹ́yìn nídìí ká sẹ̀sẹ̀ máa jiyàn pé sẹ́ńtà ń ṣetọ́ àbí ọ̀tọ̀ láti ìpìlẹ̀ ló ti hàn pé kọ̀tọ̀ nítorí pé kí lọ́ọ́ fẹ́ fi wé níta náà fi mu wa sẹ́yìn òní fẹ́ẹ̀lì èyàn fẹ́ẹ̀lì gbọ́rọ̀gbọ́rọ̀ ni yóò ju f9 lọ. torí de eléyìí báyìí ẹni tí ń bá ń fi orí lásán sẹ̀sìn kò sí tàbí ṣùgbọ́n yóò jẹ́ ipé nǹkan fásitì kó ṣòfò lásán ibi tó ti rò kó wọn gbalada kò ní gbalada ń bẹ̀ o. wọ́n ní ọ̀kan jẹ́ sẹ́sìnsẹ̀sì èkejì jẹ́ olùmọ̀ ọ̀kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run kó máa bá wa sọ pé fọ́gùlù làálímì alẹ́ làábídì kàfọ́gùlì alẹ́ adẹ́nàkùn ọlá tí ń bẹ fún olùmọ̀ lórí sẹ̀sìnsẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí ọlá mi ni lórí ẹni tó kéré jù nù yín subahánàlá kò sẹ́ni táwọn ẹbí ò jùlọ nu gbogbo àlùmọ̀ yìí kò sẹ́ni táwọn ẹbí ọlọ́lá jùlọ ànábì wa lọ́dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fóònù lórí ẹni tó kéré jù nínú àlùmọ̀ yìí lọ́lá ṣé tẹ̀mí bá gbọ́ yìí ṣé kò yẹ kó ta mí nídìí kan kó ṣe mí lójú kòkòrò láti wá mà bì ó yẹ kó ṣe bẹ́ẹ̀ ó yẹ kó mú mi wá mà nì ó yẹ kémi náà pọ̀ níbi tí wọ́n bá ti ń wá mà kémi náà má gbẹ̀yìn níbi tí wọ́n ti ń wá mà ẹ dákun bàbá kó mo ṣe lè ṣe kémi náà fi ní ìbéèrè tó yẹ kó máa jáde nu kí ẹ pé ẹjọ́ bísíǹnẹ̀sì wo lẹ́ ń ṣe nísìnyí tọ́nà wà torí mi lówó díẹ̀ fọ̀nà màmí ǹjẹ́ máa béèrè láwùjọ tí wọ́n ti kà máa kúnnù wọ́n máa rí tọ́mọ kan gbé tíra ká tí ń ṣe kékeré ni ìwọ náà fẹ́ yọ ọ̀lẹ́ńtẹ̀ láàfa kí ni tẹ̀ńjọ́ lẹ́ńtẹ̀ láàfa nǹkan náà torí pé tí ọ̀lẹ́ tí bá ń tẹ̀ láàfa ó túmọ̀ sí pé àfa gan fúnra rẹ̀ la ilaha illallah èébú burúkú <laughs> so ìyẹn ni pé ẹni tó yẹ kọ́ lọ́ọ́ máa lagi tí wọ́n ń kíw la ilaha illallah ó táwọn kan ọba kọ́ kí oyún bó lẹ́sìn mẹ́sì bóòlù ẹsẹ̀ lọ bóòlù ó sì mọ̀ pé ọ̀dà kọ̀dà ọ̀tọ̀ ti ń bẹ fún onímímà lórí ẹni tí kò mà ó dà gẹ́gẹ́ bí ọlá ti ń bẹ fún mi ni lórí ẹni tó kéré jù nínú yín lọ́lá ó túmọ̀ sí ká nàbì sallallahu alaihi wasallam ń ṣe wá lójú kòkòrò ká wá mà ó túmọ̀ sí ń sọ pé àlùmọ̀ tòun wà nípò gíga gíga lójoojúmọ́ mà. ó sì túmọ̀ sí pé gbogbo ẹni tó bá nímọ̀ nínú wa àyè àpọ́nlé ló yẹ kó máa wà. àwa náà kálíbà jẹ́ ní àpọ́nlé lẹ̀kún sílẹ̀ gbogbo yẹn wá mà gbogbo yẹn wá mà kìí sàwọn kan yàtọ̀ sáwọn kan gbogbo yẹn wá mà torí kálukú náà ló fẹ́ jẹ́ni tó wà láyé ọ̀la. Ànábì sallallahu alaihi wasallam wa sọ pé inna Allaha wa malaikatahu wa ahla as-samawati wal-ard حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير رواه الترمذي وني دجاج الله أتوا ملائكة أتوا أرى سما مجيجي أتلا مجيجي تتتو في دوليرا إيرا nínú ilé rẹ̀ tó fi dórí àwọn ẹyẹ àwọn ẹja la yusalluna ala mu'allimi nnasi alkhayr gbogbo wọn ní ṣàdúrà fẹ́ni tí ń forí kọ̀yàn allahu akbar ẹ dákun kẹ́mi náà lè bá aláǹfààní sẹ́lẹ̀ yìí àtọ́lọ̀ àtàwọn màláìkà àti gbogbo ara sámà àti gbogbo ara alẹ̀ tó fi dórí ẹ̀rà tó fi dórí ẹja nínú bú òkun gbogbo wọn ní ṣàdúrà fẹ́ni tó bá ní màtí ń fi màá yẹn tó fi ń kọ́ àwọn èèyàn lórí kémi náà lè ba àjọ kan nu wa ó yẹ kí n wá mà àbí ó yẹ kí n wá mà ó yẹ kí n wá mà. ẹnìkan sọ pé hàn nísìn tèmi náà bá wá mà níbo ní ti máa lo tèmi ibi tó ti lò pọ̀ ibi tó ti lò pọ̀ ẹjá torí ilé oníkálukú wò nílé yín ṣáájú ọ̀rọ̀ tó ń gbọ́ lónìí ta lẹni tí ń fèsì tì fún yín nípa tọ́lọ̀ ilé ninety nine dot nine kò sẹ́ni kankan tí ń ṣe sùtì abẹ́ẹ̀mọ̀ abẹ́ẹ̀ni torí pé láwọn léyìn ìsítí kọ̀ ìsítí ni torí pé ní tí kálukú kọjú máa ní pé bó jó jí mi o mọ pẹ́ sí tó débi sẹ́lá náà kò sí pé jí mi tásùbà bá tó ẹ̀hẹ́ sọ láti lè ṣe àtọ̀run gbé mi lọ́nà kọ́ dá o níta ìṣẹ́nu lé yọ̀ dá o káwọn máa jíra ara sí lọ́wọ́ bó jó jí nítorí pé nfẹ́ kí ọkọ̀ àkọ́kọ́ kó fòmí rù mo fẹ́ tètè débi iṣẹ́ lọ́la. talẹ́ni tí ń ṣe nàìjíríà fún yín lágbo lẹ́yìn tó fi jẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́ ǹde àwọn ọkùnrin tó máa ti dìde nù lẹ́yìn gbogbo wọn fọmọ lóyún náà ni. sẹ́mi pé nàìjíríà ń ṣera rẹ̀ lágbo lẹ́yìn. talẹ́ni náà ti ń ṣe nàìjíríà fún yín lágbo lẹ́yìn. ṣébí wọn náà mọ̀ gbogbo àwọn ẹgbẹ́ àtàbúrò rẹ̀ gbogbo wọn ti di ọmọ yahoo yahoo tani ṣe nà sí àfúnwánú lẹ́yìn tàlẹ́ni náà ti ń ṣe nà sí àfúnwánú lẹ́yìn tó jẹ́ pé ńgbà tí bàbá yín sọ̀rọ̀ fọ́kàn nínú àwọn ọmọ rẹ̀ tọmọ náà fèsì tó bá bu mi èmi náà dáhùn. la ilaha illallah kálí ìyàn tó bu bàbá rẹ̀ èmi náà dáhùn. Ah! inna lillahi wa inna ilayhi raji'un kò sẹ́ni tí ń ṣe nà sí àfúnwá ilé iṣẹ́ kan nù ẹ̀ bá ti máa kí ọ máa fi rere mà wọn ẹjẹ àtúnbọ sádùúgbò mọ́sálásí ta ni ń tètè ti fún yín mọ́sálásí àdúgbò ẹ rí i pé majority mọ́sálásí kò sí kò sí tọ́mátì tọ́mátì parí sọlá ìmáàmù ọ̀pàtì àdúrà ni tó ń jọ́tọ̀ bá kọ́kọ́ ṣe nàṣíà ọkàn lè mọ́mù ọba jẹ eléyìí ó kó kùtà bá àdúrà àjíṣe tọ́mátì tó dijọ́ kejì tó tún dìde pé ẹ wọ́jọ́ fún nàṣíà yìí ni o torí a ti láwọn ètò tá à ń ṣe lójoojúmọ́ àbí òye tó yọ padà máa di pé wọ́n máa sọ ọ lóhùn torí àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí báyìí yọ padà di pé eléyìí fẹ́ dínà jẹmọ́ wa mọ́sálásí àdúgbò ibi ìdánilẹ́kọ̀ọ́ náà ni gbogbo bí táwọn ọmọ ìyá rẹ mùsùlùmí bá ti ń péjọ o lè má lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn torí kó lè bá a bọ́ sábẹ́ ẹni tí ọlọ́ àwọn màláíkà rẹ̀ àwọn ará sánmà méjèèje àtìlẹ̀ méjèèje àti tó fi dórí èèrà tó fi dórí àwọn ẹja nínú ogún òkun tó ọmọ tọrọ àforíjì fún tó ọmọ ṣàdúà fún. tí bàbá wa bá wá jẹ́ agbádùn pé lọ kọ́ kí ó ní sẹ́ẹ̀ tí màmá wa bá ń yọ wá lẹ́nu pé àfikọ́ kọ́ kí ó yìí sẹ́ẹ̀ ó tó àbí ó tó bẹ́ẹ̀ ó tó ó jù bẹ́ẹ̀ lọ wàláhì ó tóbi ó jù bẹ́ẹ̀ lọ. ṣé mo pé ọlọ́nkọ́ bá ṣàánú àwọn òbí wa ṣé mo pé òbí ń gbà mí àwọn ti wò ó pé tó ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá o fáwọn ní chance yẹn ṣùgbọ́n ìwọ táwọn bí yìí àwọn ò ní fi ọlẹ̀ àfi kọ́kọ́ dáadáa ṣé ìsìnkú pálánù lọ́lọ́ bàbá rẹ̀ ń màmú rẹ̀ ń tó gbìyànjú fún ọba ń tí gbogbo adúrú orí làǹtìlàǹtì fi ń jẹ́ tiẹ̀ tí wọn náà bá jẹ abara mórí jẹ ọmọ tọrọ fún ọ òní tọrọ fún ọmọ tọrọ fún torí ọlá akéwútọ ọmọ wàá tọrọ fún wọn ẹ wá wo àwọn ẹrú Ọlọ́run tí wọn ń kọ ní rere ń á rí inú wọn náà ẹni tí wọn mọ fún tó tún ṣe fáwọn òbí rẹ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ẹjọ́ àwọn náà gbìyànjú lórí àwọn ọmọ wa káwọn náà lè bá a ní ọlá ńlá yìí gbogbo tọrọ kọbọ sísì tọ́ọ̀nà tọrọ kọbọ sísì náínà ni wàláhì kò dámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ orí tọ́lọ̀ wọn bọ́ padà fún àwọn ọmọ torí pé ọmọ tí ó dàgbà tí ó ga ọ̀nà ìyànjú tiẹ̀ ní òfin bẹ̀rẹ̀ o fẹ́mi pé màmá mi ò kí o bàbá mi náà ò kí o wọ́n ti fọ ọmọ wọn sílé kí o níta àwọn ọmọ wa ṣe oníkítọ́ ọmọ bá ti dé níta ọkọ yẹn máa ká kí n máa gbọ́ wọ́n kà dáadáa wọn ò ká dáadáa àwọn ọmọ tọmọ bá ti mọ̀ pé tó ń bá délé bàbá òun ni kò wọ́n kà mọ̀mọ́ òun ni kò wọ́n kà wàláhì ọkọ̀ jùmọ̀ kí òun. kò sì ní sáláì má délé kí oúnjọ kan nítorí pé bàbá lè má mọ̀ kí àmọ́ lóye. alam nashrah laka sadrak nígbà tí èsì kórí kú mo ti gbọ́ sadrak tó di lọ́la alam nashrah laka sadrak kọ́ ọgbà mí fún ọ ni. Ah, sòtẹ́ mọ́kọ́ mọ́ mọ́ pé bàbá yìí wà current so yóò gbìyànjú láti rí i pé òun ọ̀ máa kí ó so bẹ́ẹ̀ lọ́mọ ṣe máa ga bẹ́ẹ̀ lọ́mọ ṣe máa ga yóò débi kan tó yẹ pé ẹ̀yin gan ni ó tún fẹ́ sùn pé ah ó ò ní ṣe nǹkan míì ni kéwú kéwú náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni kí n kọ́ ṣe eléyìí sí pé ẹjá gbìyànjú ìyànjú lásán ni ti ẹ sì máa bẹ lọ́n fáwọn ọmọ ẹ wá dúró ọlá tí ọ̀jẹ̀ tiwọn torí ẹ ẹni tó ní máa ga ipò tó wà kò ṣeé fojú di rárá. nínú ẹgbà wa mi bó tilẹ̀ jẹ́ pé ẹgbà wa eléyìí kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́kọ̀ọ̀kan rẹ̀ wọ́n ní òun náà tá a bá jòpọ̀ mọ́ oríṣi ọ̀nà míì tó tún gbà wá ọ̀nà míì tó tún gbà wá ọ̀nà míì tó tún gbà wá òun náà jẹ́ hasanun li ghayri. wọ́n lánàá bí sallallahu alayhi wasallam sọ pé fadlul alimi ala al abidi. كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به أخذ بحظ وافر النبي صلى الله عليه وآله وسلم أن ní ọlá tí ń bẹ fún olùmọ̀ lórí ما a sì ó túmọ̀ sí pé ẹni tí ń fi àìmọ̀kan ṣe ẹ̀sìn. kafadli al-qamari laylatal badri ala sa'iril kawakib ó dàgẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá òṣùpá ọjọ́ kẹrìnlá lẹ́yìn ìgbà tó ti dàgbà tán bí ọlá ti ń bẹ fún lórí gbogbo àwọn ará òyòkù òrùjọ́ kẹrìnlá tí òṣùpá ti dàgbà tán sẹ́mi pé tí ìràwọ̀ kan bá yọ ọjọ́ náà yóò jẹ́ pé kàn sàkàrà ara rẹ̀ ni nítorí pé ìmọ̀lẹ̀ òṣùpá yẹn yóò ti bó gbogbo bíkíbi ta ni tó ń jẹ́ ìràwọ̀ ma aha ó dàbí kọjá yìí pé òòrùn yọ lọ́sàn ìràwọ̀ kan náà wàá lò ń yọ lọ́sàn wọ́n á ní àmì kòló rẹ lọ́yọ̀ọ́ torí àti ẹ̀rí ọ ọ̀sẹ́ni tọ́mọ̀ kọ́ ń bẹ́ so bẹ́ẹ̀ lọ́lá ti ń bẹ fólùmà lórí ẹni tí kò ní mà ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ ni gbogbo wa jọ ń sọ ẹni tó ní mà ń ẹni tí ò ní mà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan wá tẹ̀lẹ̀ wọn á ẹ dákun gbogbo o nítorí pé wọn náà mọ̀ ọ̀rọ̀ sọ olùmọ̀ o torí pé òun náà mọ̀rọ̀ sọ o ṣùgbọ́n tá a bá gbé lọ tá a bá gbé bọ̀ ẹ rí i pé ọ̀rọ̀ ẹni tá a sábà rí àbáyọ jù ń bẹ̀ iná lọ̀rọ̀ olùmọ̀ kí ló fà nítorí pé olùmọ̀ yẹn làákàyè tiẹ̀ ti dàgbà ju bó ti máa lọ òye rẹ̀ ju bó ti ti máa lọ torí pé ó ti fi ọgbọ́n àìmọye èèyàn sọgbọ́n ó ti fi òye àìmọye èèyàn sòye. So kódà ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti gbọ́ tó ti kàrí ìní fi sọ̀rọ̀ kò lè jọ làákà ìtì ẹ̀rọ ń dó àtọ̀rọ̀ rẹ bí ń dín nígbà tó ṣe pé ìwọ kìí mọ̀ yẹn ló ń kọ́ torí rẹ̀ ọgbọ́n olùmọ̀ kìí tán òye rẹ̀ kìí gbẹ nítorí pé ọgbọ́n ọlọ́gbọ́n lòun fi ń sọgbọ́n òye àtìmọ̀tí ń kà ìní lò ìdí nì tó fi jẹ́ pé ọlá tí ń bẹ fóun ó ju ọlá tí ń bẹ fẹ́ni tí ò ní mà lọ. sẹ́mi náà kọ̀ wá yẹ kí n gbìyànjú láti jẹ́ ẹni tí ó tiraka láti wá mà yìí bí ẹ yẹ kí n gbìyànjú. nínú ìyànjú mi ni ó ti hàn pé ọlọ́run ká dára pé màá mà púpọ̀ ah ọlọ́run ká dára pé ìwọ̀nba ni màá mà ọlọ́run ká dára pé ǹtí ẹ̀ ní mà ṣùgbọ́n ìyànjú yun màá gbalada rẹ̀ ẹni tó gbìyànjú tó mà yọ gbà ládà méjì ẹni tó gbìyànjú tí ó mà yọ gbà ládà ìyànjú rẹ ìwà gbìyànjú rárá kí ni wọn bá gbà ó ní gbàǹkan torí ẹ̀ nílé kéwù èmi wá ìwọ wá ntọ́ dájú ni pé àfojúsùn kan náà lọ́jọ́ gbé gbogbo wa a fẹ́ mọ nǹkan tá a mọ̀ ẹ rí i pé ẹnìkan ìfẹ́ nìkan rẹ́rìn àfẹntì nǹkan kan máa ń ṣe tí wọ́n bá kúkú mà tẹ́lẹ̀ wọn náà ní wa àbí bẹ́ẹ̀ kọ́ ni olódo lèmi olódo ni wọn náà alihamudulilayi so torí ẹ ó lè jẹ́ kó lòdò tèmi mo ti ń ta ọyọ báyìí mo ti ń kó onú òdo díẹ̀díẹ̀ ìwọ náà kó lé mi mú kọjá mi ilẹ̀ lọ́yẹ kó wà wájú ẹ̀ àmọ́ pé ojúmọ́ tì mí ni tó sọ pé kí ni ọkà téèyàn ní rí kà báwọn tì náà máa kà ní wọ́n bá máa ka wọn ní wa. wọ́n sọ pé kí èèyàn sàlàyé kí èèyàn nira láyé ṣe kínníkínní. adúrú mi ṣé kíláàsì tó yẹ kí n wà nù kò sádúrú nòdo. so torí tọ́ba ti fara balẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ó sì nà fún ọ ni ọlọ́run lánà pọ̀ ọ ni wọ́n yìí sì dàgbà jùmọ̀ lọ. èyí sọ pé mo ti kọjá ọdún báyìí ṣégbà yìí wàá làárọ̀ sára o kò sígbà tí èèyàn ò lè kọ́ mà. tọ́ anabi sallallahu alayhi wa sallam ni wa innal ulama'a warathatul anbiya ládájọ́ àwọn awon àwọn awon jogún àwọn ànábì lábala ìmà torí mà làwọn anabi wa ṣàlàyé onimi jogún anabi, bóun náà ń ṣàlàyé ìmà tó ń jogún lọ́dọ̀ subhanallah ọlọ́run ló adúrú ń tànàbì fi sílẹ̀ fún àwọn olùmọ̀ láti jogún ọwọ́ pọ̀ débi pé a lè jásí bàbá wa kú bàbá wa olóni gbogbo Lagos gbogbo Lagos tóbi àbí ò tóbi owó bàbá owó nìyẹn tá a jásí àbá àníjàsí àjàsí o à kíkẹ́ ẹ̀ ń bọ̀ ní bọ̀dá Mahmudu wọ́n fẹ́ mú ju gbogbo wa lọ a ti lọ pàdé a sì ṣe pàdé lóru pé bọ̀dá yà nígbà fún o wọ́n fẹ́ lu ògbójú fún wa ni o wọ́n fẹ́ lu àǹfààní kó ni wọ́n kọ́ bí ni o àbí ẹ̀kọ́ ni ẹ lákùn tá a wá jogún lọ́dọ̀ ànábì ẹ wọ àwọn olùmọ̀ ti pọ̀ tó láyé yìí a sì máa jásí. ọ̀dà ní ìsìn èmi fẹ́ kọ́ ilmul hadith ìwọ náà fẹ́ kọ́ ilmul hadith àwọn tá a fẹ́ kọ́ ilmul hadith àpọ̀ sáà jásí àbí àníjàsí kí ni kí ni a fẹ́ jásí ó ti pọ̀ jù tí wọn bá ti kálukú bá lè kọ́ ni tèyí tó sì kọ́ ọmọ lọ. ọ̀dà mo fẹ́ kọ́ ilmul fiqh wọn náà fẹ́ kọ́ ilmul fiqh wọn náà wọn kọ́ ó tún sáàdì torí pé ó ti pọ̀ jù <laughs> ó ti pọ̀ jù mo fẹ́ kọ́ ilmu tawhid ah mélòó ló lè kọ́ wọn náà ọkọ̀ díẹ̀ ló tu wọn náà kọ́kọ́ tẹ̀ lọ wo iye tí a tó wà fún tawhid láyé ìfẹ́ Allahu akbar Allahu akbar èmi ò rí ju lẹ́bù kìtàbù tọ̀hídì ni wọ́n rí adúrú tíra tó wà fún tọ̀hídì tíra mo tiẹ̀ fẹ́ kọ́ àfa ó rí tíra tíra mi ọkọ̀ọ̀kọ̀ ta ọ̀tàdínmẹ́yìn gbogbo eléyìí tá a yé ànábì náà ní bẹ́ẹ̀ ni allahu akbar tó ń torí ẹ ojú sọmọ ọfẹ ó tó ẹyẹ fò níta ànábì fi sílẹ̀ fún wa láti jogún ibi tẹ́sí mọ eléyìí tó bá yẹ pé ẹ̀ ń kẹ́kọ̀ọ́ ní university level àwọn ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn Islam ẹ̀kọ́ ṣẹ̀ríà ẹ̀yin ọmọ yẹn wá tó hundred gbogbo yín fẹ́ gba masters degree PhD degree àwa ní kí kálukú yín kọ́ lọ select the topic tẹ́ fẹ́ kọ̀wé nípa rẹ̀ but condition ni pé tọ́pìkì tó ní kálukú yín ẹ̀yìn hundred yẹn tẹ́ kọ̀ yín pa rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ tọ́pìkì tuntun tẹ́nìkan ò tí ì kọ́rí láyé ẹ̀wù dọ́tẹ́ ti ń kọ̀wé bọ̀ kọ̀ǹdíṣẹ̀ ní kẹ́nìkan kọ̀ wàláyé ẹ̀ rí ẹ̀ tún sẹ́kù tọ́mọ hundred mi ìbá tún wọlé lọ́dún tí ń bọ̀ àwọn náà tún rí yunifásitì tiwa nù àwọn míì yunifásitì tiwọn àwọn náà sì tún bá tiwọn lọ bẹ́ẹ̀ tiwa gbọ́dọ̀ papọ̀ mọ́ tiwọn tiwọn gbọ́dọ̀ papọ̀ mọ́ tiwa tiwa ò sì gbọ́dọ̀ papọ̀ mọ́ yunifásitì kankan láyé condition ah internal fi sílẹ̀ fún wa ó ti pọ̀ jù ó ti pọ̀ jù torí pé ńgbà tí wọ́n research ní research tiẹ̀ tó ṣe yun kanu tọ́pìkì mẹ́wàá tí wọ́n treat èmi tún lè sọ di tíra tí ó tóbi bíi tiẹ̀ mo rò pé yé wa tọ́pìkì ẹ̀yọ̀ kanu tí wọ́n treat yóò tún hàn pé ìwọ òṣìṣẹ́ dáa òṣìṣẹ́ dáa torí ló ń treat kó treat. sẹgẹtì ẹ nígbà tí mi bá tún kọ tọpíkì fún tèmi yóò yàtọ̀ sí tó ti kọrí láyé yóò ti jẹ́ pé nìkan kọrú rí. gbogbo ẹ̀ náà lábẹ́ qala Allahu lọrọ rasuluhu torí rẹ ntànàbí jogún tó fi sílẹ̀ fún wa láti jogún ní mà ànábì ò fowó o mo rò pé yé wa ànábì ò sì fi lé lẹ̀ táwa dé Madina táwa máa pé lé ànábì àwa tá a kọ́ mọ́ni àwa la jogún wọ́n gbé ọ ni. <laughs> pélé ànábì pélé ànábì báwo ànábì ò sì fa sọ̀kan sílẹ̀ fẹ́nìkan láti jogún kò tún fowó kan lẹ̀ fẹ́nìkan kan láti jogún tán kí ló dé ànábì sallallahu alaihi wasallam náà lọ sọ òní nahnu ma'shara al-anbiya narithu wala nurath wa ma taraknahu àwa ànábì ọlọ àwa máa jogún ẹlòmíì wọn kì í jogún tiwa gbogbo nkóhun táwa bá fi sílẹ̀ sàrà ní fáwọn mùsùlùmí ajẹ́kẹ́ kí ni nǹkan ẹ̀yọ̀ kan tá a jogún lọ́dọ̀ ànábì ìmà nígbà tí wọ́n sọ yìí pé wa innal ulama'a warasatul anbiya dájúdájú àwọn olùmọ̀ àwọn ni olùjogún àwọn ànábì ọlọ́run eléyìí ò túmọ̀ sí pé ẹ jogún ànábì nínú khususiyatu nàbì àwọn kankan wà tọ́jú àdáyẹnrí fànàbì kẹ́nìkan kan ò lè bá sorogún bẹ́ẹ̀ ẹ wàá nílé ẹ wàá ní sọ pé nítorí pé ẹ̀yin jogún ànábì ẹ̀yin náà máa wá jẹrú àǹfààní ẹ̀ tó bẹ́ẹ̀ sẹ́ẹ̀ máa pèjúwe irú rẹ̀ ntọ́jẹ́ tà ànábì nìkan sẹ́nìkan kan ò bá dán wò kó náà fẹ́ ká fẹ́ ìyàwó tó mẹ́rin lọ ọwọ́ ni innal ulamaa anbiya ẹ̀yin jogún ànábì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí fi obìnrin lẹ̀ nụ nù ẹ̀ gbọ́rọ̀ ìwọ o kétó ni nàám kóbìnrin ó múra rẹ̀ wá kó ló ń fi ànábì tó bá ti wọ ànábì báyìí ó ti dìyàwó ẹ̀ obìnrin kan náà wàá bá wọn náà pé akramakumullah <laughs> òun fi irun fún yín pé abamusa irun tó jẹ́ tànàbì nù mm, àwa la jogún ànàbì àwọn ànàbì pé kí ni dákun wù ẹ lọ so igi ni ta ni lọdọ bàbá rẹ̀ mm-hmm. bí ike tún ni na ẹ jẹ sàrà ọ yọ ọ. wọ́n lọ fi ìjẹsàrà nísìnyí àwọn kan sọ pé olùjẹsàrà làwọn àwọn fi jọ ànábì ní ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ànábì wo sì jẹ sàrà ànábì gba zakat kì jẹ zakat tó bá gbà ọgbà lábẹ́ òfin ọlọ́run láti fún àwọn ẹni tí ọlọ́run ní kó fún ni ànábì gba sàrà ànábì ṣe ajẹ sàrà sàrà báwo ẹ̀hẹ́n. Naam náà ibi tí ibi tí anabi ọlọ́run bá kú sí wọn ó sin sí ẹgbàá wa àwọn fẹsẹ̀ rin lẹ̀ kò fẹsẹ̀ rin lẹ̀ àmọ́ kí ló dé tán fi sin anabi sallallahu alaihi wasallam sílẹ̀ Aisha èyí tó dọ́gba jù ni pé Aisha sọ pé ẹ̀rù ń bà wá peter bá sin anabi sí ìta gbansasa ní bàkíyà tí wọ́n sìnkú sí àwọn èèyàn sọdọ̀ sà tí wọ́n máa bọ̀ náà. kítúni ni ń ni mọ̀tọ́jẹ́ tà nábì na wáhàyù pé ọlọ́run sọ alukur'an ní kalẹ̀ fún anabi wọn náà wàá wọ yàrá ọlọ́lọ́ mọ̀lẹ́ka jibril la sọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ń bọ́ ń bẹ̀ bí kítúni mu'jizat tàwọn anabi ọlọ́run kìí sọ anabi nìkan náà táwọn ìyàwó ànábì wọn jẹ́ àwọn ìyá wa yọ̀dà fún ọ eléyìí náà jẹ́ àkéèsí pàtàkì nísìnyí ṣé táwa bá ti jẹ́ olùmọ̀ẹ̀sì àwọn ìyàwó wa ìyá tiyín ni wọ́n. ẹ ẹ sẹ́wọ̀n pé torí pé àwọn ṣe súnà ni iná lẹ́nu ẹ fi gbà á tó bá pàà ṣe súnà tá a bá gbé ọ lẹ́nu sọ̀n lónìí ibi tẹ́nu rẹ tó ti ba ò ní dáa. sẹ́wọ̀n káwọn tó tẹ̀lé súnà torí kò ti jólúmọ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọlẹ́yìn wọn máa sọ pé àwọn ọmọ àti wa ń kọ́ àwọn akíní ọmọ àti ta mo rò pé yé torí ẹ ìyàwó owó ẹsẹ ìyá nìkan o ìyàwó tiwa ìyá àwọn ọmọ wọn ni àmọ́ àwọn ìyàwó tà nàbì sallallahu alaihi wasallam wọ́n bímọ fànàbì wọn ò bímọ fànàbì àwọn ìyá wa ni. wa azwajuhu ummahatuhum. àwọn ìyàwó ànàbì sallallahu alaihi wasallam ìyá tiwa ni wọ́n jẹ́. nínú khususiyyati nàbì sallallahu alaihi wasallam kékeré sí bàbá wa là nàbì bàbá àwọn ọmọ rẹ̀ ni. mo rò pé yé yìí ṣe tó àlọ́ kọ́ pé ọmọ ànábì block industry mo rò pé yé wa nítorí pé ó yẹ sọmọ ànábì bó ló ti rà lè tira rẹ bọ ànábì lọ́rùn torí ó náà rí pé ẹnìkan dá iléeṣẹ́ pé ọmọ jésù industry ló náà kó kò <laughs> so àwọn èsì bàbá rẹ ẹnìkan á ọ̀dọ̀ yín mo wá bàbá sẹ́wọ̀n ọ̀dọ̀ yín mo wá bàbá ó yàtọ̀ sí ọ̀dọ̀ yín ni mo wá bàbá mi bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ ẹ̀hẹ́ yẹn kọ́kọ́ tí wọ́n sì po bàbá. Mm-hmm. so àmọ́ wọ́n ń sọ orí èdè ń fa ànábì o ẹ̀hẹ́ kọ́dọ̀ rẹ mo wá wọ bàbá ànábì wọ ànábì bàbá ọlọ́mọdé torí ká avoid àwọn tí wọ́n fẹ́ lera wọn má ànábì tí wọ́n kì í ṣe ọmọ ànábì sallallahu alaihi wasallam So wa innal anbiya lam yuwarrithu dinaran wala dirhama gbogbo anabi Ọlọ́run kan ò sí tó kú tó fi owó wúrà alẹ́ àbí ti fàdákà fẹ́nìkan láti jogún gbogbo anabi Ọlọ́run gbogbo ní tó máa fi sílẹ̀ sáyé sàrà ni ok bóòlù ọmọ anabi ó sì wá rówó lọ́dọ̀ anabi kó béèrè ní tó bá fẹ́ lójú ayé ẹ̀rí pé ńgbà sanabi sallallahu alaihi wasallam tó kó àwọn mọ̀lẹ́bí ìbátan àti iye kan rẹ̀ jọ tí ń pè wọ́n sẹ́sìn Islam ó ń pè wọn pé lágbájá ọmọ lágbájá ẹ gbára yín lẹ rárá yín ní ní nǹkan kan tí mo fi lè gbà yín lọ́dọ̀ ọlọ títí tó fi dórí ọmọ rẹ̀ ó ní ya Fatimatu binta Muhammadin sallallahu alayhi wa sallam salini min mali ma shi'ti la ughni anki min Allahi shay'a béèrè ń tó bá fẹ́ nínú owó mi lọ́wọ́ mi torí ní nǹkan kan tí mo fi lè gbọ́ ọ́ lẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ béèrè ń tọ́ bá fẹ́ nínú owó mi ìyẹn ni kí n tó kú tẹ̀sí ma pé ń tọ́ ṣẹlẹ̀ náà nù Fatima radiyallahu anha èyí tó béèrè nínú owó lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam kánabi ò tó kú tánabi ní anabi fún bàtà anabi kú Fatima rò pé anabi náà bí àwọn bàbá yòókù ni tó bá kú àwọn ọmọ rẹ̀ náà ló òun bá dé ọba bá abubakar abubakar ti jẹ àrólé anabi ó ní dúkìá tabua tabua ní fadak tọjẹ fẹyì ẹ bá mú tèmi nínú rẹ̀ tóró nìkan lọmọ tá anabi fi sáyé lábẹ́ òfin Ọlọ́run tá a bá kú fọmọbìnrin kan lẹ yọ gbàdájì gbogbo dúkìá wa abubakar bá sọ pé ó ní nǹkan kan bẹ́ẹ̀ kí lẹ alẹ́ ní nǹkan kan bẹ̀ tí ìwọ bá kú ní ìsìn ìwọ Abubakar àwọn ọmọ rẹ kọ́ ló jogun rẹ ó ní bẹ́ẹ̀ ni èmi gẹ́gẹ́ bíi Abubakar àmọ́ anabi rárá torí pé anabi náà lọ sọ pé wọ́n yìí anabi ntọ́ba fi sílẹ̀ sáyé sàrà ni eléyìí jẹ́ ntọ́bi Fatima nù fẹ́ nu yàtọ̀ sẹ́yìn tí ẹ̀kọ́ kí ó àwọn ọmọ rẹ̀ ó jogún rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ o mo rò pé yé ìyá ṣe pé tólùmọ̀ kọ́ kùtẹ́kọ̀ọ́ rẹ̀ wà mọ́sálásí sẹ́yìn máa pé tọ́ torí pé àlùhùlẹ̀ máa wọ́n rẹ̀ sọ́tò la pé kí ni àwọn ọmọ rẹ̀ ní ó jogún rẹ̀ eléyìí jẹba o. wọ́n ìnáma wọ́n rẹ̀ sọ̀lẹ̀ ìmàlà wọn ànábì ọlọ́run fi sílẹ̀ fáwọn èèyàn láti jogún faman akhadha bihi akhadha bi hadhin wafir gbogbo ẹni tó bá yẹ pé ìmàló náà rí dìmú ó ti di èrè ńlá mu èrè tó pọ̀ ìmọ̀ ju owó lọ jàmá ìmọ̀ ju owó lọ nítorí pé owó tẹ rí yẹn iyì rẹ̀ ìmọ̀ ṣẹ́kù lópin ìgbà tó bá ṣẹ́kù lọ́wọ́ níjọ́ tí owó bá ti lọ tó fìyàn lẹ̀ láì tí ì kù ìyàn lọ kúrò lára rẹ̀ tówó bá sì ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ títí tó fi kú ìyàn kúrò lára rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ bẹ́ẹ̀ lówó rí jàmá àmọ́ ìmà iyì rẹ̀ máa ń ṣẹ́kù lára olùmọ̀ lójú ayé rẹ̀ àti lẹ́yìn ìgbà tó bá kú kọba má bẹ́ẹ̀ kí ni ọba má jẹ́ ẹnìkan Ibnul Jawzi tá à ń sọ̀rọ̀ látàárọ̀ láti dé olóòtú kù kọba ama jẹ bẹ́ẹ̀ ẹnìkan ama jẹ Ibnu Kudama ẹgbẹ̀rún Ibnu Kudama láyé kọba ama jẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ Kudama tọkọ mugni lélẹyìí o ọtọtún lélẹyìí àwọn Kudama wọ́pọ̀ Kudama nǹkan kìí sèyàn kan àmọ́ gbogbo wọn wọ́n jẹ́ ọmọ Baitul kọba amájẹ bẹ́ẹ̀ kí làbá máa pè ní alimami nawawi kí làbá máa pè ní imaamu malik imaamu shafi'i imaamu ahmed imaamu abu hanifa muhammad ibn hasan shaibani abu yusuf kí làbá máa pè ní ibn abdulbar kí làbá máa pè ní ibn taymiya kí làbá máa pè ní ibn qayyim kí làbá máa pè ní muhammad ibn abdulwahab kí làbá máa pè ní ṣọ̀kání kí làbá máa pè ní sọ̀nàání. gbogbo àwọn olùmọ̀ńláńlá wọn tí ò bá jẹ́ pé iyì wọn ṣẹ́kù lẹ́yìn ikú wọn. bẹ́ẹ̀ ni mario tó o bá kú òkú tí wọ́n sọ pé ẹni tí máa ń fẹ́ kí ìrántí rere òun ṣẹ́kù lẹ́yìn ikú òun títí láéláé kọ́kọ́ mà. à ah, àwọn olówó ti lọ báwọn olówó ńláńláńláńláńlá ṣùgbọ́n iyì wọn lọ pẹ̀lú lílọ wọn àti tó bá fowó ṣe rere kalẹ̀ tó bá ti rí rere ń ah, á Abíọ́lá lọ kọ́ mọ́sálásì ẹni tó bá rí yóò ní Rahimahullah ta'ala ikọ́ sọ pé Ah bàbá kan olówó ni òun ló ṣe léyìí tó bá jẹ́ sìn kọ́ máa rántí rẹ̀ àmọ́ ìjẹ́ bẹ́ẹ̀ owó iyì rẹ̀ máa tẹ̀lé ẹni tó ní lọ ni tó bá ti lọ iyì yẹn ti lọ yàtọ̀ sí mà torí rẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé ìmọ̀ ni wọ́n bá jogún ó ti jogún èrè ń jẹ eléyìí tó tóbi nínú ẹgbàá wa mi. anabi sallallahu alayhi wa sallam sọ pé innal malaikata la tada'u ajnihataha li talibil ilm àwọn màláíkà máa ń ma n wọn iye máa mú ma muwa sile. nítorí pé wọ́n ń fi àmì hàn ní fáwọn ìyọnu ṣe ti ń wá màláíkà wọ́n máa ń da ìyẹ́ wọn sílẹ̀ fọ́ọ̀mà tí ń kọ́ mà ń wá mà ìmà nítorí àti fi ìyọnu hàn sí ti ń wá. imaamu ahmed àti ibn majah ni wọ́n gbà wá bisanadin jayyid. al-khattabi abu suleiman tó ṣe sharhu sunani abi dawud. wọ́n ní kí ni túmọ̀ páwọn màláìkà wọ́n máa ń da ìyẹ́ wọn sílẹ̀. wọ́n ní ọ̀rọ̀ oríṣi mẹ́ta ló wà. baftul ajniha wọ́n máa ń tẹ ìyẹ́ wọn lẹ̀. fún ẹni tí ń kẹ́kọ̀ọ́ tẹ́tàn bá wá tẹ́ ẹ lẹ̀ wọ́n ní kó máa kọjá ni Allahu a'lam ẹlẹ́ẹ̀kejì àtẹwọ́bọ̀ ta'ziman li talib al wọ́n máa ń wọn sílẹ̀ láti fi ṣe ìtẹríba àgbéga fẹ́ni tí ń wá mà nítorí pé ọ̀tá pàkàkà ó sí ọ̀dàwọ́lẹ̀ tọ́lọ́n làṣẹ so wọ́n dáwọ́lẹ̀ ẹlẹ́kẹta an-nuzulu 'inda majalis al-'ilm wa tarku at-tayran níbi tí wọ́n bá ti sọ̀rọ̀ ọ̀ma ìtumọ̀ kẹta nu àwọn mọ̀lẹ́kọ̀ wa jókòó wọn ò ní fòmà tí kí wọ́n sọ̀rọ̀ ọ̀ma wọ́n jókòó ńbẹ̀ wọn ò ní fòmà gbogbo eléyìí wọ́n túmọ̀ sí pé ọlá ńlá ń bẹ fún ìpè káwá mà Abu Hurayra radiyallahu anhu sahabi ńlá sahabi ńlá àgbà ńlá fún ihá ìmà òun náà ni Abu Hurayra radiyallahu anhu sẹbẹ́ ìmà ẹ sì mú kọ́ rẹ̀ kí lẹ́ẹ̀ ti mú kọ́ Abu Hurayra sí i. عبد الرحمن ابن صخر رضي الله عنه ولقد نجيك باوروا نينا والصحابة لا تدع النبي محمد صلى الله عليه وآله وسلم أباوروا ولا النبي صلى الله عليه وسلم صيكي من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة rawahu Muslim ẹnikẹ́ni tó bá fi lè gbọ́ ọ̀nà kan tí fi ń wá ìmọ̀ tí ń gba ọ̀nà yẹn fi wá ìmọ̀ ọlọ́wọ́n ọba yóò tara ọ̀nà yẹn ṣe fún ọ̀nà kan àbáwálì jẹ́nà ajẹ́ pé wíwá ìmọ̀ ajẹ́ sábàbí kéèyàn ọ̀rọ̀ àlìjẹ́nà wọ̀ kí á ní nǹkan náà ti ní ọ lára nínú àti tẹ̀síwájú nípa wíwá mọ̀ ìmọ̀tọ́ ń wà ọlọ́run tara rẹ̀ ṣe dẹkùn fún ọ ọ̀nà tó gbà wà lìjẹ̀nà kọ́yẹ́ kọ́ kágara o kọ́yẹ́ kọ́ kọ́lẹ̀ o eléyìí pàtàkì ẹgbẹ́ tó tẹ̀lé lẹ́yìn ọ̀lẹ́ ọ̀fẹsẹ̀ rinlẹ̀ ike mànjá ahùlùmọ́wùtò. وهو يطلب العلم ليحيي به الإسلام كان بينه وبين الأنبياء في الجنة درجة واحدة ẹnikẹ́ni tí máa ń wá ìmọ̀ tí ikú wa ka mórí ìmọ̀ tí ń wá láti lè bá a fi yé ẹ̀sìn Islam ìpele ẹyọ kan ní ọkàn là síbi táwọn ànábì bá wà ní ọgbẹ́ ìdàlùkìyà kò fẹsẹ̀ rìn lẹ̀ adúpẹ́ fọlọ̀ kò sí èfi sẹ́rì torí ẹ̀ apá kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní ṣé ẹni tí ń wá ìmọ̀ tó nímọ̀ abẹ́ni tí ò wá mọ̀ tí ìmọ̀ bọ́mọ lọ́wọ́ sọmọ iye ń tọ́ bọ́mọ ńlọ bí ìwọ tó ọ̀wá mọ̀ tó ní mà sọmọ iye ń tọ́ bọ́mọ ìyẹn ni pé ń tọ́ bọ́mọ bu àyà ọ̀rọ̀ rẹ kọjá kọ wá rí nǹkan kan tó lè pọ́ lẹ́rìn kọ rẹ́rìn láyé yìí ọ̀rọ̀ rẹ kọjá ká wá pé wọn náà lọ́ọ́ máa dọ́wọ́ ẹ̀kẹ́ tọ́ọ̀ máa rí ẹ̀rín àárín tákìtì tọ́ọ̀ máa dúró nítorí bọ́mọ ọlọ́ọ̀nì wọ́n láì nítorí bọ́mọ ọlọ́pọ̀ torí pé àwọn àtàn kọ́mọ náà gan a sì tún gbára wa pé àti ìnímà wàláhìí tàláhìí torí pé tẹ́ ẹ bá wòye nǹkan tẹ́ ẹ ti mà lẹ́gbẹ̀ẹ́ nke tẹ́ ẹ mà ẹ mọ̀ pé káì ó tún kù. ókè tó bá jẹ́ ìwọ́ tó wàá kọ́ ẹ̀rín kí ni ń pa dérò rẹ̀ àwàdà kí ni dérò rẹ̀ ń sìn kí ni ń dùn mọ́ gan rí tó ń fi ń jẹun tó ń bá sọ ẹ̀mí rẹ̀ nǹkan ti bọ́ ọmọ yọ ikú náà ni ó òye yẹn tí èèyàn bá ti kú kú òǹbí tí èèyàn rí i pé tó gbogbo wàhálà gbogbo làálà gbogbo kàkàrírì ńdógún ńdọ́gbọ̀n ọmọ tánu kò sí ní tó kù ju bó níwájú ó ṣe dáa lọ ìmọ̀ náà láti fi titun ṣe àní àti fàyè lẹ̀ àkọ́ àkọ́ dípò párí lò ó ti wá dùn tọmọ wa lọ́wọ́ wàláhì ń jọ yẹn yẹn ọmọ yìí mà. nígbà tí ò ṣe é ṣe má. tó ń ti pé ìmọ̀ yẹn àyè kọ́ nítorí ara rẹ̀ wọ́n yẹn kọ́ mà nítorí kí wọ́n lè pọ̀ onímà wọ́n máa ń kọ́ mà nítorí kí wọ́n lè lò ní. sẹ́mi tó mà tí e lò ó gan-an ó sàn fún rẹ̀ àti wọ jahannama ni kí láǹfààní mà tẹ́ lò kò wúlò rárá. ǹjẹ́ ìbá yé wa ṣé wọ́n tó ní màtímà bọ́mọ lọ́wọ́ sọ ọmọ iye ń tọ́ bọ́mọ lọ́bí ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ní sọ̀rọ̀ yẹn o. ìwọ tó sì kí ló rò kọ́ bọ́mọ ọlọ́ǹtẹ̀ tí wọn náà tún fi wá jẹ pé ó ń salájà pa káyé tí wọn náà fi pọ̀ ń tí ọba jẹ́ màtẹ́mi náà wá ni gbogbo olú wàhálà tá à ń láyé yìí tá ni wàhálà kí ló ń síbò ń ronjẹ jẹ látàrí iṣẹ́ tó ń sìn kọ́lọ́n bọ̀ falùbáríkà sí i kì í ṣe dandan iná ní kí gbogbo owó lówó tabua ṣùgbọ́n gbà tí wọ́n ti wá mọ̀ oore ńlá ń bẹ pẹ̀lú rẹ̀ oore ńlá ń bẹ pẹ̀lú rẹ̀ tọ́ba wa wò wò a rí i pé òsì tàbí ṣùgbọ́n pé ọlá ńlá ó ń bẹ fún mà àjùlọ eléyìí tí ò lẹ́gbẹ́ ń bẹ fún àwọn olùmọ̀ ṣùgbọ́n tá a bá wò ó a rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà míì ẹni tó mọ̀ yẹn láti ìgbà tọ́lọ́run ẹlẹ́dàá wa tó ti rán ànábì wa sallallahu alayhi wa sallam táwọn èèyàn ti ń wá mà ẹ rí i pé púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n mọ̀ ọ́n kì í ṣe pé àwọn ọmọ ọlá ti ń bẹ fún mà ṣáájú kó tó di pé wọ́n wá mà ọlọ́run lọ́kàn tì wọ́n lọ síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi kọ̀. a rí i pé Al-Ghazali tọkọ tíra tó jẹ́ ìyá àyà tíra yìí ń lọ sọ̀rọ̀ kan ó látòun àti brọ́dà òun òun jẹ́ Muhammad Al-Ghazali. al ghazali bùrọ̀dá rẹ̀ ń Ahmed Al-Ghazali ó láwọn wá mà nítorí pé àti kékèké ni bàbá àwọn ti kú àwọn ọ̀lẹ́ni tó tọ́jú àwọn ṣùgbọ́n káwọn lè bá arẹ́ni tó kéta fáwọn làwọn ti lọ tọ́ làwọn ti lọ kọ́ àwọn kọ́ mà ń torọ lọ́wọ́ ṣùgbọ́n gbà tó lọ́n padà fáwọn onímọ̀ ìmọ̀ kọ̀ láti jókòó sáwọn lára àfi nítorí ọlọ́ nípìlẹ̀ àwọn ọ̀kọ́ mọ̀ nítorí ọlọ́ ṣùgbọ́n gbà tó lọ́n fáwọn onímọ̀ tán ìmọ̀ kọ̀ láti jókòó sára wọn àfi nítorí tọ́lọ̀ àwọn oníkọ́ ti nímọ̀ yẹn tọ́lọ̀ ẹlẹ́dàá wa ti sàánú wọn lọ́pọ̀lọpọ̀ gbà. oore yẹn kìí sábà fẹ́ sàn látòrí wọn sórí àwọn ọmọ wọn nítorí pé <clears throat> ìgbà táwọn kọ́kọ́ dìde láyé àwọn ọ̀jẹ̀ nǹkan ká ẹnìkan kan ọ̀ka wọn kún nígbà táwọn ń wá mọ̀ ẹnìkan ọ̀dá wọn mọ̀ àwọn gan ọmọ ní táwọn padà dà lágbọn àmọ́ táwọn wá yìí àwọn kan láfojúsùn pé àwọn fẹ́ mọ̀ nípa ẹ̀sìn àwọn àwọn fẹ́ nímà ṣùgbọ́n gbà táwọn tó nímà táwọn nímà tà táwọn náà dẹni tí ń bímọ látàyè tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọmọ wọn kì í wo kí ni bàbá àwọn mọ̀ kí ni bàbá àwọn ní tó fi jẹ́ ni àpọ́nlé báyìí tontipa àpọ́nlé nǹkan ni bàbá wọn ń wá ká o wọ́n fẹ́ mọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ni àwọn ọmọ wa máa fọlá àti bàbá tiwọn jiyọ̀ àwọn ò ní ronú àti túnra tiwọn náà bí pèpá bá pé ọlá yìí jẹ́ ti bàbá rẹ̀ dáadáa yìí bàbá rẹ̀ lórí yìí látàrí kòńgé ọlọ́run tọ́lọ́run fi ṣe ìwọ ọmọ náà yóò da yóò sì jọjú bí ìwọ náà bá lè gbìyànjú láti wá tiẹ̀ náà torí pé nǹkan yìí nǹkan bàbá wa ni ó yàtọ̀ sí nǹkan tèmi ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọn wàhálà tí àwọn bàbá wọn ṣe ìdààmú àti ìpọ́njú tó bá àwọn bàbá wọn lójú ọ̀nà àti wá mà àwọn ọmọ wọn ò ṣetán láti ṣe o àwọn ò tiẹ̀ fẹ́ ṣe wàhálà kankan ju pé ẹni tí bàbá ti ṣe kalẹ̀ làwa ń jẹ ilé bàbá kọ́ kalẹ̀ lẹ́ ń gbowó rẹ níbi tí ilé ti tà àbókò ni bàbá yín ńlọ dákalẹ̀ ló bá jẹ́ pé àgbàdo abàmì tí wọ́n gbìn síbẹ̀ láì kò tuntun lẹ̀kọ́ fún un láì kò tuntun àgbàdo míì gbìn wọ́n máa wù láíláí ni. eléyìí kó bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ. so káwámà ó dá lórí kí bàbá ọ wá kí ìyá ọ wá káwọn ọmọ náà wá. kìí ṣe pé ọ̀rọ̀ wíwá mọ̀ ó ní í ṣe pẹ̀lú èèyàn kan nu fámìlì téèyàn kan bá ti wá ní kẹ́yìn yòókù ọtẹ́ bàjẹ́ lójú ayé rẹ̀ àti lẹ́yìn ikú rẹ̀ rárá o kò túmọ̀ síbẹ̀. ọlá yìí ayé rẹ̀ sílẹ̀ fọkùnrin ó sílẹ̀ fọbìnrin ó sílẹ̀ fàgbàlagbà ó sílẹ̀ fáwọn ọmọdé ilé tó nínú kọ́kọ́ rẹ̀ náà Kọkọ ọkà kan. ki ó yọ ọ̀fẹ́ yé má ó wá pé ìyàwó rẹ̀ wọn náà ká bí wò kí ló yé wọn bẹ̀ ó sì jẹ́ pé látara ìyàwó ní nǹkan yóò ti yọkọ Allahu akbar àbí kọjá pé ìyàwó náà lo kàkàkà ó ní bí ọ̀fẹ́ yé mi o kọ́kọ́ ó sì ṣàlàyé fún abẹ́ kan rò pé àwọn èèyàn kan fẹ́ra wọn torí i love you i love you náà pé kí ni inú àwọn àǹfààní tó wà ń bẹ̀ nù kí ló burú nínú kọ́kọ́ àti ìyàwó ọjọ́ gbé tíra jáde nítorí pé ìyàwó náà ní kí ló burú nínú kọjá yìí pé ọkọ ń bá tíra lọ dípò ń fẹ́ gbé jáde ọlọ́run á ní kọ́kọ́ ó kú kó tó di pọ́ parí rẹ̀ ìyàwó wa parí rẹ̀ a kan ban gbẹ́kira بغية المقتصد شرح بداية المجتهد فان بجادي قل ما وعي وانقني شيخ المشايخ من لا فاق بوافع كلية الشريعة وا. الشيخ الوائلي rahimahullah kó tó di kí wọ́n parí tírà yẹn ọlọ́run ní kí wọ́n kú ìyàwó wọn ló ṣe àtúnyẹ̀wò gbogbo tírà yẹn sixteen volumes bàjẹ́ pé kúrú ń tù wọ́n fẹ́ ẹ kó gbogbo nǹkan sọnù torí ẹ wá mọ̀ ẹ wá mọ̀ kò túmọ̀ sí kọkùnrin nìkan ni kó wá mọ̀ àwọn obìnrin náà kàn wá mọ̀ wàá bani lọ́kàn jẹ́ láwùjọ tiwa kó àwọn ọkùnrin ti sá sẹ́yìn wọ́n ti kọ́lé wọ́n ti kágara kí lè fẹ́ káwọn obìnrin ó ṣe. tọkùnrin bá kágara obìnrin ó kágara jùlọ. ọ̀há ni obìnrin tó ní màlọ́ fẹ́fẹ́ ó sì ń fẹ́ kó ti hal kuraani wọ́n á ní tọ̀ ìwọ tó fẹ́ fẹ́ olùmọ̀ tó sì ń fẹ́ kíyàwó rẹ̀ hal kuraani ẹ bá ní àṣẹ ti tiẹ̀ náà wọ́n bá ní kọ̀wọ́ ti class one primary kí o kò sí hàn kankan nínú alukurani kul huwa Allahu ahad ńlọ́ha ìkàkùkà ní túnkà ó ní kúlùfù kúlùfù wà láwù kí ni kúlùfù ṣé kul huwa Allahu ó ní kúlùfù ìwà ló ti fẹ́ fẹ́ olùmọ̀lá nǹkan dàrú nulẹ̀ wa eléyìí jẹ́bi tí a fẹ́ dúró lónìí ẹ̀yin náà ti rí i bó ti ṣe jẹ́ pé ìmọ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ nínú tíra ńlá yìí ó yẹ kó ta wá nídìí kan kí káwa náà ká wá mà ká wá mà nítorí tọ́lọ́n torí tẹ́yàn bá ti wá nítorí tọ́lọ́n ẹ̀yin ẹ̀ fi yókù lẹ̀ fọlọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa mọ bí ó ṣe lò yín fún dáadáa ó sì mọ bí ó ṣe mú yín tó gbé yín kó láyé ń bí àti lọ́la kìyàmù ọlọ́run ọba kó fún gbogbo wa ní máa mà lò kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi níta bá má ṣe wà hù kó jẹ́ kí àwọn olùmọ̀ ìmọ̀ tó ṣàǹfààní kó jẹ́ kí wọ́n pọ̀ láwùjọ wa kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó túbọ̀ ṣe wá lákin lórí àti máa wá mà àṣetán tó máa ń kó rẹ̀wẹ̀sì ọkàn báyẹn téèyàn fi fẹ́ kọ́ mà ọlọ́run kó lágbára lórí tiwa ọlọ́run ẹlẹ́dàá wa ó jẹ́ kó dára fún aláyé kó dára fún alálùkìyàmù subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n ló kúkú àwọn ará ilé ọ̀kan wọ́n ń gbóúnjẹ wá fún àwọn ẹni tó kúkú fún láti máa fi bọ́ àwọn ẹni tó wá kí wọn sọdá abẹ́ àbí ọ̀dá abẹ́ kọ́dà níta ń ṣe yẹn ó takò fi ọlọ́run ta ló wá kí wọn tí wọ́n ń bọ̀ àwọn wá jẹun lọ́dọ̀ wọn ibi àwọn bá wọn kẹ́dùn ṣé tí wọ́n bá lọ bá yàn kẹ́dùn ó sì tún wá dẹkùn lẹ́pọ̀ fẹ́ jẹun ajẹ́pọ̀ kúkọ́ ló kú àjọyọ̀ lẹ́ńsẹ̀ ṣebí nǹkan ìbànújẹ́ ló ṣẹlẹ̀ sórí ẹ̀ ló ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run kò tọ́ kẹ́ ẹ péjọ tó kúkú fún sàhábà ni ká péjọ sọ́dọ̀ ẹni tó kúkú fún akakún ni yàhà pípé òkú lóhùn arò tí yí máa kóyà jòkó nínú sàárè lórí rẹ̀ òkú kún fún yàn ẹ bá ti kí wọn pápá pàkálù túká ẹlòmínà dé kí wọn kó ń bẹ kí wọn kó ń bẹ kí wọn kó ń bẹ kí ẹsẹ pé ká tẹ̀bà tí wọn lọ́rùn. wọ́n á ní ẹ àwọn èèyàn wa ní fámìlì wa ní àwọn wá láti ibòmíì tó bá jẹ́ pé àdánwò jọ sẹ́yìn ni ẹ̀yin lòkújọ kú fún tí ẹni tó so wá fẹ́yìn tó kú kú fún tẹ̀ ń bá ń jẹ kò sí ní tó burúkú náà jẹ torí kú fún yìí àmọ́ kẹ́nìkan á kí yín gbogbo wọn náà jókòó wọn ń fọwọ́ wọn ń jẹun ọlọ́mọdé á jẹjẹ kú jẹ eléyìí jẹ bó ti ṣe jẹ. wọ́n ní tó máa tọrọ pé ká sún níbi tá à ń ti ṣe sọ̀lẹ́ àbí níbi tí a ti jókòó níbi àpéjọ kan tá a lè kọ̀ láti sún nígbà tá a bá rí i pé sísún yẹn ó kó nira bá wa bẹ́ẹ̀ ni òfin ọlọ́run ọba ní pé tí wọ́n bá sọ fún yín pé kẹsùn idha qila lakum tafassahu fil majalisi fafsahu yafsahillahu lakum. tí wọ́n bá ní kẹsùn ní ààyè ìjókòó ẹ̀yin náà sún kọ́lọ́wọ́n bó lè bá fún ẹ̀yin náà kó lè bá gbà yín láàyè. kọ́lọ́ ni wa idha qila fanṣozo lọ́mọ́ni ẹ̀ dìde gan dìde. àmọ́ tó bá wá mọ̀ yín pé tó bá ní kó o sún ibi gẹ́ngẹ́rẹ́ náà ló ti wà tẹ́lẹ̀ náà ìnira tí ó bọ yọ pọ̀ ó lè kọ̀ láti sún pẹ̀lú àlàyé torí kọ́ àwọn mùsùlùmí máa ń tẹríba fúnra wọn ni tó bá lọ dáhùn ní dáhùn akọ tó fi ṣeṣe pé ta ni ó mọ ó lè fi ọgbẹ́ ọkàn sọmọ ẹ̀yà rẹ lọ́kàn torí èrò tiẹ̀ ni pé àyè sì wà tó lè sún àmọ́ tí ọba ti ní mú ọ sún gẹ́gẹ́ bí tó ń wò ìwọ ṣàlàyé rẹ̀ fún nítorí pé àṣẹ ọlọ́ǹgan ni pé kò sún tó bá yẹ pé sísun yẹn yóò kó nira bọ́ ọ ṣàlàyé torí pé òfin ṣẹ̀rí àṣọ yìí pé ntí ó bá ti bí ìnira a gbọ́dọ̀ fààyè lẹ̀ fún kọ́sẹ̀lẹ̀ wàá sàlàyé wọn làwọn báńkì tó ń gbìyànjú láti rí i pé àwọn ń ṣe ntí ò ní jẹ́ káwọn ọmọ àtakò ṣẹ̀ríyà àwọn náà ní àwọn nǹkan kan tí wọ́n máa tì ránṣẹ́ sí gbogbo ẹni tó bá lákàntì lọ́dọ̀ wọn tí wọ́n ń pè lérè táà lè máa jẹ àwọn owó yẹn lájẹmánú àbí báwo tó bá ti jẹ́ pé báńkì Islam ni tí wọ́n sì ṣàlàyé ìdí abájọ tèrè yẹn fi gun orí owó rẹ tá a wá ṣèwádìí rẹ̀ tá a rí pé kìí ṣèlè kò sí ní tó ní kọ́ kọ́wó sópin ìgbà tí ó ti jẹ́ haram ṣùgbọ́n àkáǹtì tí wọ́n sí onípò fowó àwọn ló yẹ kí wọ́n máa gbowó sẹ́tẹ́ńbọ̀ ṣe lọ́dọ̀ rẹ̀ wọ́n tún wá ń fún ọ lówó rìbá lélẹ́yìn o. tó bá jẹ́ pé àkáǹtì yẹn máa bá mi fowó ṣòwò lọ sí làwọn wá sọ fún ọ pé lóṣù yìí o èrè tó lé lórí owó rẹ jẹ́ iye báyìí lẹ́yìn táwa mú iye báyìí tó jẹ́ ìdá iye báyìí tẹnu wá jọ kò lé lórí pa àmọ́ amú lórí èrè tó bá gorí owó ìdá èyí tó ṣẹ́kù tó jẹ́ tiẹ̀ làbọ̀ fi kún owó rẹ̀ kí ló fẹ́ pé kọ́ ọmọ jẹ àmọ́ tó bá ti jẹ́ pé èlé lásán ni wọ́n fi kún owó rẹ̀ wọn ò bá pè ní báńkì Islam orúkọ kọ́lọ́jà kí ni wọ́n ti ń ṣiṣẹ́ wọn nínú báńkì wọn òun ló pàtàkì transactions tí wọ́n ń paasi ń bẹ̀ òun lọ pàtàkì lọ́dọ̀ tiwa kì í sókọ tí wọ́n ń jẹ́ nítorí pé èèyàn lè pera rẹ̀ ní báńkì Kaaba kó sì jẹ́ pé sẹ́ jahannama wọn ṣe ń bẹ̀ tó ń tí wọ́n ṣe ń bẹ̀ ń lọ́jà lọ́dọ̀ tiwa. wọ́n ní sọ̀lá ti tá a máa ń ṣe lẹ́yìn sọ̀lá ti làṣà náà fi làárọ̀ ká méjì kí ló kọ́ rẹ̀ ẹ pè ní rọ́ọ̀tìbàtì làṣà rọ́ọ̀tìbàtì làṣà yàní kí sunna rọ́ọ̀tìbà tọ́jú ti sọ̀lá ti làṣà sọ̀lá ti tá òye sá ṣe tọ́ba wà lé lẹ́yìn sọ̀láàtì ìṣà. wọ́n ní sáwọn lè sọ ọmọ àwọn ní mustabashira mustabashira mustaf'ila ẹni tí ń tọrọ tí ń béèrè fún ròdùn. bẹ́ẹ̀ bá ti lè sọ ọmọ bá ń béèrè fún ìròdùn lọ́dọ̀ ọ̀tá ni gánà rí títà àwọn ọkọ̀ gidi pọ̀ ńlẹ̀ ah àwọn èèyàn fẹ́ràn kásá sọmọlókọ tí ò sí ń lò pé one in town pé ńgbà tó ti wá nú alukurani ṣètọ́ni náà wá nú alukurani mo rò pé yé wa so torí délé ìgbà tá a sọ ara Afghanistan ara Afghan báwọn ṣe máa ń ṣe wọ́n ní sọ ma bí mọ́tò fẹ́ sọmọlókọ wọ́n kàn sí kurani nǹkan àkọ́kọ́ tẹ́yìn ju rẹ̀ bá rí báyìí ó kọ́ tọ́ mọ́ ọgbà nù ọlọ́mọ jòjú ọbọ̀ sára ṣètọ́ni so àwọn kọ́ pọ̀ tí ò bí apọn ó ní kí ẹ máa sọ àwọn ọmọ yín mo rò pé yé wa jẹba abilé sọ ọmọ ní mustabshira ẹ tún sọ mí ní dọ́ọ̀xìkà dọ́ọ̀xìkà tún mustabshira mo rò pé yé wa eléyìí arẹ́ǹ eléyìí olùtọ́rọ ìròdùnú ọlọ́mọsù mélòó lọ́mọ òpè ká tó máa fún lóúnjẹ àwọn àgbàlagbà àwọn mẹ́díkù dọ́kítọ̀ lẹ́ẹ̀bì kọ̀ọ̀kan wa. <laughs> Ah, àwọn ìbéèrè burúkú torí tọ́lọ́ eh. <laughs> ọmọ rẹ ọba àti máa jẹ kàlọ́ ọmọ oṣù pàkí lọ́kàn wa. àmọ́ tọ́ba tọ́ba tọ́káwí tọ́mọ bá ti kó sùn mẹ́rin jẹ́nẹ̀rálì ó ti tó máa jẹ oúnjẹ táwọn èèyàn díẹ̀díẹ̀ ẹ ti máa fi kọ́ wọn láwọn azkar tá a máa ń ṣe lẹ́yìn sọ́láàtì bó o ní wọn àwọn ìta Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa wọ́n wà wọ́n sì wọ́n ṣe àyọkúrò rẹ̀ tí wọ́n ṣe sínú ìwé pélébé pélébé báyìí tá a máa pín gbà kan sọgbà tí ò sí rúwé ma a rí pé àwọn àwọn èèyàn kan tún ṣe àyọkúrò rẹ̀ wọ́n tẹ̀ sínú àwọn kìnnìkan bíi kàlẹ́ndà tí wọ́n máa sòrò sára mọ́sálásí fáǹfààní ẹni tí ọba àmà a sì dúpẹ́ fọlọ́n pé tún bẹ́ẹ̀ nù Hisnul Muslim o lè rí mbẹ́ wàá kà mbẹ́. táwọn lè fẹ́ yàwó lórí ìyàwó àwọn nígbà tí ìyàwó àwọn máa ń kérora níbi ìbálòpọ̀ táwọn lè lo lóyún gẹ́gẹ́ bí ìkẹwọ́ láti fi fẹ́ lomi ó nídìí kẹwọ́ ọba ti fẹ́ fẹ́ yàwó mi tágbára rẹ̀ bá ká ẹ̀hìn àwọn tó bá sọ pé tó lè lò ní ìkẹwọ́ pé kó léyàwó rẹ̀ tí máa kérora látàrí ìbálòpọ̀ eléyìí ló lè nítumọ̀ nù sẹ̀ríà tó àmọ́ pé tó lè fẹ́ lómi àfẹ́ mọ̀nà ṣé gbogbo ẹni tó fẹ́ yàwó kejì ló ní kẹwọ́ kẹ nígbà tágbára rẹ ti ka tó sì rí pé yàwó kan tó ọ ọfẹ yàwó mi ni o sì lè ṣe dọ́gba láàrin wọn má fi mùṣkílà eléyìí jẹ bó ṣe jẹ wọ́n ní ń gbàtẹ ṣàlàyé fún wa nípa pípàtàkì ìmọ̀ òun jẹ́ nìkan nínú ẹni tí ń wá mọ̀ ṣùgbọ́n gbogbo bóun bá ṣe kọ́ mọ̀ tó ìgbàgbé máa ń ṣeun kí ló ń lè ṣe sí ìgbàgbé àìkè kọ iyẹsẹ ọwọ́ rẹ wò ṣé mùsùlùmí tó dúró dọ́gba ni ọ́ àbí mùsùlùmí tó ṣe pé àwọn akọ̀dá akọ̀tọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ nítorí pé téèyàn náà bá ń dẹ́ṣẹ̀ téèyàn bá ń hu àwọn ọ̀wà tí ọ̀dà èèyàn máa sábà gbàgbé nǹkan téèyàn bá ń kọ́ téèyàn ń há sórí ń máa sábà sá lọ torí pé ìmà ìmálẹ̀ ní látọ̀dọ̀ lọ ìmálẹ̀ yìí ọlọ́run ọba kìí sábà bun àwọn ẹni tí máa ń dẹ́sẹ̀ tí wọ́n máa ń fẹ́ kí ìmà rẹ̀ ó dúró káwọn nǹkan tó ń kọ́ kọ́ máa sẹ́kù lára rẹ̀ àwọn èyí tó há kọ́ mọ́ máa fi ọ́lẹ̀ jìnnà sẹ́sẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wọ́n máa ṣàánú rẹ̀ a sì máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ náà ni máa ń kọ dínà gbogbo dáadáa tí ẹ bá sì ń tọrọ àforíjì pẹ̀lú ògo ọlọ́run rere ọ̀pọ̀ lọ́dọ̀ yẹn. bàbá àwọn wọn kú lẹ́ni tí ń ṣe tọ̀rí kọ̀ àmọ́ wọn fi sọ láti ṣeré táwọn lè máa ṣàdúrà fún wọn kí ni irú tọ́ríkọ̀ wọn ń ṣe ṣé àwọn kan ń jẹ́ni tí ó mú tẹ̀síbà ká ni àbáwọn náà ń bá wọn ṣe lélfàtì wọ́n sì gbàgbọ́ pé lélfàtì ju alukurani lọ bàbá ẹ̀ bá ti gbà pé lélfàtì ju alukurani lọ káfìrí ló kú yẹn o ẹnìkan ti gbọ́dọ̀ ṣàdúrà fún káfìrí torí pé ó ṣeé ṣe kọ́jọ́ pé èèyàn fẹ́ dára sí ọ̀rọ̀ bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tó kú irú àwọn bàbá báyẹn ó ṣeé ṣe kí wọ́n ti pàkíyèsí wọn kí wọ́n tó kú kí bàbá ọ̀fà kíkọ́ríkọ́ yarí dọ̀là bí ọ wọ́n lọ́mọ sọ fún mi pé lílifátì ò ṣe kíní bàbá àǹtí wa kú báyìí ẹ jẹ́ lílifátì rẹ̀ ọmọ bá ká wọ́n ṣàdúrà fún ọ̀daràn ẹni bá ti sọ pé nǹkan kan wà láyé lọ́rọ̀ tó dọ́gba pẹ̀lú alukur'an ó di káfíìn à ń bọ̀ síbọ̀sí kó sọ pé kìnnìkan jọ alukur'an lọ ẹni awí fún ọba jẹ́ ọgbọ́n agídí burúkú lọ́pọ̀lọpọ̀ ń fi ń ṣe kúfúrú ni wọ́n fi ṣe bídà sòtẹ́ sọ fún wa yọ mọ wo pé ìwọ wo lọ ń bọ̀ ń sọ̀rọ̀ níjọ́ la bí ọ níjọ́ la bí ọ kò lè ṣàǹfààní fẹ́ni tó wí nù sàárè torí pé tó wí fún ọ ò dúpẹ́ fọlọ́n lórí pọ̀ ọ̀rẹ́ ni wí fún ọ tí ẹ fi bọ̀ ọ kí ló ti tọ́ríkọ̀ wò lọ́dà aná rí tọ́ríkọ̀ ìwò lọ́dà ẹ sọ adúpẹ́ fọlọ́n gbogbo tọ̀ríkọ̀ kò sí ìtọ́da ń bẹ̀. ọ̀bá jẹ́ pé kàdíríyà ni wọ́n ń sìn kọ́mọ́tìjẹ́ tìjàníyà kọjá rìfàáyà kọjá nàkṣàbàndíyà kọjá ṣàdìlíyà kọjá badàwíyà kọjá bìrìlàwíyà gbogbo ẹ̀ yàyà yẹn ibi tí ọ̀dà náà ni ó rìsọ̀tì. àwa wíta inú bí ọ pé tọ̀ríkọ̀ wọn máa ń sọ ìran àníkè tọ̀ríkọ̀ jẹ́ ntọ́lọ́nfìran náà níjọ́ ntọ̀ríkọ̀ náà gan dé ṣé ọba alukurani dé àbí sunna ọjọ́ bó ti ṣe jẹ́ náà wọ́n ní ẹ bá wọn ṣe wọ́n ní káwọn lè máa lo ṣé àwọn ò ti tako ìgbàgbọ́ òdodo báyìí o táwọn bá ń fi ewé àti egbò sóògùn gbogbo àárẹ̀ tó bá sa àwọn àwọn ilé ọsibítù kò sí tó burú mẹ́ kápá gbo ni wọ́n máa mú tí wọ́n bá ṣe ewé papọ̀ mégbò kí ni ọ̀dà àgbo àgbo lọ́wọ́ máa mú tó bá sàtì máa dosage yóò sì kápá ní ti ń ṣe ọtí ò ní pọ̀ yóò sì kápá ní ti ń ṣe ọtí ò ní kéré tó sì jẹ́ àgbo tí ó Ọlọ́run tí ó tako Ànábì sallallahu alaihi wọ́n èèpọ̀ fọ́ sí wọ́n èèpọ̀ fi ògógóró mu wọ́n èèpọ̀ sinabu lò wọ́n èèpọ̀ jẹ́ pé wọ́n kó kuta méje kan sísàlẹ̀ rẹ̀ mo rò pé yé wa èèpọ̀ ṣe tó ṣe pé èèyàn kásẹ̀ kan kì nígbà tí yẹn bá fẹ́ gbé kaná tòtí òwò àti jẹ́ gbogbo tó níbi ṣírkù bí ẹbọ nu má fi mùṣkílà torí paracetamol tá à ń lò náà àtàbẹ́rẹ́ tí wọ́n ń gún wa náà ó náà ìwádìí ni so tó bá ké bẹ́ẹ̀ náà làgbo tiẹ̀ náà kò sí mùṣkílà ń bẹ̀ eléyìí jẹ́ gbèsè àmọ́ àgbo ẹ rí i pé wọ́n máa sábà fẹ́ fi kún ẹbọ náà ni ìdí tá à ń fi ń ṣàlàyé ni níbi ànìkan sọ pé gbogbo tí máa ń sẹ́yìn àgbo láfìtàn nígbà tó wá dé pé nǹkan báyìí ní sẹ́mi nǹkan báyìí ní sẹ́mi lọ́wọ́ ni ẹ mọ́ ó jáde ẹ̀dà níyàn sí sẹ́mi pé àgbo ti di nǹkan mi ò àgbo ti dàgbò <laughs> ah, wọ́n lọ sọ pàgbó lẹ́nu fún ọ wọ́n á ní máa dàníyàn so mo fẹ́ ṣe sọ láti. ọ̀kẹ́ sọ tẹ̀sùn báyìí lẹ̀ ó ní ẹ sùúrù ẹ sùúrù à kí ló dé. so eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá ń sọ wọ́n rí kí wọ́n tó wí wọ́n rí kí wọ́n tó wí. wọ́n ní àwọn kan nímọ̀ wọ́n máa gbé pamọ́ ẹ bá wọn ṣe nàìjíríà fún ọ. ẹ tí wọn náà bá nídìí rẹ ọ lọ béèrè ni wọn lọ béèrè torí pé wọn iná ìmọ̀ nínàkúnà pàápàá fẹ́ni tí ò lẹ́tọ̀ sí torí tí wọn bá ná ìmọ̀ ní ìnákúnà fẹ́ni tí ò lẹ́tọ̀ sí wọn ní í ṣe lọ́dà bí ìgbà tá a gbé góòlù wọ ẹlẹ́dẹ̀ lọ́rùn kò ní mọ iyì rẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé inna minal ilmi ma yanbaghi kitman ọ̀nbẹ nínú màá ń tọ́ yẹ ká gbé pamọ́ yé ṣe gbogbo nǹkan náà wọn kàn máa sọ fún yẹn ọmọ nǹkan kan ní ìsìn ọkàn wa bá mi pé kí n máa kọ́ bóun ó ṣe pingun ọ jẹ̀bi. àbí kọ́ máa fi fóònù bẹ̀rẹ̀ ẹ jazakumullahu khairan ẹ ẹnìkan ló kú báyìí bó láti pín ogun rẹ̀ ẹ gbọ́rọ̀ sẹ́mi pé fóònù làá náà fi lọ kọ́ kí ó. ẹ wọ́n ń gbé ma pamọ́ bẹ́ẹ̀ ni à ń gbé pamọ́ sọ́mọ kí wọ́n gbé pamọ́ sáwà náà la fi lọ sí gbogbo ọ̀nà túnútúnú tá a ti lọ kọ́. alẹ́ nìkan tiẹ̀ máa ń sítìrà yóò máa ka tíra fún mi èmi náà ti ẹ̀ máa ń tó tí ò jẹ́ kí n dá àmọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ yóò kàn máa kà á sì máa ṣàlàyé fún máa ṣàlàyé fún máa ṣàlàyé ah ah níjọ́ ni làákà ẹ̀mí wa jí kọ́lá mi wọ́n travel nítorí máa kà á yóò máa kà á máa túmọ̀ ìlàákà ẹ̀mí wa jí níjọ́ pé ṣé èsì pọ̀ ń dọ́gbọ́n kọ́ kí ó báyìí ah, ah, jazakumullahu khaira ẹ̀ ń ti ṣẹlẹ̀ lẹ́sọ̀ ẹ́ sọ ma pé fóònù lèmi náà fi kọ́ kí ó sọ ma fẹ́ kọ́ kí ó wá wá sájú létí kò tí ì lè wá dòní. ọrùn pé ọgbọ́n ni wọ́n máa fi kọ́ kí ó kì í sọgbọ́n tó eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tẹ̀ ń bò ń ọ̀pọ̀lọpọ̀ wọn gbà mí náà wọ́n fẹ́ ṣàlàyé so ṣùgbọ́n kọ̀ọ̀rẹ́ ni tí wọ́n ṣàlàyé fún tó bá rẹ́ni tó ṣàlàyé fún ó gbìyànjú gbìyànjú kọ̀ọ̀rẹ́ ni ṣàlàyé fún so irú eléyìí ẹ̀ lè ẹ̀ bu àmọ́tẹ́yìn bá ṣe sẹ́tẹ̀ fẹ́ kọ́ ẹ lọ́ba àmàlà yọ ṣàlàyé fún un tí ọba wa ṣàlàyé ìgbà náà lẹ tó lè béèrè eléyìí jẹ bó ṣe jẹ. wọ́n ní sẹ́ni tí ń ṣe súnà lè fẹ́ ẹni tí èsè súnà toró ti kọnu sáwọn súnà títí títí wọ́n sá ń kọ̀ ni kí ni sì wọ̀ torí wọ́n gbogbo wọn á ń kọ̀ nǹkan sí ọ sòtí nǹkan ọba sí ọ kò ṣeé ṣe kí wọ́n kàn máa kọ́ kí wọ́n máa kọ́ tó ń bí díà làwọn náà fẹ́ fẹ́ ni torí di eléyìí tẹ́wá ní ṣé ẹ lè fi ń bídíà ṣé èsè súnà ẹ lè fẹ́ lópin ìgbà tí bídíà rẹ̀ ọba sọ di kèfèrí torí ọlọ́run ọgbà ká fẹ́ kèfèrí níyàwó wọlé tó ń sekú bẹ̀rẹ̀ sọmílùkà wá fi ọlọ́run ọgbà kẹfẹ́ àwọn ìyàwó tó jẹ́ kèfèrí tí bídíà rẹ̀ ọba ti sọ di kèfèrí ẹ lè fẹ́ pẹ̀lú májẹ̀mú yìí pé ẹ ní filẹ̀ ẹ máa kọ́ lẹ́sìn títí tó náà fi di ahli sunna inshàlá àti wá sọ pé kẹfẹ́ nǹkan lọ́jà bíi iṣẹ́ bàbá rẹ̀ ó fi fún yín tẹ̀wọ́n káwọn bídẹ́ à wọ́n ìfẹ́ fọmọ́ fún súnà o kọ́lọ̀ bàbá mi sọ yìí pé bọ́ọ̀bù àkú lọ́yà kù kò ní fẹ́ ọmọ súnà tí wọ́n bá fi fún yín adúpẹ́ fọlọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní lè máa mú àwọn àwọn ka àwọn mà ike ń bọ́ kan nú àwọn sisters sùn sista sista nǹkan ọ̀daràn ni lè má mú nǹkan ọ̀daràn burúkú ni wọ́n tó ń wọ jilbab tó ń wọ gẹ́gẹ́ bí masha allah la quwwata illa billah bó ti yẹ káwọn obìnrin ó ṣe nìyí ọ̀wọ́n á ń dáràn á kọ̀ dá o ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀mọ́ ọ̀hún ẹ má lè má mú yín pé ń ṣe zina ẹ sì má sísítà tí ń bá ṣe zina ẹ pè sísítà yẹn ẹ bá sọ̀ǹtì sòdodo ọ̀rọ̀ kó túbà lọ sọ́dọ̀ ọlọ ẹ sì pé bàbá ìmáàmù yẹn ẹ fọlọ́ ń ẹ sì fi hàn pẹ́yìn òní ṣe sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ tí ó bá dẹ́kun zina ti ń ṣeun àti pípapá gan gbogbo yín rí pé yọkùn lè máa mú ẹ wá kéde fáráyé pé olórí ibú lélẹ́yìí o bàbá zina lélẹ́yìí o kọtọ ọfíìsì lè máa mú àdánwò ńlẹlẹyìí ẹnìkan tiẹ̀ ń sọ ọ ní ẹ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ pọ̀ àwọn lè máa mú ọ̀daràn pọ̀ ó dẹ̀ wà gbogbo obìnrin bá ti wálé rẹ̀ ní oṣù ṣé ìsopọ̀ ń ṣe nǹkan oṣù kí ló dé ìwọ yẹ bí ọkọ rẹ̀ ọyọyọ abọ́sókòtò bọ́sókòtò la ilaha illallah la ilaha illallah ẹni tí ò yẹ àfi kọ́kọ́rọ́ mọ́sálásí lé lọ ambosibosi yọ jẹ ládàáni ẹ wàá nù nílé máàmù wallahi musiba musiba wọ́n á ní ẹ wọ́n jọ mọ̀ ní pẹ̀lú àwọn obìnrin náà torí pé wọn ò kúkú pariwo rẹ̀ tari ajẹ́pọ̀ daràn pọ̀ nù gbogbo ẹni tá a bá ti mọ̀ lọ́daràn kọ́ yẹ ká fi síwájú wa jàmá ẹ̀ mọ́túmọ̀ ìmáàmù ìwọ ló síwájú wa níbi ìjọsìn wa níwájú ọlọ́ a ó léwu gan kọjọ́ daràn ó léwu gan kọjọ́ daràn tèmi náà làásì ń sọ pé ẹni tẹ bá ti ká sí awo má lọ́wọ́ kò gbọ́dọ̀ sí lè má mú ma ókè bàbá lè má mú ń zì náà wá ń kọ́ ọ̀daràn náà ló náà ọ̀daràn ló náà tẹ́sí ma pé gbogbo bí à ń ṣiṣẹ́ jálàbí à ń ṣiṣẹ́ jálàbí náà gbogbo ẹ̀ náà sọlọ́mọlùwòsórí lọ zina ojú ọ̀nà àti débi zina ni ẹ̀rí báwọn ti ṣe jálàbí nǹkan àwọn ìyàwó wọn ìtọ́jọ́ obìnrin jọ wọn lójú torí pé bí ṣe ń gun kúkúrú ní gun gíga funfun àti dúdú ńkọ́ wọn gbẹ́yìn inú àwọn kọ́sítọ́mà rẹ̀ ẹ̀yin náà bá ń túmọ̀ yorùbá yìí ní tó gbé wá yọ ọ̀nà lówó yóò sì nà ọ́ lára pẹ̀lú. mo rò pé ẹ gbọ́ yorùbá la ilaha illallah so ẹ ṣe bẹ́ẹ̀ ẹ sì fi hàn tí ọba ti lè jáwọ́ ń bẹ̀ kìí ṣe pé ẹ̀ ní ṣe sọ láti lẹ́yìn rẹ̀ mọ́ o lásán ẹ gbìyànjú láti rí i pé wọ́n yọ kó ń bẹ̀ pátápátá ẹ sì jẹ́ gbogbo yẹn ọmọ ti sè. eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní bàbá àwọn tíjà bá ti ṣẹlẹ̀ àbí kínní kan bàbá máa ń ṣèrègùn pẹ̀lú gbogbo tó ṣe fáwọn. lẹ́sẹ̀ mélòó ni nǹkan tí bàbá tó fẹ́ fi ṣèrègùn lórí ọmọ yóò máa wí náà ni kò ní dákẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá ṣe léwọ̀ yá ayyuhalladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha. ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ má fi ìrègùn àti ìnínilára bà sàrà yín jẹ́ gbogbo tí bàbá ń ṣe fọ́ọ̀mù àwọn tí ń tún ṣe fún ìyàwó rẹ̀ ń sàrà ni tọ́lọ́ wọn mọ̀ fún ládàá rẹ̀ mọ́ wàá jẹ́ kí ìrègùn kọ́ bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ọmọ rẹ yóò ṣe ń tó dùn ọ́ bá dìgbà míì yóò ṣe ń tó dùn mọ́ ẹ má fi ìrègùn bà ládàá sàrà yín jẹ́ ẹ bá wí lọ́nà ọ̀tọ̀ láì ṣèrègùn eléyìí jẹ́ bó ṣe jẹ́ táwọn lè máa ṣe astaghfirullah káwọn máa ṣe as-salatu fa nabi sallallahu alayhi wa sallam as-salatu al-ibrahimiyya ní ìforíkalẹ̀ astaghfirullah kò burú fẹ́ni tí ó bá gbéde lárúbá tó fi lè ṣàdúrà mi ó lè máa sọ náà nìkan àmọ́ as-salatu al-ibrahimiyya ní ìforíkalẹ̀ rárá ẹjọ́ di àyè tí wọ́n ti ní ká ẹ máa ṣe ibẹ̀ lẹ́tì máa ṣe lẹ́yìn. wọ́n ní tí ò sínú àṣejù kọ́ ẹ́ pé gbogbo ìgbà táwọn bá ti forí kan lẹ́nu sọ láti làwọn ṣàdúà òun gangan ni sùnnà gbogbo ìforíkanlẹ̀ ńláàdúrà tọ́sí kọ́ wa dá ìforíkanlẹ̀ ti parí kọ́ da yẹn rí fàdúà oníbìdà ẹ̀rọ pọ̀pọ̀lọpọ̀ ńgbà wọn bá dé ìforíkanlẹ̀ ti parí wọ́n wà gán bẹ́ẹ̀ eléyìí ni bídà tìrìkú anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ó ní wa amma sujud fa akthiru fihi mina du'a ìforí kalẹ̀ gbogbo ìforí kalẹ̀ ẹ máa ṣàdúrà nù rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò nídìí pé kọ́ wá dákan yarí pébi ẹ ló ti máa ṣàdúrà yàtọ̀ sí ọ̀kan wọ́n tó máa ń ṣàdúrà kí èèyàn fẹ́ ṣe àmì kí èèyàn ṣe àmì. Amin, àmín na ya Allah ń bọ̀ lélẹ́yìn tó ti wá bí wọ́n ti ṣe àmín ó ti tó yorùbá lẹ́bù lásì wọ́n tún lè ní àmínà àmínà àmínà kún fàyà kún gbogbo yorùbá lẹ́bù sẹ́mi pé níta ń sọ ń pa àmà náà nù kéèyàn ọmọ nǹkan yàtọ̀ sí bó ṣe rí níta ń pè láì màkànnì kéètì ẹsẹ mímà kéèyàn ọmọ ya nǹkan láwòrán tó yàtọ̀ sí bó ṣe rí ọmọ nǹkan kan. sọ fún bàbá tí ń ṣe amina amina ya allah ṣé bá sọ fún yóò ní ayàwó <laughs> òun otu dákẹ́ pé á ah, gba tó ti táyà tó náà gbogbo ẹ̀ lọ́tọ́. mo pẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ kò burú. ayàwó a máa mu wíṣkì wíṣkì sọ́wà kò sí. sòṣùgbọ́n ìrìtọ́ wà náà lọ kárí wíṣkì náà lọ kárí gólúdà náà lọ gbogbo àwọn nǹkan mu. eléyìí jẹba. tẹ́lá ṣe àmín ó ti tó ìtumọ̀ rẹ̀ ni allahumma stajib ọlọ́run jẹ́ pé wá. wọ́n ní àwọn sùn oorun gbá wọn lọ lẹ́yìn sọlátul maghrib àwọn ò jí àfagbọ̀ kan òru táwọn tó ṣe sọlátul ìṣá ń gbà náà dáadáa àsìkò yẹn gangan bá ti jí tó bá yẹ nípa ẹ lọ tọ́ ẹ tábà ẹ sàlùwàlá ẹ sì sọlátul lẹ́ẹ̀kan náà ni tẹ bá lọ láàjù bẹ́ẹ̀ lọ ìgbà náà lẹ́sẹ̀ lọ àfi tó bá ké ńgbà tẹ jí yẹn ẹ jí pẹ̀lú jánábà ẹ lọ wẹ̀wẹ̀ jánábà bẹ́ẹ̀ ṣe dé tàdé bá Allahu akbar ẹ sì kọ́ ọmọ ẹ sì sọ̀lá ìgbà náà lẹ́sẹ̀ lọ tẹ bá fi lè lọ láàjù bẹ́ẹ̀ lọ ẹ ti sẹ́ lọ. man nama an salatin aw ẹni tó ń bá gbé lọ àbọ̀ gbàgbé láti ṣe sọláàtì kó ṣe sọláàtì yẹn ní kété tó bá ti rántí rẹ̀ kò sí nǹkan kan tí ó pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ àfi kó ṣe sọláàtì ní kí atọ́ bá ti rántí àbí kí atọ́ bá ti jí. aago kan ọ̀bá lù aago méjì ọ̀bá lù mẹ́ta márùn-ún lù méje gan ọ̀bá lù kọjá pé gbà náà ló tó jí gbà náà ló ṣe sọláàtì yẹn àti tó bá tún tẹ̀lé wọ́n ní àwọn ń sálámà sọ́mọ àwọn pólóró tí ò tíì máa sọ̀rọ̀ tí èsì pé àwọn ti ń dá gbèsè sí lọ́rùn bì bàbá aláṣejù wọ́n lọ́ọ́ mọ̀ pọ́ mọ̀ ò tíì máa sọ̀rọ̀ wọ́n náà ló sì ń sálámà sí wọ́n náà ló tún béèrè pé sóò tí máa dá gbèsè sí lọ́rùn ẹnu kọ́ bá a sani tó o bá dá gbèsè sí lọ́rùn bá a sọ asalaamualeykum wa rahmatulah ó sì tún bá dáhùn pé wa alaikum salam wa rahmatullahi abásimi gbèsè tó ọdá sọmọ lọ́rùn ó ti bá a san. wọ́n láwọn wá mọ̀ wá mọ̀ wá mọ̀ wá mọ̀ títí kò yá wọn. àwọn bá kúkú fẹ̀ kan pati pé kò sọ́nà ń bẹ̀. <laughs> ìmọ̀ ọ̀yẹ́ kọ́ pàtì bẹ̀. Ṣébí ẹ̀yin náà lẹ sọ ní Yorùbá lẹ́wù pé tẹ̀sìn bá dá ní kọ́ á tún kù ní. Nítorí ẹ̀ ẹ̀sìn tó dán jàkadì kò mí ní pé kọ́ sá padà lé. Ó tuntun gun ní pékinni. Ìwọ ọmọ wa mà títí tọ́lọ́ wọn fi ṣe rọrùn fún ọ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kọ́ rọrùn. La ẹsẹ̀ fi lẹ́nu sọ̀ọ́bà, àwọn ó dèrè kẹlmọ́nà gbogbo ń tó lé ni màá sọ di rọrùn títí tí màá fi rí tí mò ń wá bẹ́ẹ̀ ni màá rí. wọ́n kì í sì nímà lórí ibùsùn tí atẹ́gùn ti máa fẹ́ lẹ́lẹ́sìyàn orí afárá wàhálà ni wọ́n ti nímà. à ṣe máa sọ nítorí ń rí kí wọ́n tó nímà gbogbo ẹni tí ò tí ì wá mọ̀ yóò kúkú mo dúpẹ́ tèmi ò tí ì wá kọ̀rọ̀rùn ṣùgbọ́n gbàtọ́ bá di náà tán náà ni sebo jiná tán lẹni tí ń wá mọ̀ ń sebo jiná tán ni wọ́n jàlábí àti lọ sebo jiná tán iná èlò náà di ẹni tó ṣe pé ń fa abú ọwọ́ kó tó di kó jiná ń ntọ́ bá wọ̀ náà ni o mo rò pé yé wọ́n dàbí àwọn sudani ẹ̀ríkẹ́ sudani wọ́n ní agbádá abami kan àpò ńwájú àpò lẹ́yìn ni bẹ́ẹ̀ ni jàlábí àwọn bọ́ ọba ti gbé wọ ibi ọba kọjú sí ọkọjú sí náà ni tòótórí kọ sásìkò <laughs> so bẹ́ẹ̀ lẹni tí wọ́n á so ńgbà tó bá ní tán ìní ọ̀dà fi gbà tó rọrùn ẹ̀sẹ̀ àwọn kọ́mọ tí ń kọ́ níìsì òǹkàrí tẹ̀ ń sọ ni ọmọ eke inshallah èmi náà láàrin ọdún méjì àbí ni so ọdún méjì ò tí ma kankan wà ní àwọn bàbá àwọn fẹ́ kọ́ yẹn darí wọ́n bá fẹ́ kọ́ yẹn ti mọ̀ tipẹ́ ọmọ méjì lẹ́yìn náà kí o kò sí kejì à ń bẹ̀bí iṣẹ́ tẹ̀ ń kọ́ sẹ́mi kọ́ ní fọmọsẹ́ ní ẹ̀kọ́ kọjá pé títí ọdún márùn-ún lẹ́nu nǹkan lọ bá wọn dákà ni wọn ò ní fi sẹ́hàn ọ̀yà ìwọ lọ lọ ah, ti ẹ̀yìn kulẹ̀ mi ètò wà ní high school <laughs> so that kó tó dé wọn ti parí iṣẹ́ kọ́mọ́ bá rí bá ti wá dàgbà dáadáa lẹ́nu ipe wọn ránṣẹ́ wọn ránṣẹ́ ọ̀dà wọn náà ẹ dákun ẹ gbọ́rọ̀ lẹ́yìn ọdún márùn so kéwò rí bẹ́ẹ̀ látijọ́ tó bá ti dé ni wọ́n ti máa kọ́ so ìwọ lọ́mọ atúbẹ́ lọ́hùn tí bọ́lọ̀n sọ fún anabi náà sallallahu alaihi wasallam wípé kọ́ máa bẹ́ lọ́hùn kọ́ lọ́hùn sàlékún mà fún wa qur rabbi zidni ilma so ẹni tó ní kò yí òun ṣe mọ̀ pé àwọn èso lóògùn sáàkó àwọn tí yè ṣe ìsìláàmù tó yẹ kó bíi tọ̀ríkọ̀ làwọn ń ṣe àwọn súfì nǹkan yẹn ni ṣe mọ̀ kọ́ wálé ogun sọyè kan wà tá a fún ọ mo rò pé yé ogun sọyè kọ ogun sọyè tó ju gbogbo ogun sọyè lọ ní kíni Rabbi zidni ilma tó bá ti wá wù ọ tí ò rí ọ wò tán ajẹ́pọ̀lódò lẹ́bù ni wọ́n kù sí mo rò pé yé wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọ̀kan nù àwọn ọ̀rẹ́ wa kọ́lọ̀ forí jìn ó ti kú ọ̀n wá mà ó ti wá pẹ́ nílẹ̀ lárúbáwá kan so ìmọ̀ yẹn ò yé wọ́n bá ṣe ìdánwò náà kò ní pass ó wá lòun wá wálé lọ́dún kan bàbá rẹ̀ wá jí ọlọ́lá ńlá àwọn tó wá wà láàfin bàbá rẹ̀ àwọn ah wọn lágbájá bolo tiẹ̀ wà ní ìsìn ah, ilẹ̀ lárúbá báyìí ló ń wá tó ń ti kọ́ kí o bàbá rẹ̀ wá ní kíni kí ó kíni ń kọ́ tọkàn lọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ti ń ṣe bí ọdún mélòó lẹ́nu àǹfọ̀fì lẹ́yọ̀ọ́ká kò rí fọ́tán so làwọn ti bá ní à ń tó wà ń bẹ̀ ní ìsinmi pé kọ́ kọ́ mọ́ àfi ńlá lọ́mọ bíbí inú yín bàbá lọ́mọ bíbí inú ni kọ́ mọ́ bàbá ní ń tá a ṣe ní ìsinmi pé àdúrà kan pálá ṣe fún tó bá ní àdúrà kí ni kàn ń pa talẹ́ kàn ń pa ọlọ́ọ̀ni á kàn ń pa pípọ̀ kójọ ọmọ kí òyìn ni ó ní ló ń bá ní bá kẹ́mi ọlọ́gùn o ẹ dákun ẹ má bínú o ẹ̀yin tẹ lẹ́kọ̀ọ́ lọ́n pa àwọn bàbá mi ní ọba ni ìjókòó lọ́wọ́ ẹ kàn ń pa kókó dìde <laughs> ẹ jẹ́rú tó lè kàn ń pa kókó dìde ọlọ́run lẹ́wọ̀ á kàn ń pa kó rí òun tó ti kú kó òun jí ẹ tó bẹ́ẹ̀ sòtẹ́ mọ̀ pé àwọn tí ò mẹ̀sìn gbogbo sọkúsọ làwọn máa kà fún pàwọn sọ̀rọ̀ wọ́n sọ yìí pé ẹ̀yìn ọkọ̀ lọ́n pa ah! àárín fi ti pọ̀ jù ẹ̀ mọ́lọ̀ ni fa'alun lima yurid ìwọ tó ń gbìyànjú láti máa kí o tó ọ̀ máa hàn má sì ẹ́ lọ́n torí pé ọ fẹ́ máa kí o àti sọpọ̀ wọ ọ̀yànjú tó ń gbà hàn tó ń ti pé kò méjì tó ń fẹ́ jáde ọlọ́run ó tún fún ọ ńlá kó ń gbìyànjú kí ló wá fẹ́ lọ sẹ́lọ̀n sí kí ló fẹ́ sẹ́lọ̀n sí wọn á ní oògùn sọyìí kan làwọn ṣe fún ọ iye ṣé wọn lọ kóyin wọn fi ṣe adìẹ wọn fòyin wọn fi ṣe adìẹ òdìndín kan ìwọ tó yẹ pé láyé rẹ ọ jẹ tán adìẹ kárí wọn wá da gbogbo kínní kan pọ̀ mọ́ da pọ̀ mọ́ nítorí ọba ti mú báyìí iye rẹ ọsàn ni. ọwọ ajẹ ìtàn kan oṣù ọ wọn ni ọmọ jẹ nsọ ni o ẹ dákun tó bá yẹ kí wọ́n ṣe adìẹ nọ́málì tí wọ́n á ní máa jẹ́ ò lè jẹ́ tán wọ́n tún wá ti foyín pa lórí ẹ mọ̀ pé oyin dùn tó bá mọ̀ ń wọ̀n bá a bá ti di pé oyin kún àdé mu wọ́n á lọ́ gbọ̀n mu tẹ̀rántẹ̀rán ṣé ọ̀rọ̀rùn kọ̀ rọrùn ọ̀wọ́ á jẹ gbogbo ẹ̀ f nine iná ló tún gbà jáde ó fi àdánwò kún àdánwò fún rẹ àbó òfi kún ó fi kún fún rẹ bóyin bá tún dé ìtàn fi ṣúgà sí dàbítìsì dé àbí òde ó tún dé torí ẹ ẹjẹ àgbà fọlọ ntọ́lọ̀ wọn bàbá ní ká sí sebọ́lọ̀ náà ni ọgbà ìmọ̀ ta ni ó fún ọ Allah òun náà ló ní kó sọ pé Rabbi zidni ilma ó ti tó eléyìí jẹba wọn ní sáwọn lè ti torí kójò su káwọn pa sọláàtì méjì pọ̀ sọláàtì maghrib àti sọláàtì ìṣá sáwọn sì lè ti torí ọ̀wínníwínní òjò káwọn pa méjèèjì pọ̀ kọ́tọ́ kọ́tọ́ rárára òjò su kò pé kójò ọ̀rọ̀ àìmọye òjò lọ́rọ̀ láìsù ọ̀pọ̀ àìmọye òjò ní sùn tí ò ní rọ̀ ọ̀wínníwínní òjò ti tó láti fi pasọ̀ láti pọ̀ òjò rọ̀ gidigidi ọ̀rọ̀ ọ̀rọ̀ gidigidigidi àgbọ̀pá nàbì pàṣọ láti pọ̀ torí àwọn olùmọ̀ àwọn ni wọ́n wọ́n fàyọ nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma lánàbì pàṣọhùr àti asri pọ̀ madina ọ̀pá magreb àti ishaq pọ̀ láì jẹ́ kójú rọ̀ láì jẹ́ kógun jà láì sí nǹkan kan kí ló dé ó nítorí pé wọ́n fẹ́ la wàhálà bàlúmọ̀ lọ́rùn lẹ́yìn ìjọ kan sanabi tuntun ṣe lẹ́yìn tànàbì abubakar sọdánrú ẹ̀ wò láì jẹ́ kójú rọ̀ àtàlẹ́ gbẹ́sìn yéjú abubakar lọ umar sọdán wò usman àti ali ni wọ́n dán wò wọ́n dán wò torí ẹ̀ làwọn olùmọ̀ṣẹ̀rí àwa sọ pé láì jẹ́ kójú rọ̀ ajẹ́kójú sábàbí tó lè jẹ́ kójú tó lè jẹ́ ká pasọ̀ láti pọ̀ ni sẹ́wọ̀n pé láì jẹ́ kójò rọ̀ láì kò sì sógun ajẹ́kógun nínú sábàbí tó lè jẹ́ ká paṣọ láti pọ̀ ni àmọ́ àjẹkọ́ sẹ́ná àjẹ kí òjò rọ̀ sẹ́mà sọ pé òjò rọ̀ ọjọ́ yìí pé alifọ́rọ̀dùn kámẹ́l yóò rọ̀ gidigidi yóò rọ̀ wá bí wọ̀ sí. ogun ni ń jà ní gidigidi àmọ́ wọ́n lùlù ogun lásán rárá o ànípa sọláàtì pọ̀ torí inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. ìta wá sàlẹ́sà ni pé tẹ́ ìbá tún papọ̀ náà magrib àti ìṣáì nìkan lẹ́ papọ̀ ẹ má pa zoro àti asiri pọ̀ torí magrib àti ìṣáì yẹn á tún ní nǹkan tó kí wa lẹ́yìn pípa àwọn sàhábà máa ń ṣe bẹ́ẹ̀ àti ìṣáì wọ́n máa ń papọ̀ yàtọ̀ sí zohor àti asiri imaamu shafi'i ló lẹ́lẹ́ pé zohor àti asiri náà papọ̀ torí ìpójú ń rọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ táwọn sọ pé magrib àti ìṣá wọ́n ní ìnira tó lè bá wa nítorí kójú ń rọ̀ ń rọ̀ wá bí wọ̀ sí láàrin magrib àti ìṣá irú ìnira yẹn ò lè bá wa tí ń bá ń rọ̀ lọ́sàn. torí ẹ̀ òjò ti rọ̀ tánàbí ọ̀pá sọ láti pọ̀ ẹnìkan wá bá nàbì sallallahu alaihi wasallam nígbà tí ń ṣe kútùbà ó wá lójú ọ̀rọ̀ àwọn nǹkan ọ̀sìn kú àwọn nǹkan ọ̀gbìn rọ ìsẹ̀mí ti di pakaleke gbáwa bẹ́ẹ̀ lọ́nkọ́ rọ̀jò ànábì òkú lórí mímbàrò àfìgbà tí aṣọ rẹ̀ tutù látàrí kójò ń rọ̀ òjò yóò dá títí di júmọ̀ àtọ́tẹ̀lé láàrin júmọ̀ àti júmọ̀ ẹ̀mí ló lànà fi paṣọ láti pọ̀ káàrí lákọọ́lẹ̀ dòní ẹnìkan tún wá sọkùnrin tí ọ̀sẹ̀ tó kọjá ní abẹ́lómi ẹnìkan sá wà. ó ní òjò yìí o ó ń pa àwọn nǹkan ọ̀sìn ó ń pa wọn rùn àwọn nǹkan ọ̀gbìn ó ń pa wọn kú. ìṣẹ̀mí tún ti di pákáleke látàrí pípò omi báwa bẹ́ẹ̀ lọ́n kọ́ka kú ò lókè wa kókó lọ ságbègbè wa. ẹ dákun ẹ wo ohun tí èèyàn ń tọrọ <laughs> ipe kọ́ mọ̀ rọ̀ sáwà lórí ma àmọ́ kọ́ mọ̀ rọ̀ sí. Si agbègbè wa anabi sì bẹ́ẹ̀ lọ́nbẹ̀ òjò sì ń kákó nu madina ń rọ̀ ságbègbè madina fọ́sẹ̀ kan àgbọ̀pọ̀ anabi pasọ̀ láti kàkà pọ̀ síbẹ̀síbẹ̀ àwọn olùmọ̀ṣẹ̀rí àní òjò ń bẹnu sábàbí tá a fi lè pasọ̀ láti pọ̀ àmọ́ yóò rọ̀ wá wọ̀ sí i ó ti rọ̀ ó ti rọ̀ léètò ẹ pé tí n bá ń rọ̀ bẹ́ẹ̀ lásìkò sọ̀láàt àbá pa sọ̀láàtì sọ̀láàtì magrib àti ìṣá ìkọ̀ ṣùgbọ́n ọlọ́run nínú agbára rẹ̀ ká tó ṣe ìkọ́ àmọ́ sọ̀láàtì magrib ó ti dá abádúpẹ́ fọlọ́ magrib nìkan láti kálukọ́ máa lọ lílẹ̀ ẹ tún máa bọ̀ tó bá di ìṣá ajáde mọ́sálásí kálukú ti délé lọ́ba àsìkò magrebu tó òjò yẹn ti di ọ̀hún wíníwíní à nípa magrebu àti ìṣá ìpọ̀ torí kí ló dé tí wọ́n fi ní kẹ́ ẹ papọ̀ torí tí máa ń rọ wábi wọ̀ sí òun ó lè má rọrùn pẹ̀lú bó ṣe lágbára kí kálukú ọ lọ kó tún padà wá ní ìṣá àmọ́ wíníwíní ó lè má bùkátà àbúradà gan tá a lọ tá a tún bọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ tó tó bá ń rọ wábi wọ̀ sí lọ́wọ́ lásìkò sọ̀lẹ́ àti ńlá pa sọláàtì magrib àti ìṣá ìpọ̀ ní mọ́ṣáláṣí kìí ṣe nulẹ̀ wa o ẹnìkan wà nù yàrá wọn ń pa sọláàtì pọ̀ rárá o. eléyìí jago ti ṣe jẹ́mbẹ̀ o abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa kó fún alálẹ́kùn àgbọ̀yé inú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ láti máa fi ń gbọ́yé sí wa o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.